orún mi orún mi mo ti wà lórí láti àti máa lọ bọ́ ẹ̀sẹ̀ yìí mo orún mi. no i off it long time ago but the other one i off, for me is making some sound. kí ló máa ń gbé kí lè ní ọmọ ti gbàgbé ẹ eh, kí ni. drama pọ̀ ní nàìjíríà anyway Heavenly Father, eternal rock of ages, we thank you, for worship you, Lord, for this moment. We thank you because there's nobody like you. For me to west, not to sad. That be the exalted. Toluwa new. Yes. All this gbogbo irun tó ti bá mi ṣe yẹn àti tó wà ń bẹ̀ ó lè kó sí mi rárá. Because it's possible I change my location. Okay. To angu ninety. You understand? Okay. Because I love to be close to the to the mo ṣe rí ìsìn tó mú mi kọlẹ̀ báyẹn so it's possible I change to the uh, that uh, agbo night tea so push it a little bit back so I can change the moment for now I want to get close to the camera and I also can go live on YouTube instead of me Heavenly Father, eternal rock of faith, we thank you, for worship you, Lord, because you are God, nobody like you east to west north to oh the title I forget but I, when I started talking I will put the title Lord I thank you I worship you Lord because you are God for this wonderful Sunday Lord I say thank you Ọlọ́run ẹ ṣé today is 14. Lord we say thank you for what have happened to our life we say thank you Ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé ayérayé ẹ ṣé ẹlẹ́rù nìyẹn ṣé ọba tó dá gbogbo ọba ọba tó gba gbogbo ìdọ̀bálẹ̀ ọba ọba tí a máa ń pè lájò tó máa jẹ́ nínú ilé fún wa Ọlọ́run àfihàn fún yín àfògùn fún yín àfọpẹ́ fún yín àfi ọlá fún yín o Ọlọ́run wa ẹ ṣé wa ẹ ṣé wa ẹ I call myself blood of Jesus, my daughter with blood of Jesus, no weapon fashioned against us shall prosper. Daddy Lord, take to that control right now in the name of Jesus. For every plans of the enemy against our life, Father, destroy that plan. In the mighty name of Jesus Christ, I want to speak today, Father, speak through my mouth, to Lord, direct my tongue, direct my speech to our body. Every arrow the enemy has fire to our home, to our life, we send the arrow back to the sender. In the name of Jesus Christ, you arrow of whatever, of evil, we send you back to your sender right now in the name of Jesus Christ. No weapon fashioned against us shall prosper. Whatever I decree today, Father, establish it in Jesus' name. When I ban, ban it. When I lose, lose them, O Lord. Let your favor shine upon us. Father, use my mouth, my speech, my mouth. It shall be for you alone. It shall be a solution center. Thank you, Father, because it was always answer prayer. I pray for all our well-wishers, those who love us all over the world. Father, please bless them. Those who love me, who love my people, who love my daughter, who love us, Father, please love them, show them love. Anybody that shows us hatred, Let hatred be their portion in Jesus' name. Raise your standard against all our enemies. Thank you, Father, because you answer prayer. We worship you, Lord, because you are God. In Jesus' name we pray. Amen. Ẹ káàbọ̀ sí orí It's quite unfortunate. I don't love uh, staying away too much from the camera. Okay? I don't like to stay away too much away from the camera. All right? So you are welcome to this platform. Okay? Um, Bola Folashade is my name. Alright? Ọláṣadé Ìsìnlẹ̀. Ọláṣadé Ìsìnlẹ̀. Then Jojo. Bola Fọláṣadé is my name. Oh yeah, Bola Fọláṣadé is my name. Eh? What is your name? Bola Fọláṣadé is my name. Eh? Bola Fọláṣadé is my name. Bola Fọláṣadé is my name. Okay? Please, those of you here, you can also share now. Although those of you who are still planning evil against me, you are showing a threat àrí ara yín lẹ̀ ń test, you. hey you will go those of you showing hatred to me the almighty God will make you from from glory to to to zero glory those of you waging war against me ọ̀dọ̀ o wọ́n máa ní má ṣe pé o tọ́rọ èèyàn bá ti jẹ èpè gbogbo ọmọ yẹn gbogbo ìgbàgbọ́ àdúrà ìṣòwádìí ṣùgbọ́n ní those people who waging war against me <laughs> you go from ogo to odo yes ìyẹn bó ṣe jẹ́ so ní òní Sunday we are going to talk about many things we going to chop it chop it chop it chop it chop it chop it chop it okay so I'm no longer used to staying away from you know today I stay away yes see you see I stay away very long close I'm not so close like the way I used to get close because tí bá ti jókòó síwájú kámẹ́rà ó yẹ gbùdùgbà yẹn ṣé Yeah, yẹ ibẹ̀ máa máa fọwọ́ kan kámẹ́rà mi right so I'll, I'm going to change my direction now because mi fẹ́ phone. fóònù yẹn kó dákú ẹ káàbọ̀ mi ì dẹ̀ lo makeup ó dẹ̀ pé mo lo makeup mi ì dẹ̀ lo filter ó dẹ̀ pé mo I love this my camera ó máa ń jewelry. ojú oríṣiríṣi the phone is not expensive Oh. <clears throat> Oh God. Hold on. I'm looking for my stand tí mò ń wá In some way, if you know ilẹ̀ yìí, who dẹ̀ fẹ́ yọ ọ̀tá mi ṣubú sí i. ṣáájú mi ò ní stand yẹn o i will use màá kàn gbé dúró sórí màá fi ti màá fẹ̀yìn ẹ̀ màá fi ti màá fẹ̀yìn ẹ̀ ti. aṣọ yìí tóbi o tóbi lára mi ẹ káàbọ̀ sórí ètò wa lónìí ẹ̀yin wo lẹ́ ń juwọ́ yẹn. Joseph Tèmítọ́pẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ síbí ṣàlàáfíà ni ṣé dáadáa la bá yín happy sunday to you guys. mo kọ́kọ́ fẹ́ sọ fún yín nígbà tí àwọn èèyàn bá fẹ́ kẹ kẹ má rẹ́rìn tó fẹ́ gbẹ̀rẹ̀ lẹ́nu yín smile fi ẹ̀rín ẹ̀ fi ṣe kí ni fi pa wọ́n dànù fi ti yé. lẹ́nìí ṣàmì pé lánàá ń gbà tí mò ń sọ̀rọ̀ èmi ò tiẹ̀ mọ̀ okay ẹ tẹ́ bá ti wà ń bí ẹyin fifty tẹ́ ti wà ń bí sìn kẹ tó pọ̀ sí bóyá ẹ̀pẹ̀ máa dín ó ti yé ẹ fi lọ́ọ̀fù síbí <laughs> ẹ fi lọ́ọ̀fù síbí ẹ má fojú inú pa mẹ́ ẹ fi lọ́ọ̀fù síbí àkíní jẹ́ yẹn mọ́ pé à lè sọ lọ́ọ̀fù yẹn dowó kẹ bá bàtú rè pé bàbá fún lọ́ọ̀fù ó máa tún owó jẹun tábà fún lọ́ọ̀fù ó tún máa rí owó ṣe nǹkan kan ó ti eyín mẹ́yẹn <laughs> so wọn ò kì í sọ́dọ̀ owó wọn ò fi lọ́ọ̀fù yẹn sọ́dọ̀ owó tó bá yẹ pé mo sọ pé dandan ẹ fún wa ń star àbí kẹ́ ṣe kíní sí kẹ́ ẹ fún wa ní kẹ́ subscribe sórí channel wa ọ̀tẹ́ ẹ subscribe ó sì yẹ yín ẹ subscribe sórí channel wa. so lónìí a máa sọ̀rọ̀ díẹ̀ nípa àwọn experience wa tá a ti sọ because ó dà pé àwọn ẹlòmíín ṣe ń dé mọ́ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti ṣe wọ́n fẹ́ ṣe fẹ́ gbọ́ a sọ nípa àwọn experience wa pẹ̀lú àwọn olórin èmi èmi mò ń sọ a sọ̀rọ̀ little experience wa nípa àwọn pastor àwọn pásítọ̀ tí bá ti rí màá kàn sọ ó ti yẹ yín nídìí láti sọ ọ̀rọ̀ púpọ̀ nípa a kò máa sọ àti ẹ̀ní dárúkọ we are not going to mention him okay. àbọ̀tí mo dẹ̀ ti sọ́là náà gbà tí mo rí pé wọ́n ní à wọ́n ní wọ́n sùn mí pé wọ́n fẹjọ́ sun ọlọ́pàá pé so that àwọn ọlọ́pàá yẹn pé èmi wà nínú àwọn tí tí wọ́n ní ó ń pe ọba Elégùṣì ní bàbá Liam mi lè pe Liam láéláé ní ọba Elégùṣì son I cannot okay so mo dẹ̀ sọ lánàá yẹn pé kí ọba elégùsì torí pé jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọba elégùsì ṣé ẹ mọ̀ pé ọba uh, these obas especially ọba elégùsì is a powerful is a powerful ọba o ní Lagos state uh, because they have used with people that in power apart from President Bola Ahmed Tinubu his brother let me quickly brief you there's one group i mean there's one uh, club like that is it club um boys night, some guest night then in my streets, near Berkeley streets. ṣé ti ẹ̀yin mẹ́ẹ̀ ejo ọmọ ẹjọ́ ẹ̀yin àgbàlagbà tí a bá dárúkọ yín duro o dúró ná dúró bọ́lá ọmọ èmi ní ọmọ wọn nílùú ìkàrẹ́ àkókò ọmọ aṣàkókò rìgbòrìgbò ọmọ arógun màsà ọmọ aṣọ̀tẹ̀ márùn ọmọ olùkàrẹ́ àlèlà <laughs> ẹ má bínú mọ́ kí n rántí kéré bàbá mi mọ́ ọ̀dọ̀ bàbá mi fúnra ara wọn kò ṣẹ̀ mí torí wọ́n fi ọ̀tẹ̀ pa bàbá mi nílùú ìkàrẹ́ mi níwò mọ́ ọ lára mi àmì mi níwò yẹn torí pé tá a bá dé kí a máa sàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó lè dúró tá a sọ wípé ẹnì nínú wa pé tá a bá wo pé tá a bá gbàgbé ọ̀rọ̀ àná bí Yorùbá tún ṣe sọ àní rẹ́yàn kankan bá ṣe ìwọ gèlè yìí tó bá ṣe wèrè màá yọ ẹ kúrò ní o ti yé bẹ́ẹ̀ màá yọ ẹ kúrò mi ìfẹ́ wàhálà o gèlè yìí mo kàn jẹ́ mọ̀ pé mo kàn gé bí tawúsá ni ṣọ́ ara ẹ ìwọ gèlè yìí ṣọ́ ara ẹ kọ́lọ́hún ṣọ́ ẹ <laughs> ṣọ́ ara ẹ kí n tó fìbínú já ẹ kúrò lórí mi ṣọ́ra ẹ. <laughs> ìkàrí àkókò nílé bàbá mi ó ti eyín bẹ́yẹn i will preview it also nípa. Uh, ok ṣàlọ pé lànà mo ń sọ anyway jẹ́ kọ́kọ́ kí bàbá mi níwo charity báwo nǹkan tí àwọn aráalé bàbá mi tó ń ṣe fún mi àti àwọn bàbá mi tó ẹbí tó ń ṣe fún bàbá mi at times ẹ eh, tí màá jẹ́ pàwọn èèyàn tó force me you know I do things let me tell you before people know that I'm a princess ẹni tí mo tó kọ́kọ́ ṣe wedding fún mi ní MFM yẹn nígbà tá a lọ ṣe introduction wọ́n dé ilé wa ní wọ́n rí pé ah ó padà nígbà tó ń padà dé ẹ̀pẹ́ èrè àtọ́ padà dé bẹ̀rẹ̀ ah mr mi lè gbàgbé má pastor ni pastor adébáyọ̀ òun náà máa ń teach government college ojú ọ̀rẹ́ president ah she's a princess so she's a princess so you understand me but people don't know because i didn't tell anybody you understand me princess báwo ṣe ti understand bẹ́ẹ̀ so mo wà èmi jẹ́ mo ọmọ tí mo jẹ́ nìkan tó yẹ pé go get ni mi tó bá ti lose sí àwọn some things some opportunity láyé ṣó ti yé bẹ́ẹ̀ so the ne next thing tó ní láti ṣe you focus you don't look back okay ilé bàbá ilé ìyá tán ti bí ó lè jẹ back fún ẹ so you look forward you don't look back okay now let me continue èmi ní Bọ́lá Fọláṣadé ọmọ wọn níbi kàrí àkókò bẹ́ẹ̀ ni ọmọlúkàrí àlèlà ọmọ arógun má sá ọmọ aṣọ̀tẹ̀ márù bẹ́ẹ̀ ni arógun má ṣe kíni má sá aṣọ̀tẹ̀ márù mo sọ fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn kan ní báwọn nígbà tó rogun kí ló tó sá kòrè ìdíra mo sá torí Adébùkọ́lá torí pé Jésù gan wọ́n gbé sá wọ́n gbé sá fún ọba ẹrọ́dù sótíyé wọ́n gbé jésù sá fún ọba ẹ́rọ́dù kò ṣe joseph àti maria ló sá wọ́n gbé jésù sá fún ọba ẹ́rọ́dù torí àwọn kan wà ẹ́rọ́dù ní wọ́n <laughs> ọba ẹ́rọ́dù gbogbo ẹ́rọ́dù lórí ọ̀rọ̀ wa lórúkọ jésù ká tó dé ọ̀run á mú wọn kúrò nípò bẹ́ẹ̀ ló máa rí ẹ káàbọ̀ lẹ́ǹkan sí kárí àkókò nílé bàbá mi kogi ni wọ́n bí ìyá mi bọ̀ kogi ò ní wọ́n ní wọ́n tiẹ̀ lóríkì torí àwọn kogi tiẹ̀ burú jù ń tèmi ṣé ti yé yín kàrẹ́ náà burú kò tí ẹ sẹ́ni tí ò burú lẹ̀ yorùbá ẹ má jẹ́ àparọ́ fúnra wa lónìí a máa sọ díẹ̀ nípa bí burú táwọn èèyàn kàn burú wọ́n kàn burú ni wọ́n kàn lọ jantirẹrẹ búburú nìkan yorùbá burú mo rẹ ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ṣé yorùbá ni sọ fún pé kí ló ti ẹ burú bẹ́ẹ̀ yẹn ẹ burú bí ejò <laughs> ìkan lọ́wọ́ ejò <laughs> ẹ wojú ara yín tó wá jẹ́ yorùbá ló wà lẹ́gbẹ̀ẹ́ pé ṣé yorùbá ni wọ́n yorùbá ni àbí èmi sì mo ti meet with Canada mo ti meet pẹ̀lú English <laughs> bẹ́ẹ̀ ni dowas eh, dowas citizen ni mí so mo ti miss pẹ̀lú òyìnbó ojú ara ẹ tó bá jẹ́ ìwọ tí miss tó yẹ pé panaki yorùbá ni ẹ ah, burú ṣáá yorùbá burú wọ́n tún bògìrì mọ́ kéèyàn burú the same yorùbá ló ń ṣerú ló ń ṣògìrì méjèèjì jam together bad smell anyway lẹ́ẹ̀kan sìgá rẹ nílé bàbá mi o bẹ́ẹ̀ ni kò gí ni mọ́ bí mi sí ọmọ Kogi ni ìyá mi ṣùgbọ́n wọ́n wọ́n kárẹ̀ láìsẹ̀ ńgbà tó yá ṣé ti yé yín bẹ́ẹ̀ ìyá mi pé ìlú tán bá ti fẹ́ ẹ tán bá dẹ̀ ṣe dáadáa fún ẹ níbẹ̀ ṣé ti yé ẹ bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe ìlú yẹn fún ẹ wọ́n máa yí ẹ padà sílùú náà ṣé ti yé bẹ́ẹ̀ yẹn. Hmm. wẹ́ mo tún lè sọ fún yín bábálé àná pé mo tọmọ èkó yes lẹ́kì pàṣẹ ìjẹ̀bú náà wọ́n fẹ́ jẹ̀bú láìsí mi bọ̀ mo yẹ ẹ́ ṣó ti yé bẹ́yẹn but originally born Ìkàrẹ́ Síbúkú Ìkàrẹ́ bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí oríkì a máa ròyìn orúkọ a sì máa roni bákan náà ṣó ti yé mo tún wá dúpẹ́ fọ́ lọ́lọ́run pé oríkì ilé bàbá mi <laughs> ó máa ń praise ọlọ́run ni àwa nìkan ni ọmọ ẹkùn òkè ta ló ń jẹ́ bẹ́ẹ̀ kìnìún ẹ̀yà Júdà ọlọ́run ni ọmọ ẹkùn òkè ọmọ olùkàrẹ́ àlèlà ọmọ arógun má sa ọmọ aṣọ̀tẹ̀ márùta ló máa rógun tí ò sa ọlọ́run ni aṣọ̀tẹ̀ márùta ni ẹni náà ọlọ́run ló máa ń ṣọ̀tẹ̀ tí ò kí ń rò àti di aláṣejù bọmi gbóná ìbọn náà pupa ta ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni bẹ́ẹ̀ ni ìdí fáráwò ó parẹ́ sókun pupa ó ti yé ẹ̀yìnkùlé àdéwúre ó dánilẹ̀ dání lórí ẹṣin nígbà tí scarcity wà ó sì ń dán náà ní kó rù wọ́n fẹ́ tẹ̀mí pa á bẹ́ẹ̀ ni èmi ò tiẹ̀ jẹ ojú ẹ̀ ń dán náà síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ náà ọmọ tí ò tún ṣe kí ni tí òwẹ̀ tó ń dán gbà mí ọmọ tó yẹ pé kò tiẹ̀ ló mékọ̀pù á máa dàbí pé ṣe ló ti kún gbogbo àtíkè ayé yìí ọlọ́ngbọ́ àbí mo kà tíkè ni no powder ilé bàbá mi lẹ́tí lè rírun kan bẹ́ẹ̀ yẹn o ó tún ní cheekbone gbogbo tó máa ń fowó rà lónìí ọlọ́run ẹ ṣe é ó tún níwà rere ṣe rí lónìí a fẹ́ sọ lítú ẹ má jẹ́ ká fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pọ̀lọ̀ bóyá àwọn tí ò bá mọ̀ mi ká má máa júwe púpọ̀ bóyá o rí mi for the first time bóyá o tí rí mi rí ìgbà míì tó bá rí picture mi bọ́n bá ṣe ṣe má wò má wò ju ṣe ò ṣe ti bẹ́ẹ̀ yẹn but èmi gọ́gọ́ rẹ̀ original mi Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ èmi náà nìkan ni mo ń bá president dorúkọ bẹ́ẹ̀ ni hmm. ọlọ́run ṣeun o àwa yìí náà ni a ti lò wá fún àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ayé yìí ṣùgbọ́n tí wọn mórè ṣùgbọ́n kì í ṣèmi nìkan náà wọ́n máa kọ́kọ́ ṣe irú ẹ̀ fún wọ́n ṣe bẹ́ẹ̀ fún Jésù ṣùgbọ́n gbọ́ nǹkan kan tán ṣe fún Jésù tán lè mi ṣe tán lè yí ṣe fún mi náà ni kíkàn má gbé lébu ṣé ti yé yín ṣùgbọ́n ó ló dáa fún ẹni tí ó ló máa burú fún ẹni náà tí ìkọ̀sẹ̀ náà wá láti pa ẹsẹ̀ rẹ̀ ó ti yé <laughs> má fọwọ́ kan mọ́ lọ́rùn o <laughs> àjàjà Bọ́lá Fọláṣadé má fọwọ́ kàn mí tó bá fọwọ́ ibi kàn mí ọwọ́ ẹ̀ máa gbẹ dànù ṣé ti yé kò ń ṣe rọ́ gbogbo àwọn ìṣòro tẹ́lòmíì ní lọ́wọ́lọ́wọ́ tó kàn ń faṣọ bò mọ́ra ó ti yé ó lè jẹ́ nípa ìkà tó ti ṣe fún wa ni má ṣèkà fún wa mọ́ kó má bàa fọwọ́ tó ń dùn ẹ̀ sábẹ́ aṣọ pẹ́ ó ti yé ibi tó bá dẹ̀ ti kẹ̀lé yẹn yẹn máa ń ṣe síta yẹn ó ti yé bẹ́ẹ̀. eléyìí irú lọ́kọ́ láwọn oníta kọ́kọ́ fẹ́ kọ wọlé lónìí oh god bọ́lá ọ̀wẹ̀dẹ̀wẹ̀lú lọ rata ọba wọn lọ ro ògiri kọ́ bẹ̀ wọn kó lè dùn ṣé mọ̀ kan láti bí ọjọ́ mẹ́ta wọ́n ti ní wọ́n àwọn orúkọ àwọn kan ó jáde lórí social media ó ń lọ káàkiri ní ti ẹ̀wò kẹ́ bá lè mọ̀ pé mi ò kí ń parọ́ I don't look at many things when I don't want there some people they they they I'm, I I don't hate people but they whatever they do I don't I'm not longer interested there's some people I watch on this social media and there's some people I look at. But to some people, my spirit is cross about it, not because I jealous about it. Nígbà malam láwọn fine. <laughs> eh? fine because ìwà burúkú àná yín. Tẹ bá rí pé tó bá ti pé o bá ti gbójú àti máa ti tẹ̀ sí blọ́ọ̀kì o rẹ̀ wò dáadáa. Wàá ló kó tiẹ̀ ò tiẹ̀ fine. O ti yé kì í ṣe pé kó o lọ ṣe snapchat tí o àbí kó o studio ko o lọ ṣe photoshoot tí o kó o ko dé kó o gbé yẹn kó o máa là mọ́ wa lórí bíbà. O ti yé ìrẹ́kọ̀. mo lo week mo dẹ̀ wọṣọ lára aṣọ tí mo ní sílé mo kàn ní pé ọdún ṣe ìparí ni pé káà náà ká ṣe kiri ká lo bàbá rì ga <laughs> ká lo bàbá rì ga <laughs> baniri ghana de wondo hmm. baniri ghana de wondo ẹ káàbọ̀ lẹ́ǹkan sí nílùú bàbá mi haúsá lọ̀rẹ́ wa bẹ́ẹ̀ ni níkà rẹ̀ bàbá mi bàbá bàbá mi wọ́n fa haúsá <laughs> eléyìí ò ń ṣe pé mo ń rè lè ìṣàdọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí bàbá bàbá mi nice nice ọba òfàwùsà tẹ bá dẹ̀ wò wá most of us we live sick of those you know Do you understand <laughs> ìyá yín tó bá bí yín rẹ wọnú ayọ̀ tí mo wẹkẹ wégèlè bóyá máa dàbí eléyìí èmi tí mo mo tún jáde báyìí mo dàbí ọmọ haúsá ẹni ní haúsá tó máa ń fún àyè ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ kábíyèsí ọba elégùsì ọba elégùsì ìgbà tí mo wá wo lánàá mo ṣẹ̀ wá lọ ń wò dáadáa pa orúkọ mi wà ń bẹ ṣe pé pé gbà míì iṣu a máa rùn nídìí èyí èyí onímọ̀ pé ìdí ẹ̀ lóye ni so ti rùn mo tún sọ fún ọba elégùsì ni mo lẹ́nikẹ́ni tó bá ti ṣe kẹfọ́ mo ń sí o ẹ mẹ́ṣọ ẹ pẹ́ ṣe kí ni ẹ sú ẹ sí <laughs> tí mi tètè gbọ́ Oh God. Some people love me, but they don't want to bring money. Kao kudi. Kudi. Kao kudi. Kí ni wọ́n ṣe máa ń sọ ní èdè Hausa o pé èkó owó kudi. Kudi. Kudi. Kudi bá kudi ba magana. Ba kudi no ba kudi ba magana. Magana is trouble. Oro lo ń magana. Anyway, má jẹ́ kí n ṣàwọ́sá púpọ̀ tán bá gbé wá ó bá dẹ̀ jó òyìnbó náà gbé wá ẹniwọ̀n kò sí yé bẹ́ẹ̀ mi ti ẹ̀ mọ̀ pé ọlọ́run gbọ́ mi ìrorúkọ mi bẹ́ẹ̀ mi ò wó látijọ́ ìkẹ́ bá lè mọ̀ even though let me tell you something the petition tó ń kọ látijọ́ ẹ̀ tó ń sọ pé láti seven months ago mo kà á dé àbọ̀ mo kàn wò ó mo gún grand through ẹ̀ mo ti rí àwọn petition yẹn but àwọn kankan wà tí ò kí interest mi ṣó ti yé mẹ́yẹn bó ṣe tí wọ́n sọ pé wọ́n petition tó ń ti sọ petition yẹn sì is over like two months o tí wọ́n tẹ̀ ti kọ orúkọ mi tẹ́mi ò mọ̀ o you understand me and I was still doing my things you know and I was still even praising some people some people may be thinking that maybe because I saw it and I was trying to embrace some people no tó bá tẹ̀ pé wọ́n tiẹ̀ wá sùn mí pé Auto Bola ló ń béèrè fún justice because ẹni tó béèrè tó fẹ́ kún béèrè fún justice tí ò fẹ́ rí béèrè fún nítorí pé ó fẹ́ fẹ́ bàbá Mohbad wọ́n story wà wọ́n gbé wá o ó ti yẹ yín wọ́n gbé wá tí máa sọ fún yín pé wọ́n gbé wá wọ́n gbé wá gan sórí wà ṣùgbọ́n àti ṣe pé wọn téèyàn bá ti ló máa sọ ṣe ti yẹ yín bẹ́ẹ̀ torí nígbà míì ní tí wọn bá ti fi jọmọdé lọ kò kí fi wọn tó bá dẹ̀ fi wọn ń gbà mí tó gbélé lọ́wọ́ ó ní sọ bó ṣe máa lò ó fún ṣé ti yé ẹ nígbà míì bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn wọ́n ní wọ́n máa sue wọ́n ní orúkọ mi náà wà ní petition kò tí ì ṣe sue that one now is not sue but bó ṣe forúkọ mi sí ó ti yé mi igbó òkè o Auto Bola pé mo ń bó bèrè fún mo wà náà àwọn tó ń bèrè fún kí ni wọ́n ń justice for Mohbad yeah because but a lot of people will not tell you that ìyẹn gbogbo ló bí àwọn èèyàn nínú but anyway ẹ má jà deep into whatever is not ready to be deep because èmi bí ṣe wà mí rẹ́dì láti wà kànga bí ṣe wà etíye àwọn tí àwọn tó bá ti ṣetán láti labour they will labour because bí mi ṣe wà mi lè máa ṣiṣẹ́ kẹ́nìkan máa gbowó kò ní dáa etíye bẹ́ẹ̀ so ohun tí má ti gbowó lé lórí ni máa ṣiṣẹ́ lé lórí ó ti yé so nǹkan tó dẹ̀ ni wọ́n ìṣe yẹn náà a ṣì ń wo nǹkan tó náà fẹ́ ṣe ó ti yé but ẹ gbọ́ yorùbá ló sọ pé iná tó bá dáde yẹ gúnugún ẹyẹ mìíràn máa fi sùn no weapon fashioned against me shall prosper any tongue that rise against me on the judgment day even when not on the before on the judgment day shall be condemned anyway ẹ jẹ́ wá sọ kankan fún yín àwọn tó wà ní orílẹ̀-èdè wa a lot of us on the social media we don't know a lot of people but we talk about them we defend them we try to show love to some people who are not worthy to be loved. And let me tell you, before I show love to some people, many people don't believe, they don't, they still, they study me that I don't normally comment on everybody's things. Okay? If I'm not, if you're a good person and I'm not doing that to you, I'm sorry. I don't want to romance people, more, many people I don't know because on this platform tell tẹ́mi wà nílùú Canada yìí it's a platform that people need to be careful All right, it's not Nigeria kì í ṣe pé mo fi ń tàbùkù orílẹ̀-èdè mi o alright because my country they allow trash they allow nonsense they allow a lot of things that other system cannot All right, so it's not because of pride and because of security And the reason why I'm doing a lot I mean, the way, the way I had to at times, I love to be security conscious. I've been in many trouble, you know that. I've suffered many things. Tí mi ò tiẹ̀ mọ what message. You know that? Like it's not no one treat me. Well, they treat me trash. Nobody can treat me trash. The way you treat me, that's the way you'll be treated. The way you treated me, that's the way you'll be treated by God. Okay? The way you treat me, the way you be treated. And a lot of great people under this summer, under this heaven, are being maltreated. The people they worship today in Saudi Arabia one Muhammad, they are being maltreated back from all their siblings, friends, and family from their country before they migrated to another place. So, if many things happen to people like us, like We are even trying to be pressing and to adore some people and to be good to some people, and they want to treat themselves like a trash. It's not them. They saw something. Some people, people like us, got so much jealous over us. When, when I love people so much, I don't nà any náà but in by in fẹ́ ṣu ẹni lọ́ọ̀fù tó to jù you in bá bẹ̀rẹ̀ in roma ṣe nǹkan lè ṣe because Ọlọ́run jealous over me want me to romance him more than anybody. Okay? Now let's go straight to the point. So my name is there. They said, ah, they already reported somebody. Uh, they already reported uh, all of them for calling Liam. That's the alleg allegation. For calling Liam, the father. I mean, for calling Elegushi, the father of Liam. I never say that. And I will never support that even if Liam is not biologically for Mohbad, I still want them to adopt it for the confiche bíi pé wọ́n ra ilẹ̀ wọ́n ra nǹkan fún because àwọn tó hẹ́ẹ̀d Mohbad wọ́n fẹ́ kọ́ máa rí nǹkan kan pa Mohbad mọ́ tán bá rí àbúrò Mohbad kì í ṣe Mohbad o tán bá rí ìyá Mohbad àti bàbá Mohbad kì í ṣe Mohbad o there something that will represent Mohbad okay ṣùgbọ́n tí a bá bá wọn sọ tó bá ní wọn gbọ́ àwọn ló ní ẹbí wọn kò sí tó kàn wọn kò sí tó kàn mí kò dẹ̀ sí tó kàn anybody àwọn tó dẹ̀ ń ṣe náà tí wọ́n ń gba owó tán gbé go for me fún tán dẹ̀ fún ní authority tó bá ti yá ẹ máa mọ nǹkan tó wà mẹ́bọ̀ kò tí ì yá ń sìn kí ló dé tẹ́ tó ń lọlẹ̀ now ọba Elégùṣì ọba Elégùṣì yẹn I know his brother mo mọ kí má mọ bàbá wọn mọ bàbá wọn ti late ọba gbàyẹn bàbá wa akíolú ẹjọ sá o ọba really wà mú respect yín o i respect you kábíyèsí ó ti yé ẹ mú respect yín sá orí adékẹ́ pẹ́ sá o wọ́n sì jẹ́ ọlọ́pàá ńgbà yẹn and many people dem mọ rísì tí mo ṣe máa ń sọ̀rọ̀ bí mo ṣe máa ń sọ̀rọ̀ because àwọn èèyàn tá a ti mọ̀ nígbà yẹn gbogbo a lot of people ti wà nípò tó tóbi gan ipò tó ń wà tóbi a lot of people tá a mọ̀ ipò tó ń wà tóbi so tó bá sọ̀rọ̀ ẹlòmíì ẹlòmíì àmà wò pé èmi èmi nǹkan tí mo jókòó wọ́n ti wò mí pé nígbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ màláìkà pàṣọ ẹnìkan sọ fún ẹ ìwọ wo ibo ni irú ẹ ti fẹ́ mọ màláìkà rí àti pàṣọ lórí Facebook yìí náà ni ó ti yé tí ìbá jẹ́ pé bóyá mò ń sọ ọmọ mi gan ṣọlá yẹn wọ́n sọ pé bó ló ní ìwọ kẹ̀ ó lè bí ṣọlá ìró ṣọlá wo ni ọmọ ẹ you know many people kí n tó sọ kéwọ̀n o kí n tó sọ any other person o tó bá sọ̀rọ̀ kódà kó bá sọ̀rọ̀ kòrólà wọ́n lè sọ pé bó ni ìwọ láyé ẹ irú ẹni wọ́n sọ ni so a lot of people wọn ò fi nǹkan tó wo tó ṣe dáadáa wọn ò fi wò wá ṣó ti yẹ yín mẹ́yẹn maybe because kí lè ṣe pé wọ́n ṣe rí wa torí báwọn èèyàn kàn ṣe ń sọ̀rọ̀ ni ó ti yẹyìn mẹ́yẹn ọlọ́run dẹ̀ ma ń fi ògbèdà mọ́ ọlọ́gbọ́n nígbà mìíràn torí pé tó bá tún wọ́n ń bù náà nígbà mìíràn ìlọ́tọ̀ fífi máa fi ṣíìtì nà ẹ́ wọ́n á foríṣiríṣi nà ẹ́. bàbá wọn máa ń wá sí rísì tí kò ń ṣe tó k1 gan ni mo ṣe ń praise wọn bọ̀tì èmi máa ń pọ́yàn lé bí mo ṣe mọ̀ wọ́n tó nígbà tí mo máa ń fẹjọ́ wá sí ìsùn káàkiri pé ẹjọ́ bá ń bẹ́ o lọ́sọ́dọ̀ bẹ́lẹ̀ lọ́sọ́dọ̀ ilé lọ́sọ́dọ̀ ọlọ́run tọ̀hún mi ì lọ sọ́dọ̀ Elégùṣì despite pé mo mọ̀ pé wọ́n jọ close papọ̀ mọ́tò ọ̀rọ̀ mọ́tò tí mo dẹ̀ sọ torí 1 àwọn náà máa wò pé bó ló ti gbọ́ story mọ́tò ní ìgbà tí ó fẹ́ tí wọ́n fẹ́ jọba yẹn I was with K1 ọ̀rọ̀ mọ́tò tó ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ tó ti yẹ yín ọ̀rọ̀ mọ́tò kan tí wọ́n fẹ́ bá wọn rà tọ́nà K1 wá gbà wọn ó wá gbowó lọ́wọ́ wọn kankan bẹ́ẹ̀ ṣá ó ti yé bẹ́ẹ̀ àbí wọn ṣá mọ̀ ó ṣó ti yé so ẹ̀gbọ́n wọn kan tó máa ń jẹ́ ẹ̀gbọ́n wọn ṣàmọ elégùsì gbogbo wọn ṣàmọ àwọn elégùsì gbogbo ayé kẹdẹrẹ they are close to people in power ṣé ṣe yín àwọn elégùsì ṣe rí yẹn gbogbo àwọn ọmọ àwọn olówó àwọn tó wá jọba àbáwọn tó jọba lẹ́kọ̀ọ́ yẹn ní nàìjíríà yẹn majority of their children are close to torí mo rí gbà yẹn ọmọ wọn kan àwọn ṣáàtì ọmọ ẹwọn elégùsì àti ẹ̀gbọ́n wọn wọ́n jẹ́ ọ̀rẹ́ ọmọ Babangida wọ́n jẹ́ ọ̀rẹ́ ọmọ Abacha torí àwọn aṣáájú nìkan lè máa ń darí kan ọmọ aṣáájú ni wọn o ẹ lọ bèrè lọ́wọ́ bóyá mo parọ́ gbogbo wọn ọ̀rẹ́ ni wọ́n báyìí tó máa wá sí boys night ọmọ ta ló ń bọ̀ nígbà yẹn sí kan nínú wọn lásìdẹ̀ǹt bíṣọ́mù Abacha ni tó ní plane crash lọ́jọ́ tó ń bọ̀ ní boys night ẹ bèrè lọ́wọ́ tó bá jẹ́rọ ni bó ṣe mọ̀ pé gbogbo àyẹn I have friends that dated all these people majority of out of those girls about three of them ti late ṣé three of them àbí two ṣá you know those of my friends you know but èmi i don't date you understand bí n ṣe wà gbogbo àwọn ọmọ olówó olówó ńláńlá yẹn i have friends that dated them but èmi i don't date them i don't date anybody ṣé ti yẹn because i always believe in me I don't deceive myself there's some people tí máa ń bèlè me n deceive ara I will tell you my size myself you understand what I mean but a lot of people falling victim today being rejected being rejected and being used like a sacrifice of one many things is because they expect much when I tell you I don't expect much even when I praise you nígbà tí mo ti ń praise èèyàn láti bí three years tó dẹ̀ mi tí mo ń sọ̀rọ̀ Wàsíù ń bíbà tí ò dẹ̀ sọ nǹkan kan tí ó yẹ kí n tún praise ẹ̀ that's that's one thing about me I continue doing whatever even when you don't pay me but you see one day ọ̀rọ̀ nǹkan tí mo ń ṣe yẹn tí ò lé sí tó dàbí pé mi ò ṣe dáadáa àbí tó rò pé ṣe ni mo bọ̀ yẹn I will tell you story when it is time ó ti yé. ó ní one of my friend nígbà yẹn ó máa ṣàǹsẹ́ pé òun máa fẹ́ yẹn máa sọ pé ìwọ kò lè fẹ́ ẹ mo máa ń sọ fún pé ẹni yẹn wọn ò ní tó máa fẹ́ kó fẹ́ tí ọmọ nǹkan bá fẹ́ fẹ́ because àwọn kan wà tẹ́ pé wọ́n lọ́ọ̀fù wọ́n fẹ́ fi lọ́ọ̀fù fẹ́ yàn àwọn bàbá wọn àti ìyá wọn wọn á máa lọ wo history kì í ṣe pé bàbá ẹ̀ ò dáa àbí bàbá ẹ̀ ò ṣe kinní kan àbí kò ò ṣe but kò lówó àti pé kò meet standard wọn because tó bá fẹ́ ṣe wedding yẹn wọ́n á wò pé carnival people tó fẹ́ wá kí lorúkọ bàbá ilé ilé kò ṣe ṣáàrí pé ńgbà tẹlifíṣì máa fẹ́ yàwó irú ọba saheed yẹn ẹ ibi tó ti lọ fẹ́ ọmọ èkó Lagos Island náà ni ẹ sọ ẹni yẹn náà kẹ̀dẹ̀rẹ́ jayéjayé náà ni bàbá ìyàwó wọn yẹn ṣe sọ so they look for click like that they have to pick among themselves bí pé kí ọmọ akeolú sìn bàbá yẹn kábíyèsí o tí wọ́n fẹ́ fẹ́ irú ọmọ elébìsì náà wọn ní takora wọn púpọ̀ ṣe ti yẹyìn but mi ò ní fẹ́ gbà kó má bàa dìjà kó má bàa ba friendship wọn jẹ́ kó má bàa di pé ìyàwó wálé wá fẹjọ́ sùn kó wá dìjà ṣe tán ti sàn but majority of them they go for their mate and their standard and that's why lè ṣe rí pé àwọn èèyàn náà these days sísìn people and try kọ́lọ́hún káwa máwọn èèyàn lówó dáadáa ń lọ sí pariwo níbi báyìí pé tó bá ti lè lówó owó náà dẹ̀ ló máa ń gbéyàn ò bá ka gbogbo ìwé ayé yìí tó bá ti sówó lọ́wọ́ ẹ̀ kò sí nǹkankan tó bá kàwé àbí tó bá ti ẹ̀ kàwé kan tó bá lówó yẹn ó lè sáré lọ gba sátífíkẹ́ẹ̀tì àwọn ìlú kan ní mi ìfẹ́ dárúkọ wọn tó máa ní wọ́n ń gbà káàkiri ọlọ́wà ẹ̀ tí wọ́n all these peoples, they have backbone they know a lot of people they been that's why mo fẹ́ rọ̀ yín tẹ́ ẹ bá mọ̀yàn àti tẹ́ ẹ bá jẹ́ nǹkan nínú ayé tí bàbá yín ti ṣiṣẹ́ sílẹ̀ dáadáa tẹ́ ẹ ti rí nǹkan fẹ̀yìntì tẹ́ ẹ ti wò láyè pé iṣẹ́ tó wó ni ní ilé tòṣì tó bá jẹ́ tagba máa lò ó bá jẹ́ agídí kàkọ́kọ́ mo lè má yò ará àdúgbò ni ò ní sùn ní òní àwọn ará àdúgbò ni ò ní lè sùn ó ti rẹ̀ yẹn bó jẹ́ ilẹ̀ gan làwọn olówó máa ń tà báwọn ọba àbí nǹkan kan wọ́n bá tún ti tà tán á tún tún tà ó ti rẹ̀ yẹn agbára dẹ̀ wà àbí kàn wé pé lèyí ó wà níbì kan a lè lé dànù sí gbómi sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ o you understand me so I know him and when I later got to know even mo kéwọn tí wọ́n wá close you understand me. he knows tó bá rí mi á máa i don't talk because bó la ti fẹ́ ṣàlàyé bó la ti fẹ́ bẹ̀rẹ̀ kò sì yé bẹ́ẹ̀ so eégún máa ń mú èèyàn kí n mọ̀ ìyàwó wọn yẹn ìyàwó Elégùṣì ni mi ò mọ̀ bọ́ tí àwọn I know him àbáfọ ọjọ́ tó wá tí mo tún wá sí pati wọn yẹn tíyàwó wọn táàbùrò ìyàwó wọn ṣe tán ṣe wedding fábùrò ìyàwó wọn yẹn we know him so like èmi kò ń ṣe pé mo dẹ̀ tún jẹ́yàn mo dẹ̀ tún níran mo bímọ mo dẹ̀ tún fẹ́ jẹ́yàn sí i irú iṣẹ́ wọn tẹ́mi bá fẹ́ ṣe iṣẹ́ yẹn tí mo jẹ́ speaker lórí social media èmi ò ní lè tẹ́ sójú wọn àti ọjọ́ yìí táwọn èèyàn bá sọ pé àwọn èèyàn kì í ṣe paṣá àwọn èèyàn máa ń ṣe dáadáa èyí tí màá fi sọ pé mo fẹ́ ṣe ó ti yé yín mẹ́yẹn tí ò dẹ̀ yé mi dáadáa tí mi ò dẹ̀ mọ̀ bóyá tòótọ́ ni ẹ rí pé gbogbo nǹkan tán competition tán kọ ìgbésí wọn àwọn tó bá ń wò dáadáa wọn ayé ó yẹ kán mọ̀ ṣì ń gbá hundred dollar mi ò tí ì rí àṣẹ gift láti ìgbà tí ọ̀rọ̀ Mohbad tó ti bẹ̀rẹ̀ ṣì gbá ni mo sọ owó tí mo make tí mo lè sọ pé mo rí little little little bóyá kí Mohbad tó kú láti ìgbà tí Mohbad ti kú bam tí mo ti ń gbàdúrà tí mo ti ń sunkún burúkú burúkú yẹn because tínú bá ń bí mi tí mo dẹ̀ ń sọ̀rọ̀ tí mo tínú mi ò dùn it scared a lot of things away from me Yes, my mommy knows. When I'm not happy, that's why I don't I don't feel like talking when I'm not really happy because mo easily be provoked. When I say it, it take me tí n bá sọ ní ìṣẹ́jú kan, it will take me hours to reverse it before God will cancel it. Bí ìránṣẹ́ Ọlọ́run yẹn. It's easy to proclaim, wàá kàn sọ ni á dẹ̀ ṣẹlẹ̀ tọ́lọ̀ bá ti fún ẹni authority láti sọ pé kó yí padà padà again you have to see the face of God more than the minutes of ṣe so I always love to be calm. nígbà tí mo ti rí kinní yẹn tí mo dẹ̀ ti rí ọwọ́ pé àwọn èèyàn oríṣiríṣi náà wọ́n reject stories àti iṣẹ́ yẹn they are rejecting the job a lot of things wọ́n ṣe ń reject ẹ̀ náà a lot of people wọ́n ṣì lè reject ẹ̀ and that is why táwọn èèyàn bá rè pé wọ́n kàn fi orúkọ mi sí nǹkan kan àwọn kan náà yẹ pé àwọn ah, forúkọ ẹ̀ wọ́n wọ́n ní wọ́n pẹ̀sí àwọn ọlọ́pàá kan àlè ṣe wọ́n kàn fẹ́ kí n calm down lórí ẹ̀ because a lot of time wọ́n ti fẹ́ kí n ṣe bọ́ tèmi tí bá sọ pé i'm disappointed in some things hmm. but at the same time Nigeria is just it's just a system of àwọn èèyàn ti wicked ọpẹ́lọpẹ́ phone ọpẹ́lọpẹ́ Mark Suba help Nigeria a lot you don't know it all this thing tamase pé púpọ̀ yẹn yẹn ní Nàìjíríà ìka burúkú burúkú àti nǹkan burúkú pípààyàn ìgbà yéèyàn jẹ́ ṣe tó wù ẹ́ ṣe bó ṣe wù ẹ́ jáyé ọlọ́ba fàmílẹ́ tèǹtútọ́ ó ti pọ̀ tipẹ́ ó pọ̀ jù báyìí lọ tẹ́lẹ̀ torí pé no phone there is no phone, there is no camera, there is no where you can report it. When you go to station and this newspaper, tó ń gbé for phone you will pay a lot of money. And tó bá tún wá san owó gan, wá tún ní kó má gbé e jáde. I'm ready to pay a lot of money before coming on this social media to put a lot of things on this social media. Kọ́ lè gbọ́ mi. Lóní àwọn paper. yẹn, wọ́n máa kọ̀ wọ́n máa gbọ́. Tí bá ní mo lọ sọ́dọ̀ àwọn newspaper, mo lọ ní for real. Tí bá ní mo ṣe báyìí, mo ṣe ní for real. Kí dẹ̀ ni? àwọn èèyàn kan kàn rí mi wọ́n kàn ṣèkà mi kò ń ṣe pé wọ́n rí mi pé mo ṣẹ̀ wọ́n tí wọ́n tó ṣèkà fún mi àwọn kan ti máa ń ṣèkà fáwọn èèyàn ni some people are like that àwọn táwa bá dẹ̀ wá sọ lónìí pé a fẹ́ kí ó wà reduce in our society because tí ìka bá pọ̀ gan ní society kò lè sí development àwọn a lot of problems. tí nàìjíríà ní ta ma ní àwọn èèyàn go through change problem because of ìka pọ̀ gan ní society wa okay gbogbo àwọn nǹkan tó ń plant yẹn gbogbo àwọn kinní yẹn ṣé ti rí pé mo gbé sórí platform mi mi ò gbé sórí platform mi torí pé ní bìgínì kó tó di pé wọ́n dárúkọ nìyẹn tó mi lè dárúkọ láéláé pé ẹjọ́ o ta ló ní Liam o wọn ń búlé ọmọdé nílùú Canada sí taboo mi lè ever bá wọn béèrè pé yàtọ̀ sí ìjọba tí ìjọba bá sọ pé èyí tí mi máa fi bá wọn sọ sọkúsọ àbí tí máa fi mí ní wọn ìṣe taboo láti búlé ọmọ kékeré ní orílẹ̀-èdè Canada bíbá torí gbogbo nǹkan táwọn ọmọ yẹn àwọn èèyàn ṣe yẹn wọ́n ń búlé ẹ̀ tán bá fẹ́ kúérì ìyá ẹ̀ tó ti yé ìyá náà máa kúérì kì í ṣe bọ́n ṣe ń búlé ọmọ yẹn tí ọmọ yẹn bá dàgbà gbogbo nǹkan tó ń ṣe fún yẹn kò ní láìpẹ́ yìí bọ́ ní nàìjíríà wọn máa sọ pé ọmọ ológo ni kì í ṣe ogo náà ṣe ń ṣe bẹ́ẹ̀ ọmọ tó ń bá fẹ́ deny from many blessings tó ń fẹ́ dí lọ́wọ́ láyé tó ń fẹ́ takò tó ń fẹ́ bájà tó ń fẹ́ ṣó ìkórìíra fún un náà máa ń ṣe bẹ́ẹ̀ fún ọmọ tó bá ti mú bàbá ẹ̀ tó bá ti pa láti kékeré bẹ́ẹ̀ yẹn bí àwọn kan ṣe ń sọ̀rọ̀ pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ dé ó lọ ṣe bẹ́ẹ̀ dé aláìníròònù kìnìkan kìnìkan rísì dára nǹkan tó fi pa bàbá yìí náà ni pé wọ́n fẹ́ kó miss àwọn nǹkan tí àwọn right ẹ̀ láyé bíi birthday kọ́ wọ́n máa dàgbà kẹ́ máa ṣe birthday fún kí ọmọ nídìí nǹkan kí bàbá ṣe àbí kíyà ṣe bíi pé kọ́mọ ń ṣe bákan so target àwọn tó pa bàbá ẹ̀ òun náà ni pé tó bá jẹ́ òun gangan ló lọ́mọ bíi pé kọ́mọ náà jẹ̀yà but nígbà tí ò bá dẹ̀ tí wọ́n tí wọ́n discover pé a kò ní lè jẹ̀yà tó bá tẹ̀ wájú òun ló lọ mọ̀ torí pé Mohbad ti kówó sílẹ̀ ó ti ṣiṣẹ́ sílẹ̀ ó dẹ̀ ti lọ. báwo ni wọ́n sì wà disappointed inside the game is still wọ́n sì wà disappointed seriously and that is part of the thing tó jẹ́ pé game oríṣiríṣi lọ anyway ṣá. to me o bàbá ọmọ kú ọmọ yẹn dẹ̀ jẹ́ ó dẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ why tí ò fi lè ṣe bẹ́ẹ̀dẹ̀ náà fi lè ṣe bẹ́ẹ̀dẹ̀ fún bẹ́ẹ̀dẹ̀ first bẹ́ẹ̀dẹ̀ ọdún kan wọ́n ní ah, àbá bẹ́ẹ̀ kú after seven years eh, seven months yẹn wọ́n ní ò jẹ́ ká ṣe bẹ́ẹ̀dẹ̀ fún but kò sí nǹkan tó lè mọ ilẹ̀ ìkágbá kó tiẹ̀ pọ́dún mẹ́ta kó tó di pé wọ́n ṣe bẹ́ẹ̀dẹ̀ wọ́n lè ní à ah, bẹ́ẹ̀dẹ̀ yẹn kí ló dé ṣé ó yẹ kọ́mọ yẹn gan máa ṣe bẹ́ẹ̀dẹ̀ kò qualify mọ́ fún bẹ́ẹ̀dẹ̀ nígbà tí bàbá ẹ ti lè kú bẹ́yẹn ṣẹ́rú ẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ dé irú ẹ̀ nírú ọmọ yẹn náà máa máa ṣe bẹ́ẹ̀ dé fún láyé lẹ́yìn tí bàbá ẹ̀ ti kú ọmọ tí bàbá ẹ̀ ti kú tó yẹ kó tún ṣe bẹ́ẹ̀ dé wọ́n ṣe fèmí náà ní Canada ń bí nígbà tí mo gbé mọ́tò tí mo gbé fọ́mọ mi sarah nígbà tí wọ́n ṣe ìyàmútù bàbá ẹ̀ mo wá ní kọ́mọ yẹn ba lè máa dunnú kó má bàa banújẹ́ mo fẹ́ make it happy pé don't worry ọlọ́run máa ràn mí lọ́wọ́ láti play gbogbo róòlù yẹn á dẹ̀ ṣe bàbá fún ẹ níbi tó bá dẹ̀ tí bá ti fẹ́ flop ọlọ́run abá mi dúró tiẹ̀ níbẹ̀ abá mi clear ló yẹn kò ní jẹ́ òfìlẹ̀ and i meet you put smile on her face they fought me the same minute ni wọ́n gbàgbé pé bàbá ẹ̀ ní gbogbo àwọn wọ́n ṣe ṣe fún bàbá bò wọ́n ṣe ṣe fún Bùkọ́lá mi àti èmi ni wọ́n ṣe fún òun yẹn ìyẹn ni mo ṣe temper justice lórí Wùmí kì í ṣe pé bóyá mo nípò òun ló pa bóun kọ́ ló pa torí òun wà nínú ilé nígbà tó wà ń bẹ wọ́n dẹ̀ ní kò ṣàlàyé tó pa pé ṣùgbọ́n kì í ṣòun ló pa àbí bẹ́ẹ̀ kọ́ wọn kò ṣojú mi kòrókòró ẹni tó tún wà ń bẹ́ẹ̀ gan bàbá ọmọ ìyàwó tí bàbá ọmọ mi fẹ́ òun ti fẹ́ ìyàwó ti tiẹ̀ ìyàwó tó fẹ́ ojú yín ni mo ṣe interview ẹ̀ lórí social media yìí tó pariwo mọ́ mi pé ó ti kú ó ti kú nìyẹn kí n gbàgbé ẹ̀ lẹ́yìn tí wọ́n jọ sùn jíjọ́ yẹn gangan bóyá ó possible kan ṣìjọba ara wọn sùn ní ọjọ́ yẹn kó tó di pé ó kú yẹn ó sọ fún mi ó ló ti kú ó ti kú nìyẹn ó dẹ̀ kú tán wọ́n dẹ̀ kórúkọ mẹ́ sílẹ̀ pé Auto Bola kiri baby father torí ẹ̀ tí wọ́n bá ní kéèyàn máa drag ẹ̀ mi ò sọ pé bó ṣe jáde tí ò lè sọ̀rọ̀ yẹ o mi ò sọ pé ó dùn mọ́ mi o bọ̀tí ní nàìjíríà náà ọlọ́run má jẹ́ tó bá jẹ́ pé àwa náà ló ṣẹlẹ̀ sí tó pé nàìjíríà la wà kémi jẹ́ wà nínú position wù yẹn kó má jẹ́ mi mú pa kó jẹ́ kó lè jẹ́ mi kò ń ṣàlàyé situation around nàìjíríà yẹn lè má lè jẹ́ ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ míì tí mo sọ lónìí tí mo dẹ̀ tún máa fi ní courage pé mo fẹ́ wá sí nàìjíríà mo ní evidence mo dẹ̀ sọ lánàá yẹn mo ní à mo ti rìpọ́ọ̀tù ìjọba APC o àwọn kan rò bóyá mo ń ṣẹnu gbọ̀ngbọ̀ kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì yẹn lára àwọn èèyàn tí mo rìpọ́ọ̀tù ní Canada tí gbogbo àwọn èèyàn tí mo rìpọ́ọ̀tù tó wà nínú claim tó wà lọ́wọ́ Canada government títí di ọ̀la tó dẹ̀ máa wà nínú system wọn forever ọmọ APC ni wọn ní tí mo sọ yẹn tòótọ́ ni and if I want to come to Nigeria also because tó bá ti report anything nígbà tí mo wọlé wá yẹn wọ́n fún mi ní copy photocopy gbogbo nǹkan tí mo report tó wà lọ́wọ́ mi if i want to make case tomorrow ìtí mo ti ní lọ́wọ́ yẹn àti nǹkan tí mo tún ní àti tó tún ní ó ní máa tún kó fún wọn mo ti fáìlì so ti yẹn yẹn mo ti fáìlì gbogbo ìpàṣẹ fẹ́ petition mo ti fáìlì mo ní fáìlì already tí bá ní lọ́ọ̀yà lónìí má kàn gbé fún tí bá wù mí láti sọ pé okay mo fẹ́ ṣe ẹjọ́ o so ti yẹn yẹn ṣẹlẹ̀ mọ́ pé wọ́n pọ̀ ṣẹ́tẹ̀ẹ́jọ́ bàbá ọmọ la fẹ́ sọ. So ṣé ta àwọn nǹkan tó ṣe fún mi àwọn abuse tó ń bá abuse ni àbò owó tó ń jà àbólè tó ń jà àbí nǹkan tó ń ṣe lẹ́yìn tó ń ṣe kàtó ẹ ti ń sàn mo ti jẹ́ kọ́ là ń sọ ṣe rí pé mo tẹ́ǹpà justice ṣe rí pé mi ì sọ̀rọ̀ lórí ọmọ yẹn because mo fi wora mi rẹ̀ rí pé lẹ́lùmí tó bá fẹ́ sọ̀rọ̀ báyìí a máa gbá àwọn tó ń sọ̀rọ̀ pé àwọn sẹ́ẹ̀tì ọ̀fọ̀ wọn pọ̀ kọjá yé <laughs> bàbá ọmọ mi ńgbà tó ti wà láyé àmárì mọ̀ ńgbà tí mo kúrò mi láti kúrò for separate pẹ̀lú ẹ̀ for six years kó tó kú six good years ọmọ mi wà ten years ti separation ti wà everybody mọ̀ two thousand and fifteen àbí. ó ti pé nine years nísìn torí ó ti kú nísìn three years ẹ jẹ́ understand. but ní orí social media yìí èmi ò kì í ṣe ìyàwó aláàjì kí òun ẹjọ́ ẹtúrí Ọlọ́run ṣe rí ìṣẹ̀dá mi bí mo ṣe wà ìgbà tèmi fúnra mi mo lọ wo àkúnṣẹjá ayé mi fúnra mi ni mo gbé mo wo àkúnṣẹjá ayé ara mi mi ò kì í ṣorogún torí ẹni tí n bá bá ṣorogún mo lè fàdúrà pa gbogbo wọn dànù àwọn dẹ̀ lè bá mi wọ́n lè dá májèlé sóúnjẹ fọ́tà mi kò dẹ̀ ní da kí àwọn ìkà bó tẹ̀ jẹ́ kí ìkà kọ́lọ̀ máa wá ti àwọn ìkà síwájú ṣé mọ̀ àwọn èèyàn tó bá lọ ṣorogún tó ń bá níkà nínú tí wò ní tó jáde wá nìkan ni wọ́n mọ̀ gbà orogún máa ń activate ìkà ni orogún wà nínú àti àwọn ọmọ polygamy tẹ rí wọ̀nyí ó pẹ̀lú nǹkan tó da nàìjíríà rú ẹ má divert attention mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ ni nígbà kan nígbà tí ogun ń jà mí gan tí mi ò kọ́kọ́ mọ̀ pé K1 wà nínú àwọn tó ní ogun yẹn tó fi ń jà mí ṣe lèmi wò pé tí èmi bá fẹ́ ẹni tó ní agbára bí òun i'm safe ìgbà kan wà tó yẹ pé ẹni tó ní agbára yẹn òun yẹn ọ̀dà wù mí bọ̀ tòun ò wù mí mọ́ torí sọ mọ́ pé ńgbà míì tó bá believe nínú èèyàn tó bá disappoint ẹ you i don't know baby you have feel before ṣé owó ni òní ni ṣé èèyàn ni òní ni ṣé agbára àti kọ́tísì mà toríṣiṣi ni òní ni oh òkèlè gbígbẹ tó ń tà láfíà ó sàn jùlé tó kún fún ẹran tó ń ti jà lọ. As we continue. mi kì í ṣorogún níbi tẹ́ fẹ́ kí n sáré já sí mi ìdẹ̀ tí ìfẹ́ já sí ṣé ẹ rí pásọ Olúkọ̀yà yẹn nígbà tí mo wọ lọ sí ṣọ́ọ̀ṣì wọn bó ti mọ pásọ Olúkọ̀yà ń sìn Ọlásìnbọ̀ ṣẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ náà kò tí ì dàgbà púpọ̀ ṣe ti yín àti pé ṣọ́ọ̀ṣì wa sí èsì náà ni wọ́n ti yẹ ti understand nínú àwọn ṣọ́ọ̀ṣì àwọn pásọ̀ tí mo ń sọ yẹn àwọn ànójú they are like friends o ànójú wọn máa ti ẹ ti understand me? yẹn so pastor bí ara àwọn bàbá yẹn náà ti dàgbà o wọn ò kàn ṣó lójú wọn pé wọ́n dàgbà ni ẹ ti understand wọ́n sọ kọ́kọ́ fún mi wípé kí n má rush nígbà tí mo mo lọ fẹ́ prince fúnra mi i marry prince by myself because of Shola uh, when you disappoint God because of there's God and um, some people don't believe there is God. You don't have care, but God, you just notice that ìwọ fúnra rẹ gan wàá wò pé ah, àwọn stage kan ó dé ẹ̀kọ́ ta ẹ ti dànù ọlọ́run kan gbà ẹ ọlọ́run ló wà ń kì í ṣèyàn. so wọ́n sọ fún mi kí n má rọ kí mi ìfẹ́ rush mọ́ tí n dẹ̀ mo dẹ̀ máa ń sọ ọ̀rọ̀ kan pé tí n bá pọ́nyàn lé tí ò bá pọ́n mi lé ó máa bẹ̀bẹ̀ pọ́n mi lé tó bá yà ni kì í ṣe tẹnu ó máa bẹ̀bẹ̀ pọ́n mi lé ni ẹ má ṣe àjẹǹjà sí kìnìkàkiri. èmi pa irọ́ ń gbà yẹn nígbà tí mo fẹ́ lọ sí. Si tí máa sọ fáwọn èèyàn gbà yẹn àwọn èèyàn tó tóbi àwọn pásítọ̀ kan tó pé tí bá ti rí mi máa ń hàn fún mi àwọn èèyàn máa ma treat mi gan mi dẹ̀ mo máa ń hàn bara mi láti jẹ́ kó ma treat mi I always put myself in the hands of people like ṣe bí bó ṣe wù ẹ́ èsì yìí rẹ̀ má sọ pé mo mà mọ pásítọ̀ Olúkọ̀yà ẹlòmíràn wò mí báyìí torí pé ẹlòmíì nínú wọn ó lè má jẹ gbẹ́mi lọ màmá pé wọ́n mọ́ mi ṣàbọ̀ pé nínú chọ́ọ̀chì àbúrò pé mọ́ mi ò dáàdì ò kíríkẹ̀kẹ̀ kan ẹ̀ tí wọ́n sàn ẹlòmíràn máa wò ẹ́ báyìí ẹlòmíràn bí o ṣe lè tíìtì ọmọ ẹ kékeré kó máa tíìtì ẹ a máa máa tíìtì ẹ torí pé o ti pè mọ́ mi a ti wá rí pé torí pé o ti respect mi òun ti jù ẹ lọ wọ́n sọ pé mo sọ níjẹ́ kan bóyá mo ní mo mọ̀ àmọ́ wọ́n sọ fún mi pé à ah, nígbà tí mo lọ sí church àwọn tí mo fẹ́ fẹ́ ni wọ́n ní ẹnìyàn wíjọ́ kọ́ mi o èmi náà dẹ̀ rí wọ́n ní gbàdúrà mi rí anything but I married that man because of my son what now happen today what happened between me and my that my son and the man gan pàápàá àwọn yẹn kan wọ́n máa kà fún mi sìn ó kọ̀ọ̀kan kan the bible say whatever God joins together let no man put asunder God never join us together na me àti friends we join ourselves ẹnì ẹ̀fọ́ láti ṣe wedding yẹn but we join ourselves okay. Although before you join yourself, before God joins you together, you have to see yourself. And um, you agree but you you know when you want to play you want to use your brain Call will disappoint you okay that time yẹn ẹ mọ̀ pé mo sọ pé nítorí mi ni mo wà nínú àwọn tó ń torí jẹ́ kí ẹ pé branch torí pé ah wọ́n wí pé ibi tí ọmọdé ìfẹ́ lọ fọrùn sí ẹ̀ẹ̀mejì ni àwọn marriage committee lọ sẹ́pẹ̀ẹ́ tó ń lọ wo inú government college bí ah, ibi tí fẹ́ máa gbèrè nìyẹn wọ́n ní wọn ò rí nǹkan kan gúdù ń bẹ̀ yẹn mo nà ah, èmi wá ń sọ nígbà yẹn pé èmi mo máa àdó ẹni tó bá ti lọ sí yunifásitì gan you understand they look like magic to me because me no go to school like that mo ti lọ school nsìn o i'm telling you not before so bó ti lọ school tí má fojú tó bá fo tí o bá fojú àná wo tí wọ́n ní tí ẹlẹ́yẹ kiri kan bá fojú àná wo òkú ẹ bọ́dọ̀ máa bọ́ láṣọ ọlọ́run má sọ mí dòkú ẹlẹ́dàá má sọ mí dòkú o má jẹun kú báyìí o. I look at them I look at them then gbogbo nǹkan tó kó ń kàwé ó ti kàwé yẹn I can benefit from him in that school I will be learning also systematically I won't tell them that I don't go but I will be learning. I was also learning so nígbà yẹn tí n bá sọ àwọn ìbò ńláńlá wọn máa wọ pé ṣẹ́kù lọ yunifásitì tuntun àbí kíkà yìí lè bò kì í ṣe fún àwọn tí mo bá bá yẹ tí wọn sàn mẹ́yìn so yín tí mi ò bá ní mo máa ń fẹ́ ṣẹlẹ̀ mọ́ pé kì í ṣòwò ń sìn kì í ṣòwò jọdá nígbà tí mo lè ṣiṣẹ́ dáadáa mo máa ń mọ̀ pé owó a máa ṣiṣẹ́ a máa lówó it's him I believe that we can work together we can make money àwọn èèyàn máa sọ fún mi bọ́lá má jà mọ́ bọ́lá má jà mọ́ bọ́lá má sọ̀rọ̀ mọ́ mi kì í fi bá tí bá ṣe dáadáa fún èèyàn tó bá ṣe burúkú fún mi lọ́jọ́ kejì <laughs> màá kàn wò ó fẹ́ gbé ìpè mi no I can yeah let's continue so mo close mọ́ nígbà yẹn pásọ olùkọ́ yẹn ti bá mú yàn wọ́n fún mi ní audience gan àyè tí wọn kì í fún àwọn èèyàn ordinary people àwọn tó lówó gan ẹ máa kọ́ àwọn tó lówó gan wà ní church àwọn tó lówó lówó ńláńláńlá nàìjíríà talk of position they know them tí gbogbo wọn dẹ̀ máa kúnlẹ̀ pé dádì dádì dádì wọ́n wá fún mi ní opportunity kan iṣẹ́ ìdí máa ti fẹ́ rí wọn wà tí mo ti mọ̀ wọ́n yẹn wọ́n fún mi nọ́mbà wọn láìláì nígbà tí ì sí wọ́n humble o pastor Olúkọ̀yà is a very humble pastor àní gbogbo ayé gan wọ́n sì ń ṣiṣẹ́ ìjọba wọ́n ní private wọ́n ní five four five four four kọ́dà five four five wọ́n ṣà ní bí golden colour báyìí wọ́n sì ṣiṣẹ́ ìgbà tó wá open tí mo ṣà wá mo kọ̀ mo ṣà má rí prince torí pé mi ò sọ fún wọn gbogbo bí mo ṣe ń sọ̀rọ̀ ń gbà yẹn wọn ò mọ eré àwọn ọmọ mi none of them know the issue of my son because it's like a brother to me ṣe ti understand mo gbé mi ò fi pamọ́ náà but ọ̀rọ̀ tó máa ti béèrè lọ́wọ́ mi mi ò sọ fún wọn mọ area of my son but ọmọ mi ti wà mẹ́mi dẹ̀ pé a tún gùdù fún ọmọ mi tọkọ mi wà ní school tí n bá fẹ́ nìyẹn I will be able to be taking care of my son. gba tí mo kọ yẹn tí mo ṣe tí mo ṣá tó ń pé that man God has a better thing for you. mo ní èmi sọ ní ọkàn mi pé i'm okay with this but tí o bá ro ara ẹ pé nígbà mìíràn tó sọ pé tó bá kàn ti ẹ̀rọ oúnjẹ jẹ oúnjẹ lásán ọlọ́run alẹ́ ni mo dẹ̀ máa tẹ́tí bù sílẹ̀ fún ẹ níwájú àwọn ọ̀tá ìpápá agbóyẹ̀dẹ̀ máa kún àkúwọ́ sílẹ̀ o God can bless anybody. I pray God bless me You know what? My bless láyé kọ́ lóun kà mí mọ́ wọn. so ìgbà tí wọ́n wá dá ṣọ́ọ̀ṣì ìpẹ́ sílẹ̀ ẹ̀mẹ̀fẹ̀mẹ̀ pé àwọn èèyàn mọ̀ pé mo wọn in fact bàbá mom, i mean prince ló máa ń sọ fáwọn èèyàn pé wọ́n mom, pé mo mọ Olúkọ̀yà dáadáa torí wọ́n mọ ipa tó Olúkọ̀yà Daniel Okoye má bínú sá o ká máa lọ síwájú wọn èmi náà mo gbé wọn níwájú wọn ṣé ti yé so we always tell people the lecturer of lasu gbogbo àwọn lecturer tó máa ń wá sílẹ̀ nígbà yẹn ó ti ní one particular lecturer báyìí so tó yẹ pé wọ́n máa ń fẹ́ wá ojú mi wọ́n máa rò pé mo máa máa ṣèké do you know what àwọn ìlòmíì máa ń fojú nǹkan kan wò mí tí mi ò tiẹ̀ mọ̀ nípa ẹ̀ rárá àwọn opportunity mo ní ó yẹ kí n máa lò wọ́n ọ̀pọ̀lọpọ̀ ló máa ń lo ọpọlọ àyíníkẹ́ àti àyínípadà tó ti fi lówó but wọ́n lè má lè sọ̀rọ̀ lónìí náà máa fi sọ pé wọ́n di quiet person but ọlọ́run ò gbà mí láyè láti ṣe àwọn ọkàn tó yẹ pé tí wọ́n bá ń ṣe ìtàn nínú ṣọ́ọ̀ṣì báyìí tó bá ti kùdẹ́ kan fébọ̀ mi lórí kìnìyẹ báyìí tó dẹ̀ yẹ pé tíjí ò bá gbọ́ ní ẹ̀kọ́ta wọ́n lè ṣáṣàn wọn ẹnì kọ́kọ́ máa kọ́lù wọn tó aṣọ ni pé ṣe mọ̀ pé àǹtí ní nọ́mbà jí o lọ́wọ́ wọ́n mọ jí o <laughs> in fact pásọ̀ tó jẹ́ jí o tó wà ní tó ń kọ́kọ́ gbé wá sẹ́pẹ̀ ọmọ Kogi ni ṣé ìkàbà ni máa yẹn ó bàbá yẹn ó ga asọ́mà ni o ìyàwó ẹ̀ ti gbé lọ́dọ̀ rẹ̀ ó ṣèdíra pẹ̀tà báyìí tíṣà ni ní grammar school. ìgbà wọn ń wojú Ọlọ́run èmi náà ń gbà tí mo máa rìn tètè lóyún mi ò lóyún fún prince títí mi ò bímọ for like five to six years tí mo fi fi ṣe so ó wá sọ fún mi pásítọ̀ Kogi yẹn wá ní kí n wá gba àgbo kan tí ààrẹ ìpẹ́ kan fún wọn níjọ́ yẹn bó ṣe fẹ́ fún mi wọ́n dẹ̀ ti fún ìyàwó ẹ̀ bóyá ìyàwó ẹ̀ ti ṣé ìyàwó ẹ̀ ló ti rí nígbà yẹn ọ̀tí ìyàwó ẹ̀ ti ń lò bọ̀tí ìyàwó ẹ̀ bóyá kò ti lò wọ́n ṣàṣe fún ó wá ní kémi náà wá gbà bó ṣe ní kí n wá gbà báyìí mo kàn ní kí n lọ bá bí ṣe dé rẹ̀ ìyàwó ẹ̀ kàn ó ti sọ fún pásọ̀ ilé ìjókòó sí ilé ìpìlẹ̀ ìjáde sí mímọ́ ìyàwó ẹ̀ kàn sọ fún ó dá mi lópé ìyàwó ẹ̀ máa sọ fún pé ah, ẹni tó mọ tí o àgbo tó ń gbé fún wa máa ń kán wà lọ kó lọ ṣe tí wọ́n sì kó sọ pé òògùn ni ó ṣe kíní kan kìnìún kan ọ̀dọ́ ògógóró ni wọ́n fi ṣe ọkọ ẹ ti sọ fún mi ògógóró ni wọ́n fi ṣe ṣe ti ọ̀n sàn kó wá lọ ṣe kíní kan kó lọ sọ fún tí o míwà ńgbà yẹn náà èmi náà wọ́n mọ mi ì tiẹ̀ ń pe jí o mi ì tiẹ̀ lọ sọ́dọ̀ jí o mọ́ ṣó ti eyín torí èmi kan mọ̀ pé ẹ kùnrin tán ní kí n má fẹ́ yẹn ọjọ́ tá a máa ṣe wedding mass wedding ní gbogbo wa ṣe o about eight of us la ṣe wedding níjọ́ yìí ní church lẹ́mẹ̀fẹ̀ mú ó yà ń pa ní ọlásùnbọ̀ yẹn ṣé ti yẹ yín mẹ́yẹn wọ́n pe oníkálukú pẹ̀lú gúrùpù wọn jáde pẹ̀lú àwọn èrò wọn láti ṣe wedding láti jọ wọn together you understand now a lot of people because of DGO they running away from me bí mo ṣe gbé aṣáájú náà sí orí platform mi báyìí tí mo fi picture wọ́n ṣe dp yẹn a lot of people pàápàá wọ́n lè fẹ́ wá sórí platform àbí wọ́n fẹ́ ṣe mẹ́wàá náà ẹni tó mọ Bọ́lá Tinubu ẹni tó mọ kìnìkan kìnìkan ẹni tó ṣe kìnìkan you understand me because majority àwọn tó bá lówó àbáwọn tó bá ga náà nígbà mìíràn yàtọ̀ sí oore tí mo sọ pé ń jẹ́ yẹn tí máa sọ pé mi ò lówó ní láti wọ mọ́tò ńgbà tí màá lọ rí wọn ńgbà yẹn o tó máa sọ pé kí bàbá tọ́ba lẹ́yìn kọ́ máa fún mi lówó mọ́ wọn náà ti ṣe aláìsínsìn tó máa ní pàṣẹ àtọ́ba lẹ́yìn pé kó fún mi ní kó fún mi lówó kì í fi wọ mọ́tò tó máa sọ pé kò sí owó ṣẹ̀tọ̀ sàn ẹ̀sán sàn wọn ò all the time like rí ń because thousands of people are even on the queue want to see him thousands ni mo sọ you understand me but tí àwa bá ti fẹ́ rí wọn tí wọ́n bá ti wọ́n máa ní anytime you want to see me just call me pastor àtọ́gbà tẹ́lẹ̀ wọ́n dẹ̀ sọ fún wọ́n dẹ̀ fún wọn ní ọ̀dà náà ni pé anytime she want to see me she go she can come in straight that's understanding so that's access that's grace of God that I have and you know before I know ìrìnàbí nǹkan tó call fún mi àwọn fúnra wọn ló call fún mi o because people are reporting me I know they part of people who reported me CAC Ebute Meta is part of the group of people who reported me. You understand me? Some people there, they just choose. I want to control ìjọ ṣe ti yé And me, mi ò bá wọn bẹ̀rẹ̀ ẹjọ́ mi jẹ́ I'm ọmọ kékeré mo jẹ́ kankan I'm ò má jẹ sọ̀sọ̀kúsà. Àmì ọmọ kékeré ni like bàbá mi àti ìyá mi ò sí nínú ìjọ. Tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn èèyàn tó lówó àwọn olóṣè àwọn èèyàn tó wà nípò àwọn ọmọ sójà bíi àwọn bàbá ẹ̀ kí lórúkọ ọmọ ẹ̀ ọ̀nàgorúwà gbogbo àwọn bàbá olówó tó lórúkọ ẹ̀sán àwọn tó lórúkọ gan ẹ̀sán sáà bẹ́yẹn but they will leave these people they be petition me láàrin èrò ẹ máa mọ kọ́mọ kékeré láàrin èrò mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o káwọn àgbàlagbà tún pọwọ́pọ̀ kọ́ máa fẹ́ bọ́mọ kékeré jẹ́ ó máa ń yà mí lẹ́nu torí kò yé mi títí dèlè ó ti yé yín mẹ́rin mi ì dẹ̀ ṣe burúkú fún wọn bóyá wọn kò máa rí mi like a threat I don't know bọ̀tẹ́ ẹjọ́ mi ni wọ́n fi sùn níjọ́ yẹn lọ ló jẹ́ kí n mọ̀ wọ́n iná fi pè mí wọ́n pè mí like one week kí n tó dá wọn lóhùn nígbà tó ní kọ́ máa announce orúkọ mi because I never expect it I never believe in that I you know nígbà tí mo tún délé mo tún sọ fún mọ́mì mi pé à ah, mọ́mì mo mà tún dé ṣọ́ọ̀ṣì lónìí wọ́n mà tún mọ́mì mi yẹn mo ṣe ni mo máa tún bẹ̀rẹ̀ sí ń pariwo lórúkọ mi pé Olúkọ̀yà tún sọ pé sí mi CGO ní ọ́fíìsì o mo ní mo dẹ̀ ti lọ rí wọn wọ́n dẹ̀ ní àjọ òde tó máa rí wọn tó bá ti fẹ́ lọ rí wọn jẹ́ kí tẹ̀lé ẹ o ṣe mọ̀ pé àwọn èèyàn ńlá làwọn pásọ̀ ńlá lábẹ́ wọn fẹ́ràn tẹ́ tẹ̀lé ẹ o èmi mo mú wọn dé ṣọ́ọ̀ṣì wọn ni èmi wàá mú wọn lọ síwájú díò bọ̀ tó mú wọn lọ ṣọ́ọ̀ṣì bí wọ́n ti ṣe yí síbẹ̀ nìyẹn tọ́pẹ́ àbúrò mi ẹ títí dè ní ó sì lọ síbẹ̀ mo náà ni màá lọ bẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan bọ̀ sí èsì àti gbogbo ìjọ tá ti lọ àti redeem all of them like that i go to i start redeeming in south africa but nigeria origin mi mfm cac and mfm and but ìjọ tó ṣe dáadáa fún mi jù tí mi lè gbàgbé òun náà ni four square god bless all of you thank you so much so àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn hello eh, Bola baby same to you jàre ọmọ sam sam sam bí owó ẹ mà ṣe ń gan ni thank you. <laughs> nígbà tó wá di ní ẹ̀pẹ́ yẹn a lot of things happen there. <laughs> àṣẹ ah mo fẹ́ gbàdúrà kan fún ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin olólùfẹ́ mi ni o tó bá jẹ́ ìkà yẹrí ẹ̀ fọ̀ náà ẹni tó ń ṣe bí ọ̀rẹ́ sí ẹ tó sì jẹ́ ọ̀tá ni láti máa tako rere ayé ẹ kọ́lọ́mbà ẹ̀ tí wọ́n sí kànga àwọn ìkà tí wọ́n ṣe bí ọ̀rẹ́ sí ẹ tó sì ń da ẹlẹ́dẹ̀rú ah, kọ́lọ́mbà ẹ̀ bẹ́rì wọn alive ah ìkà tó ń ṣe bí ọ̀rẹ́ sí mi àtọmọ mi láti fi da ọ̀nà mi rú ah ọlọ́run bá mi bẹ́rì wọn alive ọ̀tá nígbà tí I want to be sincere I want to say something again nígbà tí Dr. Yemi Olúkọ̀yà tí wọ́n sọ pé kí n má fẹ́ prince yẹn ṣe mọ̀ pé àánú òjò ti disappoint ó ti ṣèkà fún mi mo dẹ̀ ti gbọ́ story mo dẹ̀ ti rí àwọn owó àti ìran oríṣiríṣi mo dẹ̀ ti rí pé àwọn ìlọ́tọ̀ fóbìnrin náà ń dè mọ́lẹ̀ síbẹ̀ nínú ṣọ́ọ̀ṣì yìí tí àwọn èèyàn náà dẹ̀ máa ti pé yà ó ní màmá kan àwọn kan tó máa ti pé yà ó bọ́lá tó bá ti rí ẹni tó fẹ́ ṣe kíní kan àwọn èèyàn náà máa ń fún ẹ ní advice wọn ò ní lè sọ̀rọ̀ fún ẹ tán bọ̀ tó wọ́n á fún ẹ ní advice tó ti yé mo wá rí wọn mo wá ní pé ó fm ntẹ́mi believe ń gbà yẹn pé ṣé mo ní thirty years ago kí n sọ fún wọn wípé kán sọ fún mi pé má fẹ́ nìkan kí wàá mọ̀ pé mo dẹ̀ ti fẹ́ nìkan tó close mọ́ wọn rí tó jẹ́ ọ̀rọ̀ yẹn wà nínú ọ̀rọ̀ tó ń pè mí tó ti bá mi sọ tó náà fẹjọ́ mi sùn àtàwọn kankan ṣẹlẹ̀ kankan bẹ́ẹ̀ mo ń believe lọ́kàn mi pé wọ́n fẹ́ dá mi dúró wọ́n lọ́lọ́run ní nǹkan tó dáa fún mi ju ẹni yẹn lọ ju àwọn yẹn lọ ju bọ̀bọ́ yẹn lọ bọ̀tẹ̀ mi pé wọ́n fẹ́ fi system dá mi dúró fún ọ̀gbẹ́ni yẹn ọ̀gbẹ́ni yẹn kẹdẹrẹ obìnrin pọ̀ wọ́n dẹ̀ ti ṣèkà fún mi mi ò kì í gbàgbọ́ nínú ẹni tó bá ti ṣe ìkà fún mi àjàjà tó bá mú owó mi tó fẹ́ báyé mi jẹ́ mi ò kì í trust wọn mọ́ àwọn èèyàn máa ń rò bóyá mi ní forgiving spirit because ẹni tó bá tiẹ̀ ṣubú tí ò ṣẹ́ tó kàn déédéé wù ẹ̀ ó kọ́kọ́ rẹ̀ ń pàṣẹ fàṣẹ ó ṣubú O dìde ẹ̀kan náà ó kàn tún rẹ̀ ń fàṣẹ ni ó tún ṣubú ó tún wò pé ó tún dìde nígbà tó wá yá wá rí òkúta ó kàn fẹ́ sọ̀gbọ̀ ẹni kó forí sọ òkúta ẹ̀ such person he, he, he, have nothing for you tó bá tẹ̀sán pé sorry I love you you only pretending he doesn't love you ó ń retí ọjọ́ tó bá sọ fún ẹ pé òun love you ó fẹ́ kó o súnmọ́ òun kó o gbàgbọ́ nínú ẹ̀ kó o retí ọjọ́ tó dẹ̀ máa ráyè láti lè slaughter ẹ̀ tó ní escape ikú that's my belief and that's bó ṣe máa ń ṣẹlẹ̀ ní majority of the time ni. ṣé mo pé bí mo ṣe lọ sẹ́pẹ́ yẹn náà he followed me ṣọ́ọ̀ṣì wà nínú ogun tó jà mí gan-an ṣùgbọ́n mo dúpẹ́ lónìí torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ogun yẹn jà mo rí a lot of them they have bad testimony also. àpẹẹrẹ gbogbo ibi tí a bá ti lọ láti sọ pé ìwòsàn la wá lọ bẹ̀ Ọlọ́run á jẹ́ ká rí ìwòsàn ànírógun ànígbé ogun mọ́ ogun lórúkọ Jésù. ó wá ní pásítọ̀ ó wá ní dókítà kan ìyàwó ẹ̀ di ọ̀rẹ́ mi later ọ̀rẹ́ ìyàwó ẹ̀ wà náà wọn tí mo kọ́kọ́ blog lórí social media nígbà tí mo kọ́kọ́ dé ní six years ago. ọkọ ẹ̀ gangan lọ̀rẹ́ mi tẹ́lẹ̀ kí náà ṣe pé ó jẹ́ ọ̀rẹ́ mi tí ó kó máa ń wá sẹ́nu fm ó wá jẹ́ dókítọ̀ dókítọ̀ yẹn gbà tí mo ti ta ti márì tí mi tètè lóyún yẹn mo lọ sọ́dọ̀ dókítọ̀ yẹn mo náà mo lò ó ó pẹ̀lú àwọn dókítà tó kọ́kọ́ ló kóògùn fún mi tí ò ní kí n lọ ṣe test tó kọ́kọ́ kọ laparoscopy mi lè no laparoscopy kọ sorry sorry sorry laparoscopy is test ó kọ Pirilac Palodel ní ìgbàgbé òògùn yẹn Pirilac and Palodel ló kọ́kọ́ kọ fún mi tó bá dẹ̀ lo Pirilac or Palodel tó o bá lóyún then ó máa máa react wrongly lára ẹ̀ before you use those medicine for facilities, you got to do tests. Maybe you need it or not. Ó máa ń jẹ́ kéèyàn fẹ̀, kó máa jẹ́ kéèyàn ṣọ́ra tó bá lóyún. Because ó boost egg, so it will be fattening your bó ṣe fat tó bá ti kúkú lóyún kó fi bímọ, ó máa máa jẹ́ kó ṣọ́ra títí yé. Mánì yìí, ó wá ń ó rí mi èmi àti bàbá mi èmi àti ẹni tí mo fẹ́ ń gbà la máa jọjọ́ rìn káàkiri la máa jọ lọ anyway tá a bá nù àdọ̀dọ̀ dọ́tọ̀ àwádọ́dọ̀ dọ́tọ̀ yẹn ó wá ní ó kàn kọ̀gbò yẹn fún mi ìgbà tó wá yá o ó wá ń ṣejú sí mi ó wá ń toast mi ó dẹ̀ rí mi pé sísà ni ó dẹ̀ mọ̀ sí mo fẹ́ mọ̀ pé mo má rẹ̀ <laughs> mo mo dẹ̀ ń wò ó but ìyàwó tó fẹ́ ìyàwó yẹn náà tíṣà ni ó ń ṣiṣẹ́ ní igbó ńlá òun wà lẹ́pẹ́ so èmi àwọn wà ń gọ́ọ̀mẹ́ college church kan ó ti wá tí ó ti wá ń lọ church wa ń gbà yín ó ti wá lọ church wa lẹ́ǹkọ̀ọ̀kan ló máa wá church mo sábà pé tí wọn bá ti jẹ́ pastor tó bá ti jẹ́ bí bọ́tẹ̀ jẹ́ pé kò serious or serious element tó wà ní àwo bẹ́ẹ̀ wọ́n máa gbé wọn sí position náà ní church that's how reason táwọn churches ti máa fi ní problem yẹn because they look at capacity their pulse their education uh, the achievements and that's why lè ṣe rí pé wọ́n fi olè ìwà burúkú oríṣiríṣi náà ṣe ń pe àwọn GOs wọ̀nyẹn náà ṣe ń pe àwọn pastors wọ́n rà lọ́la because they cannot see all of them but they choose by face and the position people and the capacity and what they have okay so ìyẹn náà cause problem for ẹ so pastor yìí wá sọ kankan wá sọ kankan fún mi níjọ náà lọ no mo ní pastor <laughs> bàbá dami that's Graceland ó wá sọ fún mi ó wá tó wá tó sí mi so tèmi àti mi tó ṣe tó ṣe kìíní yẹn mi wàá fẹ́ dá lọ bẹ̀ mọ́ tí n bá fẹ́ fẹ́ lọ máa lọ pẹ̀lú ẹni tí mo fẹ́ yẹn ọjọ́ kan bíyàwó ẹ̀ ṣe dé saran ìyàwó ẹ̀ wá kí wa ẹni tí mo fẹ́ yẹn náà mọ ìyàwó ẹ̀ rẹ̀ torí tíjà ni òun náà tíjà ìyàwó ẹ̀ náà tíjà ìyàwó ẹ̀ yẹn wá di ọ̀rẹ́ mi mo wá mú deliberately mo wá mú ìyàwó ẹ lọ rẹ ẹ mọ nǹkan tí màmí máa ń sọ every time wọ́n máa bà mí jẹ́ ní ìwà pásítọ̀ yẹn ní ìwà mọ̀ ètò bọ́ ṣe bóyá ẹ mọ̀ pé nígbà tí mo ti wá sẹ̀pẹ̀ tí wọ́n dẹ̀ ti dá MFM eh, sílẹ̀ sẹ̀pẹ̀ náà ṣé mọ̀ pé pásítọ̀ àánú òjò mi tó burú at àtàwọn pípì yẹn they follow you they monitor you like this. you don't know wàá máa rí pógun ayé ló monitor ẹ ló ń dààmú ayé ẹ àwọn ló wà ní ọ̀rẹ́ ṣé mọ̀ pé mi ìbúyàn ń sìn ṣé mo pé mi ìdẹ̀ ṣe nǹkan kan kì í ṣe pé bóyá mo mo kàn ń sọ̀rọ̀ ní kẹ́lẹ̀ kọ́gbọ́n ṣé mo pé ní bíbá yìí ṣé mo pé wọn ò dẹ̀ jẹ́ káàpọ̀ bọ́ ṣe rí ẹ jẹ́ kí mi fún yín lórí pláfọ́ọ̀mù yìí tí n bá ti ń ṣe ṣáàtì mi release my page torí ó máa ń jẹ́ kí ẹ ṣe gbogbo ẹni tó máa ń sọ pé ẹ o sì kéré láti ní crowd tí àwọn ọmọ tó bá mi lórí social media tó máa ma ní one thousand plus tẹ́ bá máa reduce crowd mi sí oye kan tẹ́ bá máa fún mi ní àwọn èèyàn ẹ̀kọ̀ọ̀kan tó pé fẹ́ kí n ṣe nǹkan kan inú ti fẹ́ máa bí mi mi fẹ́ bínú torí àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ yìí ọ̀rọ̀ tó dára ni tí àwọn èèyàn lè fi kọ́gbọ́n kò ń ṣe joke nínú àwọn ọ̀rọ̀ tí a sọ lórí social media yìí majority àwọn blogger tó dé bíi five years ago lára àwọn ọ̀rọ̀ wa ló fún wọn ní encouragement you don't demote me to promote others it's, it's annoying and it's ó jẹ́ kí ó jẹ́ kí n má lè forgive some people kí n má lè let go some things àwọn story tí mo ń sọ wọ̀nyí nígbà mìíràn tí bá bínú do you know if they allow my business and they allow me to just gain and gain my freedom and just do whatever is good for me tell me now my progress do you think I will have time for this no story but do you know that a lot of people be ashamed and afraid of their life anytime I start story and I mention them and you know know, know what they cause it like tí n bá mú stories tí kéwọ̀ náà sí tí mo sọ pé mo fẹ́ sọ story àwọn nǹkan kan All of them and their children, they'll be they, they unhappy. All their family and friends. Gbogbo àwọn tí mo sọ, family, only fans. They won't like it, but they disturb me. Me too, when I remember what they have done to me, I don't like it. Edo, let's continue. But don't worry, rí mo mo play smart, torí mo máa ń rẹ̀ tí ẹ̀ máa bá àwọn èèyàn tó mọ̀ mí dáadáa wọn kò máa rẹ́rìn <laughs> tí wọ́n ti rẹ́rìn lákọlákọ màá máa rẹ́rìn gan màá máa rẹ́rìn yẹn mi pé mo dẹ̀ dẹ́ ní mọ̀ bọ̀ tó fẹ́ play smart màá máa rẹ́rìn when i'm laughing hmm? ní surrounding mi it can be ó lè má jẹ́ pé inú mi ó kàn lè má jẹ́ pé bóyá inú mi kò dùn bẹ́ẹ̀ náà but mo kàn rẹ́rìn náà it's a sign of something o ti máa rẹ́rìn ti máa rẹ́rìn kankan kankan kankan wíwá mi wá eléyìí sí ó fẹ́ play smart eléyìí sí oròbóyá wọn rí ó fẹ́ máa fi nǹkan bojú kó máa rò pé ó dẹ̀ làwà má kàn rẹ́rìn ni now mo wá mú ọ̀rẹ́ ẹ̀ lọ́rẹ̀ ìyàwó ẹ̀ lọ́rẹ̀ kò sí nǹkan tí òkè sọ fún ìyàwó ẹ̀ but later ó wá yé mi pé àwọn ogun tó tẹ̀lé mi láti Èkó ló ń fi sísẹ̀mù tẹ̀lé mi kiri kì í ṣe spiritual o physical ni o. They go to anybody you know ẹni tó ṣèkà fẹ́mi tẹ́mi mo bo láṣìírí títí di ìgbà tó bẹ̀rẹ̀ sí wá ń bà mí jẹ́ tó jẹ́ pé tó bá rí mi pẹ̀lú anybody báyìí á máa bà mí jẹ́ ni tó bá rí mi pẹ̀lú anybody báyìí á máa bà mí jẹ́ ni tó bá rí mi pẹ̀lú anybody á máa bà mí jẹ́ ni man tí mo sọ Graceland kí n tó wá sọ fún àwọn èèyàn gbàtẹ́mi àtọ̀wọ́rẹ́ ìyàwó ìyàwó di ọ̀rẹ́ gan ìyàwó ìyàwó di ọ̀rẹ́ mi ìsúláìnú mi sọ fún báyìí nǹkan tọkọ ẹ̀ ṣe fún mi. ìyàwó ẹ̀ máa sọ fún mi nílé pé kí ló ṣe fún bàbá dámì ọ̀rẹ́ ẹ̀ kí ló ṣe fún bàbá dámì torí pé ọmọ kí ló orúkọ ìlú yìí ìlú àwọn Davido yẹn ni ọ̀rẹ́ mi yẹn ti wá bàbá ẹ̀ báyìí controller custom ní tẹ́lẹ̀ tó wà ní wolf another day so ìgbà tó kọ̀ tó ṣáà ń bá mi sọ̀rọ̀ tí mi ò gbọ́ mi ìdẹ̀ sọ fún yàrá wá bẹ̀rẹ̀ sí sọ fún yàrá kó ṣọ́ra fún mi o kó ṣọ́ra fún mi o bí ṣe wà yẹn ẹ mo lè dá léèyàn rú o mo máa ń dá léèyàn rú gidi ni o <laughs> mo kò máa ń rẹ́rìn tíyàwó ẹ̀ ó wá di níjọ́ kan ìyàwó ẹ̀ wá like mi torí pé mm, oníṣòwò ni mí ó dẹ̀ rí mi pé i'm a trustworthy lady ó máa ń sọ̀rọ̀ ọkọ ẹ̀ fún mi ọdún ó máa ń cheat mo sọ̀rọ̀ láti sọ̀rọ̀ yẹn o torí ẹ̀ ní nàìjíríà obìnrin tí ò kí ń cheat ló lọ ń bẹ̀ yẹn àwọn obìnrin bíi tiwa ò ṣọ̀wọ́n wọn ò kọ́ mọ̀ wọn ò kọ́ mọ̀ so tó bá ti fẹ́ jẹ́ ọkọ ẹ̀ sùn mí mo lè lọ sí school kí n gbóyún aṣọ lọ sí school wọn kí n gbọ́jà lọ sí school wọn ó kàn lè sọ pé princess princess wò ó sáré báyìí mo rí mọ́tò bàbá mo rí mọ́tò ọ̀rẹ́ ẹ̀ ń sìn ó kọjá báyìí ó ti gbómi ìsíwájú ó ti gbómi ìsíwájú mo ní ẹni tó bá gbómi ìsíwájú á ní kí n jíkalè jíkalè jíkalè ṣé mo pé èmi mọ́tò tí mi bá gbé ìyẹn lè máa mọ mọ́tò tí mi gbé mọ́tò títí ẹ̀ tó bá gbé mọ́tò títí ẹ̀ ìyẹn máa mọ mọ́tò tó gbé tó á ní ká máa le <laughs> <laughs> jẹ́ mọ̀ pé mo kàn dẹ̀ fẹ́ pìlìsì ọ̀rẹ́ mi ni a máa le pọ́tíkọ́ tí mo fẹ́ sọkọ́ yẹn ṣé wá nígbà tí wọ́n wá ń ra ilẹ̀ church sọ pé old side yẹn mi ta tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ abẹ́ ilé kan láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní odò bàrà ká tó wá lọ ra ibi tí wọ́n rà níbi tá a bá fẹ́ ká tó dé tíjọ́ọ̀ṣì yẹn so àwọn tó wà ní church gbà tó jẹ́ bí ìtajọjọ wa eh, Chelsea ọmọ ìjẹ̀bú kan báyìí tó ń tarin a ti lówó burúkú burúkú ń sìn ọ kò bímọ bẹ́ẹ̀ wọ́n ti bímọ sìn ọ. Chelsea Graceland àwọn tó ṣàlówó àwọn lẹ́tọ́rà kan náà ní LASU àwa náà wà ń bẹ̀ pásítọ̀ yẹn so ìgbà tó fẹ́ lọ ralẹ̀ ṣe mọ̀ pé fifty fifty thousand ni wọ́n ta ilẹ̀ yẹn ń gbà yẹn wọn ò pe àwa síbẹ̀ o torí ẹnìsàn bá ti fẹ́ ṣe tó bá ti di ọ̀rọ̀ owó ó ti pẹ́ tán ti ń ṣe kínní fún mi o <laughs> ó ti pẹ́ o torí wọ́n máa sọ pé bóyá máa ṣèké amẹ́bọ̀ wọ́n bá ti fẹ́ ṣe ọ̀rọ̀ olówó dé báyìí wọ́n á gbé kíní ẹ̀ sẹ́gbẹ̀ iṣẹ́ ẹbẹ̀ wọ́n á ní kèmí máa ṣe ṣé ẹ rí kíní ẹ̀mí ẹ̀mí ṣe mọ́ kọ́ máa bẹ̀ mí níṣẹ́ kọ́ máa gbé ibi tó máa ti fẹ́ rí owó wọ́n máa gbé sẹ́gbẹ̀ fún mi ó ti pẹ́ o ṣùgbọ́n gbogbo àwọn tó máa ń gbé owó yẹn náà ọdún ṣẹ́ẹ̀sì ti lówó kó tó di pé ó wá sí ṣọ́ọ̀ṣì yẹn ṣẹ́ẹ̀sì ti lówó yes kọ̀ǹtrátọ̀ ni ó máa ń gba contract máa ń gba iṣẹ́ dáadáa lọ́dọ̀ ọba jìmí tó mọ ìlú kan náà ni wọ́n jọjọ fifty fifty thousand graceland yẹn ló wá sọ fún mi lẹ́tà pé ah ṣé o pé nǹkan tó ń ṣe ní táwọn pásítọ̀ ẹ àti gbogbo àwọn kìnìún àti pásítọ̀ gbogbo wọn wọ́n máa gbàwẹ̀ torí ẹ̀ gbogbo àwọn ogun tí àwọn èèyàn ṣí títa ẹ wọ́n ti báyìí fáwọn èèyàn ó ti pẹ́ táwọn èèyàn ti ń ṣe ogun yẹn ṣé o mọ nǹkan tó ṣe mo ní ó tì í ṣé o mọ̀ pé nísìnyí wọ́n gbéwèé yẹn wọ́n ní kèmí kí n sáìn torí àwọn sọ tí gbúdọ̀ sáìn fifty thousand ni wọ́n ra ilẹ̀ wọ́n wá kọ fún five hundred sí ẹ̀dẹ̀ rí owó tó fi sí ẹ̀rí púpọ̀ nígbà yẹn o twenty something years ago kéèyàn jẹ four four fifty lórí ilẹ̀ kọ̀ọ̀kan ó dẹ̀ pé kí wọ́n fi fa five hundred thousand no five hundred mm, mm, kí wọ́n fi hundred hundred million mm, kí ni five hundred thousand máa ṣe ń gbà yẹn it's a big money o five hundred thousand nígbà yẹn mọ́tò owó kan eh, yẹn five owó tó ń sọ yẹn nígbà yẹn ó máa ra mọ́tò mẹ́ta mọ́tò tòkunbọ̀ torí pé mo rántí màá pé àwọn mọ́tò yẹn a máa ra mọ́tò mi one twenty thousand one thirty thousand tòkunbọ̀ bẹ́ẹ̀ ni tẹ́mi máa ń gbé fún wọn lẹ́pẹ̀ẹ́ ńgbà yẹn a máa ra míì ìgbà tó wá yá o tó di bíi ten years later no ó wá di bíi three fifty no kéèyàn ó dà pé kéèyàn mú six six million kó fi sórí plot land plot kọ̀ọ̀kan ẹ understand fifty fifty thousand ni ó ṣàwọn sọ fún mi pé wọ́n fi gbogbo kíní yẹn sí but bóun ṣe sọ fẹ̀mí yẹn kò sọ fún mi pé kémi kàn gbọ́ torí ó fẹ́ kémi mọ̀ torí pé wọ́n mọ̀ pé mi ní nọ́mbà jí ò lọ́wọ́ yàtọ̀ sí pé nígbà tí mo wá ń sọ̀rọ̀ pé báwọn èèyàn ṣe ṣe sí mi tí mo kàn fi ń sọ àṣírí àti experience mi pẹ̀lú àwọn èèyàn mi ò pè wọ́n rí láti sọ fún un ọ̀rọ̀ tí mo sọ yìí they wage war against me eh? simply because I have the number of geo the corruption people they wage war against me because of Olukoya yìí they wage war more. they wage war against me eh when the trouble get too much i left kó má gbogbo àyẹn ṣe tí i left wọn ṣe bí ilẹ̀ yẹn di wàhálà bí kan ṣe máa sá wá bá mi nìyẹn tó bá ti kúrò ó tẹ̀ lẹ́ṣọ́rà kó máa bá sáré sá bá mi dáadáa ní ṣọ́ọ̀bù ni tó máa wọnú gọ́ọ̀mẹ́ kọ́lẹ̀jì wa nǹkan kan ṣẹlẹ̀ ń sìn ẹ̀ nọ́mbà ojí o òun fẹ́ nọ́mbà ojí òun sìn mo ní lọ́wọ́ máa ní ní ọ̀ṣẹ́ mo ń gbà yẹn kẹ̀dẹ̀rẹ́ inú dáìrì la máa kọ gbogbo nǹkan sí kò tí ì sí fóònù máa ní dáìrì mi wà ní kiri kan a ní ṣe máa bá wọn wá àwọn máa tún padà wá kiri because I was trying to I mean avoid them because I don't want to put my mouth you understand me they now fighting because of money you understand me èmi dẹ̀ nìkan èmi yàtọ̀ sí pásítọ̀ wọn yẹn pásítọ̀ tó wà ní chọ́ọ̀chì yẹn tó jẹ́ church yẹn àti èmi kò sí anybody tó ní nọ́mbà jí ò lọ́wọ́ pásọ̀ yẹn ò dẹ̀dẹ̀ fún wọn tó ló wà nínú géèmù yẹn òun àtàwọn ṣẹ́ sí àwọn kọ̀ọ̀kan mẹ́yìn èmi tó wá ní mi bí mo kéré ńgbà yẹn they ridicule me eh? so you face some problem nítorí tí ẹ mọ̀ ẹ wá wo pásítọ̀ ẹ̀mí jẹ́ ẹ̀mí christian tó wá ń sọ fún ìyàwó ẹ̀ pé èmi ń kọ́ ọ màdálé onílérú o kí ló ṣẹlẹ̀ torí pé ó mi Ni ò gbà fún mi ìdẹ̀ bínú sí mi ìdẹ̀ bàjà ìyàwó ẹ̀ wá di ọ̀rẹ́ mi ìyàwó ẹ̀ àtọ́ máa sọ̀rọ̀ fún mi àtọ́ wa ní ká lé ó ní ọjọ́ kan tá a lè bá tó rí ìyàwó ẹ̀ nínú mọ́tò mi ẹ̀sán ti sáà mẹ́yẹn a lè bá kì í ṣe pé a fẹ́ lọ cross ẹ̀ ó kàn fẹ́ mọ ibi tó wọ̀ ni ariwo wọnú yemko hòtẹ́ẹ̀lì kan báyìí bóyá hòtẹ́ẹ̀lì yemko ó ṣàwọ̀ ọbẹ̀ kan ẹ̀sán ti sáà àwọn olóṣèlú burúkú fẹ́mi o àwọn ló ṣe nǹkan tí ò but they will tell people that Auto Bola I mean Auto Bola kọ́ princess What ṣe nǹkan burúkú fún wọn. ẹ gbọ́ wọn ló ṣe nǹkan I saw one of my friend on this social media of recent òun nìkan ni recent timofi mo fi tí mo fi rí tọ́ each time advice ọ̀bá ma send ó send ṣó send request mo kàn rí ni mo ní aláìdé ah, lélẹ́yìí o mo kàn send request ni ní orí Auto Princess Bolan reason ni pé the only person to wá bá mi múra ó nìkan ló múra fún mi ní ọjọ́ kan nígbà tí mo bí Adébùkọ́lá tó dẹ̀ sọ fún pé princess tẹ́ ẹ̀ bá múra ó yẹ kó bá yín jóná yìí gbogbo àwọn ìlọ yìí àwọn ìlọ mú mọ́ra ìlọ yìí àwọn èèyàn tó jókòó àwọn mọ́mì náà everybody wọn bá ń ṣe nǹkan kan sí fún yín ó yẹ kẹ́ bá onìkan ló wá níjọ́ kan ṣoṣo ni mo mọ ikùn nígbà tí mo bí Adébùkọ́lá people treat me like they treat me like shit. But let me tell you, people are just wicked me. They see things in me that is different from them. And people don't like nice people. Àjàjà ẹni tó bá ti ní pa tó panu pọ̀ lórí ẹ̀ pa fẹ́ ba tiẹ̀ jẹ́. Tí wọ́n bá sọ pé ẹ má ba tiẹ̀ jẹ́ ẹ jẹ́ ká tún ṣe kó dáa. ti rí ẹ gbogbo àwọn tó kù ọ̀tá yẹn wọ́n rí ẹ bí taboo. Wọ́n rí ẹ bí ìdíwọ́ àti ìdènà. ṣe rí bí ìrìnàjò mi ṣe rí ṣe rí bí ìrìnàjò mi ṣe rí alátakò ló ń gbé èmi dé àwọn ibì kan ṣé n sọ fún yín tí máa sọ fún yín lónìí pé lórí platform bí platform mi ṣe kéré tó yìí àwọn president ìlú bíi márùn ló máa ń wò president ni mo mọ̀ ìlú márùn no mi prime minister president yàtọ̀ sáwọn governors ọlọ́run gbọ́. yàtọ̀ sí àwọn àwọn current wọn ni mò ń sọ. kò dẹ̀ sí nǹkan tí wọ́n ṣe fún mi tí ó jẹ́ pé àwọn nǹkan táwọn èèyàn máa fi like mi ni but people who have hope ojú inú they will actually know that I don't do any evil to anybody but they do evil to me like ìgbà tán forúkọ mi sí inú nǹkan kan tí wọ́n fi sí yẹn ní ilé sọ fún olégùsì kó má forúkọ mi síbẹ̀ kò dẹ̀ lè jẹ́ légùsì ló fi sí torí wọ́n máa ní pa àti gbogbo voice note tán ní ó jáde tán ní pa wọn ni ẹni tán pè ní pa légùsì yẹn tó ń sọ ìbàdàn bí ẹni sọ <laughs> èdè Ọ̀yọ́ ló ń sọ àbédè àwọn ìlú òkè pa légùsì kọ́ nìyẹn I tell you it cannot be all the on this social media a lot of panky hanky panky they play it when they are playing some things at times I look at it tó bá bá wọn dá sí àbí tó bá kàn sọ̀rọ̀ wọ́n máa nílò ló pa bọ́jú bí òtítọ́ yẹ irọ́ yẹn wọ́n á jù sí bẹ́ẹ̀ wọ́n á dúró wọ́n sọ pé ni you are getting it irọ́ yẹn òun náà máa rà kò sóòtàn lè fi ra irọ́ ní Nàìjíríà kò sí iye tán lè fi ra irọ́ mi lè ní kó má forúkọ mi sí bọ̀ kì í ṣe Olégùṣì ló máa forúkọ mi sí I bet you I bet you ṣé mo pé màtá débi báyìí sí ẹnìkan ní pé Auto Bola don't fight wa sí again ìjà máa parí níjọ́ kan many people ló ti preach ẹ̀ fún mi. èmi fúnra mi kẹ́mi preach fún mi mo ti wá peace pẹ̀lú àwọn èèyàn dáadáa I look for peace Koto di jakin to gbenu tó gbẹnu lọ́rọ̀ èèyàn mo máa kọ́kọ́ wá peace peace making peace ni mo wá débi tí mo fi dé Canada ń bíbá pé at least tí o bá táwọn èèyàn bá yọ ẹ́ lẹ́nu tó bá ni níbi kan you move away from them just to avoid them if you don't have power you don't have their power I call police they refuse police to attend to me I call people who are in power, who can help me. They are denying me. They block me in many ways. And I have a child. And I have to do what? What should be Maria at Joseph. What be a ọmọ mi sá láti lọ sílé òkèèrè. I look for peace mfm tó fi di èrò tí mo fi di èrò mfm yẹn peace ni mo wá i left cac e. i left àánú òjò church with all the evil he did to me and they crook me they fraud me they they eat my money i always look for peace i avoid them tí n bá tún wá kúrò bí wọn ò tún ní gbọ́ wọn á tún tẹ̀lé mi tó de le, lé èèyàn títí títí tó bá fúnkò gírí the next thing ni ma máa kọjú tiẹ̀ àwọn problem tí àwọn èèyàn ní lónìí àwọn churches àtàwọn èèyàn wọn tẹ tí bàbá blọọgì ẹ dáadáa rí èmi ẹni tí mi bá ti cover àbí tí mi bá ti ń pọ́nlé làwọn máa fẹ́ wá fún ṣùtì yìí mẹ́rin. àánú mo sá fún òní mo ṣe dẹ́mẹ̀fẹ́ mo sá fún wọn petition mi wọ́n tún lọbẹ̀ fúnra rẹ̀ nígbà tí mo lọ rí olúkọ̀yà bóyá olúkọ̀yà bóyá wọ́n sọ pé wọ́n ti pè mí o mo ti wá o kò pẹ́ o the next week the following week a wà ní lọ́jọ́ sunday báyìí láàárọ̀ kùtùkùtù tó ra máa ń bẹ̀rẹ̀ sáfíìsì wa ní ìdájí àwọn máa bẹ̀rẹ̀ tiwọn ní yẹmọ pé sakadélé church ní títí csc yẹmọ e. pé jesus gbọ̀gbọ́dẹ̀ ní àánú òjò ó ti dé MFM mo rí báyìí iwájú ni màá fẹ́ jókòó sí mo rí báyìí níwájú mo ti tó ti ti dé sí MFM báyìí mo náà mo tó ti dé sí ah. bíbá àwọn ogun wọ̀nyẹn bọ́n ṣe máa ń wá mi káàkiri ni dè sí mi wọn rí wọn kàn wípé everybody ní Nàìjíríà ìkápọ̀ ní Nàìjíríà o pásọ̀ ń ṣe kà babaláwo ń ṣe àfa ń ṣe tiẹ̀ politician ò gbẹ̀yìn àwọn aráàlú tí ò jẹ́ nǹkan kan náà wọ́n tún ń ṣe tiwọn lábẹ́lẹ̀ everybody kàn ń ṣe kàní ẹyẹ everybody kó wá ń bí ẹyẹ ẹyẹ wá yí lu ẹyẹ ìlú ní ká kàlẹ́ yín adépele you run for them o oh. they still come for you you avoid them o oh. they still look for your trouble they are the one that steal from you o. Oh they still be doing as if they are victim ìwọ ló ṣe kà fún àwọn ló ṣe kà ó <laughs> what a life I've never seen things like that but I've seen tí bá ní mi ti rí rẹ rí ó ní láàárín tá à ń sọ yẹn àti rí kéré wetin we never see before láì wí de òun kọ́ rẹ̀ people will do evil to you wọ́n dẹ̀ máa claim victim wọ́n máa ṣe bíi pé wọ́n ló ṣe kà fún ó fẹ́ ba ayé ẹ̀jẹ̀ ó fẹ́ já wọn bọ́ ó ń bínú ológo ó ń bínú kinní kan ẹjọ́ kí ló ń pò lógo òkìkí wà lára ògo owó tó ń owó níní kó o ní owó ó wà lára ògo achievement nǹkan tí wọ́n bá lè fi help tó anybody tó bá ti help èèyàn náà lára ògo ni àwọn ẹlòmíì tó ń fún lóyè tó ń fún lóyè káàkiri sí nítorí pé bóyá wọ́n kàn ní wọ́n ṣoore wọ́n ní wọ́n lógo ni wọ́n ṣe ń pè wọ́n lólógo torí pé wọ́n rí owó ná àbí bẹ́ẹ̀ kọ́ ọpẹ́lọpẹ́ orí Facebook àkàìmọye àwọn tó máa ń fúnyàn lówó ná tó dẹ̀ máa ṣe dáadáa tẹ́lẹ̀ tó jẹ́ pé ṣe ni wọ́n máa wá padà sọ fún wọn pé ibi ni wọ́n ń ṣe fáyé torí àwọn èèyàn tó ń dè wọ́n mọ́lẹ̀ tó fẹ́ kí ìka ibi máa pa àwọn èèyàn wọ́n máa pẹ́ ṣé ìwọ ló lọ́bẹ̀ tó lọ fún lóúnjẹ ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ pọ̀ lọ́jọ́ ìfẹ́ lè lóúnjẹ ìkọ́sí wọn fẹ́ kí ìka àtàwọn tó ń jìyà kó máa pọ̀ láwùjọ. àmà ní ẹlòmíràn wù ẹ bàbá ẹ ṣe tuntun pé wọ́n ń gbádùn ló ṣe wá lára nǹkan tí a fi wà níbi tán fi believe tán fi náà fi ìyà jẹra o wọn dẹ̀ tán má tán fi ìyà jẹ wọn máa ní o gbúdọ̀ ṣe pé o ṣá máa gbàdúrà fáwọn ọ̀tá ẹ̀ ni o ilé ẹbọra àti ilé àwọn ibi tán ti ń ṣe àjálẹ̀ wọn tán ti máa ń ṣe frosta ibẹ̀ náà ti máa ń sọ bẹ́ẹ̀ tó bá ti pẹ́ pé ó máa ń ṣépè fọmọ lọ́mọ ó máa ń ṣépè ní èpè fọmọ lọ́mọ àwọn tó lọ sí mọ̀sán tán máa gbéra láti ẹ̀pẹ́ mọ́jọ dá gbogbo káàkiri gbogbo ìjẹ̀bú lọ́mọ̀sán tán máa ní wọn ò kì í pàdé wọn lọ́nà èpè ni máa ń ṣẹ́ àwọn babaláwo àti kìíní èpè ni wọ́n máa ń ṣẹ́ àdúrà díẹ̀ ní fẹ́ni tó bá ṣe dáadáa fún wọn ni báwo ni ìwọ ṣe máa ó ní kẹ́ ẹgbọ́n bí ejò kẹ́ni wà tútù bí àdàbà yẹn mi pé lára ìwà tẹ́jọ́ ń lò you got to use part of it part of it at time fún ọmọ ejò ìwà tí ọmọ ejò ní oró àkekèé inú ẹ̀ you got to use it on them wọn ò fi ejò míì pejò míì ejò náà ọká náà ló máa ń pọ ká fúnra wọn ìkà tí wọ́n ní onípọ́n bí ẹ̀yìn kò ní wà sí àdàbà that to tell you that èpè is necessary for those who are who warrant it who are being evil to you wàá béèrè lọ́wọ́ rẹ̀ wàá máa wò ó máa máa pé ọdẹ kò sábọ nídọ̀rẹ̀ náà kó àwọn ògàn níjẹ̀bù ọdẹ ni wọ́n náà because they want people because you cannot behave like them because you are enough you are nice they see you like a fool and they want you to die on time yorùbá tún máa pọ̀ wípé igi tó bá ti dá nínú gbókò kì majority tẹ rí lókè àti tẹ rí tó ṣe dáadáa nàìjíríà tẹ bá wò wọn dáadáa tẹ bá study wọn dáadáa wọn dá ojú gan kó tó lè débẹ̀ yìí because ó bá dájú gbà mìíràn báyìí ọ̀nà náà máa ti fẹ́ pa ìlànà wọn máa ṣe pé ìwọ àwọn táwa dè mọ́lẹ̀ ìwọ fẹ́ tu wọn sórí ẹ̀bùrú ni ó yá lọ kú dànù nàìjíríà kò kí ń fẹnu kò ń fẹnu kan àwọn ìka o original tip queen yorùbá especially wọn kì í fẹnu kan àwọn ìka olódodo ni a máa jẹyà bíi ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ àwọn ìka ènìyàn ní orílẹ̀-èdè nàìjíríà yorùbá especially. ṣe rí mo sá fún wọn tí n bá sá wọ́n tẹ̀lé mi tí n bá sá wọ́n tẹ̀lé mi tí n bá sá wọ́n tẹ̀lé mi ṣùgbọ́n ṣe mọ̀ nǹkan ọwọ́ ọlọ́run wà ń bẹ ọwọ́ ọlọ́run ṣe kiri ó wà ń bẹ torí ti sọ pé a ó bá àjàgà náà kúrò a ó sì fọdà nù káàsì tó fọ́ àjàgà ẹ́ eh? ká tó bọ́ àjàgà ó máa kọjú ti àjàgà ni bí mo ṣe kọjú yẹn ìtẹ́pẹ̀ lọ́tọ̀ pípò ó lè máa rí wọn kán máa fò ẹ́gò tán bá wa lórí sa àwọn ọmọ tó bá mi lórí social media wọn they are moving very well and that is why those people holding me down ọkùnrin especially àtòbìnrin tó ń tibẹ̀ lọ́wọ́ ẹ̀ they got to release me and let me go or else it's going to make them down it's going to pull them down because they working seriously to pull me down They've done a lot of things. And that's what made me know. Realize, I realized something. And I want you to know this today. Téèyàn bá fẹ́ràn ẹ̀. Tó bá fẹ́ràn ẹ̀ gbogbo nǹkan tó máa jẹ́ kínú ẹ̀ dùn ló máa fẹ́ ṣe fún ẹ̀. Ẹni tó experiments To fẹ́ lò ẹ̀ fún instrument tó tẹ̀ fẹ́ máa fún lára release a good jẹun díẹ̀ ṣègipá púpọ̀ máa fún wa ó fẹ́ lù ẹ́ bí instrument ó fẹ́ mú ẹ bí ẹrú ẹni bá fẹ́ràn he wants you to have a better life gbogbo nǹkan tí mo dẹ̀ máa ń sọ yìí tí mo máa ń sọ pé mo sọ fáwọn èèyàn tí mo máa ní mo ṣe fáwọn èèyàn I just want people to have better life I wish people go dey wish me back kó dẹ̀ ṣe nǹkan kan fún mo ti kọjá level tí ẹnìkan máa sọ mí dẹ́ni bí. tí mi bá bímọ láyé mo lè ti dẹni bí ṣùgbọ́n ẹni bá bímọ sílẹ̀ wọn ní kò ń dúró mi ìdẹ̀lẹ̀ dúró láéláé ni and again security conscious me let me now give you a story of my daddy a little bit i do say this every time èèyàn ọmọ máa ń jogún ogún o ọmọ sì máa ń jogún oore ó sì máa ń jogún owó ọmọ àtún máa jogún ọlá a máa jogún adé ọmọ a máa jogún ìtẹ́ ọmọ a máa jogún ọrọ̀ <laughs> ọmọ a máa jogún nǹkan tí àwọn òbí bá ní àti ní tó bá ṣe wọ́n ọlọ́run ní jájúgún ibi ogun tá a fi jà mí kò sẹ́ni tó jà bàbá mi ló jà nínú gbogbo ọmọ bàbá mi kò dẹ̀ sí tó tún jà nínú wọn ní èrò ogun tí a fi jà mí ogun tí a fi jà bàbá mi ni wọ́n máa fogun jà bàbá mi débi pé wọ́n lè ka bàbá mi mọ́ olè according to story kó ba lè yé dáadáa kó ba lè yé ẹ̀yìn èèyàn dáadáa. nínú gbogbo ẹbí mi àti ará mi kò sí kankan tí ò tí ì fi olè tí ò tí pè mí lólè mi ìgbẹ́jalè. àwọn ọmọ ìyá mi mo tún gbé wọn wá sínú ilé mi àtàwọn ọmọ bàbá mi tó wọlé mi èyí tí mo gbé travel tó wà nínú ilé mi àti èyí tó wà ní nàìjíríà wọ́n pè mí lólè wọ́n tó sọ fáwọn èèyàn pé mo máa ń jalè tí wọ́n bá ní mo ń ṣe fraud wọ́n ní mo ń ṣe drug because nǹkan méjì táwọn èèyàn máa ń ṣe tí wọ́n máa fi tètè gòkè ní nàìjíríà nìyẹn mi tún blame wọn ẹ mọ nísìnyí mi tún blame wọn torí pé tí àwọn táwọn bá dolówó lónìí olè ni wọ́n jà tó má dẹ̀ dọlọ́lá lónìí olè ni wọ́n jà torí nǹkan tí wọ́n ń ṣe ní àwùjọ táwọn olówó àtọlọ́rọ̀ àtàwọn èèyàn tí a fọkàn sí tí wọ́n ń ṣe nìyí ṣé bó mo sọ ti pásọ kan tí mo sọ pé wọ́n fi four hundred fifty thousand wọ́n fi lé ṣọ́ọ̀ṣì àwọn pásọ yẹn sì di pásọ lónìí wọ́n sì wà kódà wọ́n sì ń pàtẹ́wọ́ fún un tọ́ bá dẹ̀ ń jalè wọ́n ìmọ̀ máa ja wọn lọ successfully nobody even call them but quite unfortunate ẹni tí ò bá tiẹ̀ jalè tí ò tiẹ̀ ṣe yẹn náà máa máa fojú olè wò náà dàbà máa pè lólè kí lẹ tiẹ̀ wá rí lọ́wọ́ mi tó jọ tó lè kí ni owó tí mo ní tó kọjá ọjọ́ orí mi tí ó jọ tó lè níbo ni wọ́n ti mú mi tó jọ tó lè kí lẹ bá lọ́wọ́ mi tí mò ń ṣe tó jọ tó lè ṣé mọ́tò tí mo lọ rà àbí tí mi ní sanwó tán àbáwùn àbí ńgbà mi ta máa jẹ gbèsè ṣóun ló jọ tó lè but nítorí ogun àti torí pé ogun tá a máa ń pè lógun yẹn náà ni kẹ́ni má ní ìdílé àti ti àwọn ẹbí àtara kẹ́ni má ní màmí má fogun jà mí ìyá tó bí bàbá mi fi ogun jà bàbá mi ṣùgbọ́n nǹkan ni wọ́n ṣe fún bàbá mi tí wọ́n hẹ̀ǹdẹ̀ tí ò lè ṣẹlẹ̀ fún èmi láéláé èèwọ̀ ni. bàbá mi kú lójú ìyá èmi ò ní kú lójú ìyá mi èèwọ̀. torí kò ní ìtì mo ní kò dẹ̀ jìnnà sílé nígbà tó tún yá ó kúrò nílé nígbà tó ní ó kúrò nílé ó rìn jìnnà nígbà tó padà dé ó tún padà lọ rú ọ ọ̀tá tí mi bá ń lọ sí orílẹ̀-èdè nàìjíríà mi ní fararu ọ̀tá mi o tọ́ta mi bá wá kí mi mọ́lé màá dira dé tó bá gbé ibi wá tó bá máa jáde kò ní délé èyí tó bá dẹ̀ ń gbé ibi bọ̀ náà tó bá kù díẹ̀ kó dọ́dọ̀ mi àbọ́dọ̀ mọ̀ mi kò ní dé kò ní dọ́dọ̀ wá ọlọ́run ní jó dọ́dọ̀ wá nǹkan kan máa ṣẹlẹ̀ sí. ẹ jọ ẹ torí ọlọ́run ẹ̀yin agbọ̀rọ̀dọ̀ ayé mi ìbú màmí mo kàn fi ń ṣàkà ìwé ọ̀rọ̀ ni o ẹni tá bá dẹ̀nà lára ń ta o má máa gbẹnu sọ̀rọ̀ tí ò bá pọ́n ẹ mọ́ o tó o bá fẹ́ ṣòfò. ohun tí ò bá ti kàn ẹ́ tó o dẹ̀ mọ̀ díẹ̀ farabalẹ̀ kó o wádìí ohun gbogbo dájúdájú kó dẹ̀ di èyí tó bá ti ń ṣe òtítọ́ bẹ̀ mọ́ kó má bàa kó gun kó gun tí Ṣadé bọ́ sílẹ̀ kó má bàa di tiẹ̀ ogun tí a bọ́ kò lára Adébùkọ́lá kó má bàa gbé kó ẹ lọ́rùn torí a ti bọ́ gbogbo àjàgà àti ogun ayé mi kúrò àti tọmọ mi. bàbá mi ṣe mọ̀ pé nínú ilé tí wọ́n bá ti gbé olórogún ọba wèrè ni àbí ilé ọba oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ mẹ́fẹ́ ṣe ilé ọba yẹn tán bá múra tán kàn gbé adé tí wọ́n múra gbogbo yẹn náà náà kàn máa fi ṣe ilé ọba àti ilé gbogbo wọn wá ní crisis kan náà tó pọ̀ ọlọ́run kẹ́ bàbá mi láàrin ọmọ bàbá ẹ̀ láti òkè dé ìsàlẹ̀ a pọ̀ nínú ilé wa gan ọmọ ajakunà yẹn wá ní ìdíkì oríṣiríṣiríṣiríṣi wọ́n fògùn ìdá bàbá mi torí pé ó rọwọ́ mú ó dẹ̀ mọ́ nípa business? ṣé ti yẹ bàbá mi ní àwọn ọ̀rẹ́ lóríṣiríṣi just like bẹ́ẹ̀ mi náà ṣe mú àwọn èèyàn kódà mo mọ àwọn èèyàn tó ń ṣe nígbà tí mo ní problem gbà yẹn I come across a lot of bad people nínú ibi tí wọ́n ti mi mọ́ and I know a lot of good people as well but those bad people àwọn churches ò kí ń rubbish wọn nínú àwọn tí ò kí rubbish wọn èmi náà pẹ̀lú nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bless me táwọn èèyàn bá jáde kó nínú àwọn ètí ìjàrà àbí nínú ọgbà ẹ̀wọ̀n tó bá dájọ́ fún wọn tó bá jáde wọn wá sílé mi wọn wá máa ṣe ẹ̀pù fún wọn. láti ibẹ̀ yẹn tí mo ṣe ṣe ẹ̀pù fún wọn yẹn mo dàbí ẹni tí ó máa ń gba àwọn èèyàn tó ń ṣe àwọn tí aláìní mò ń ṣe ìrànlọ́wọ́ fún wọn for that ẹni tó bá ti mọ̀ wọ́n nígbà tí wọ́n ṣì ń hùwà tí ò dáa tó bá rí mi wọn pẹ̀lú mi ṣé ti yé yín ìmí ilé ìròbóyá nǹkan kan lájẹjọ ń ṣe òun ò tán ayé mi mi ì dẹ̀ nídìí láti ṣàlàyé gbogbo ẹ̀ fún àwọn èèyàn tí ò bá mọ̀. bàbá mi ní ara àwọn tó ń ta mọ́tò nílùú wa àwọn ará ìjẹ̀ṣà àwọn iléṣà especially my daddy has them as a friend and also people from Kogi State so ṣé mọ̀ pé àwọn tó bá ń ta mọ́tò ní ayé ìgbàyà àtàwọn olówó náà just like bá ṣe accuse gbogbo àwọn èèyàn ń sìn pé ẹ eléyìí ó ṣe kinní kan rí wọ́n rí ńgbá rí ó ṣàwórí ẹ̀sán sàn bọ̀ bàbá mi wọ́n pa irọ́ ọmọ nílé wọn àwọn ọmọ ìyá ẹ̀ àwọn ọmọ bàbá ẹ̀ tó hate tó jẹ́lọ kì í ṣe hating hating yẹn last ló dé jealousy ló kọ́kọ́ bẹ̀rẹ̀ jealousy ló bí hatred jealousy ló bí hatred my daddy now torí nǹkan tí ẹnìkan kọ́kọ́ ní wọn kọ́kọ́ ń jà gbogbo wọn yẹn tó ń bí torí wọ́n bí ọkùnrin ní gbogbo wọn The fighting for the kirikan kirikan they just fight less of fight ìkan nínú wọn tó jẹ́ èṣù lẹ́yìn ìbejì tó burú gan ìyẹn ti wà nínú ẹgbẹ́ torí ẹ̀ àwọn reasons tí mo máa fi ń láìkè kéèyàn wà nínú occultic I don't like them he has also destroyed our system he destroyed a lot of home people uncultured people dey jealous and they won't tell you that they jealous so after the jealousy they practice their wickedness. ìkan nínú wọn tó jẹ́ ẹ̀gbọ́n dájú mi torí bàbá mi ni last boy ìyá ẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n dájú mi my daddy left home gbogbo nǹkan tí bàbá ní èyí tó jẹ́ tó ti bá dìde ní tẹ̀lé yẹn ó máa ń fẹ́ possess ẹ̀ ṣe ti yẹn ó burú ó dẹ̀ tún gbówó ó wà nínú ẹgbẹ́. My daddy is hardworking. He left home to Kogi State to Abuja ilẹ̀ north bẹ́yẹn láti lọ ṣiṣẹ́. nígbà tí dáàdì mi tún ṣe tán ó ní àwọn mọ́tò mo ti sọ́rí o àwọn mọ́tò ta ní lẹ́sẹ̀ ńgbà yẹn tó máa fi ń kó ẹrù lọ sábòjì láti kàrẹ́ tánlẹ̀sẹ̀ ó dàbí mú lè mú tánlẹ̀sẹ̀ wọ́n yìí lò títí dèní irú mọ́tò táwọn bàbá Ògúndé máa ń lò tán fi ń kẹ́rù yẹn mọ́ pàwọn olówó ló ń gbà yẹn ó dàbí pé ọ̀n lọ ń sìn ẹni understand ẹ̀hẹ̀ tó bá ní kàn gbà yẹn wọ́n lo dazun kéékèèké mọ́tò pẹ́pẹ́lẹ́ yẹn wọ́n tún wá ní mọ́tò lálárùn ẹ̀ ẹ̀yọ́ láti máa fi kẹ́rù àwọn business person. mo ti sọ́rí o bàbá mi ó ní driver torí owó mọ́tò tí mo ń ṣe bàbá mi ń ṣe but nígbà yẹn wọ́n máa ń gba mọ́tò ní solmet àwọn èèyàn míì kẹ̀rẹ́ tán bá mọ bó ṣe ń lìvà yìí ẹ̀ wọ́n kò máa pè lórúkọ oríṣiríṣi ìsolmet náà ká gba mọ́tò láwọn yóò ti wà ti pẹ́ ṣùgbọ́n ẹni tí ò bá já sí tí ò bá rìn débẹ̀ wọ́n ló lè ló ń jà ìgbà tí mo ń kó mọ́tò fún wọn lẹ́ẹ̀pẹ́ náà tèmi náà máa ń ta mọ́tò máa gbé fún wọn ní solmet tí wọn bá kúkú bá kúkú ṣàlàyé bí mo ṣe ń rí ìgbà àwọn fámìlì mi torí pé wọ́n ti wè páyé ilé ìtìwà ìbò ló ti fẹ́ máa rí tí ò kú jókòó jalè ṣe ti yé níwà ẹ gbogbo ibi tí a ti ra mọ́tò tó o bá bá ṣẹ́kù ilé a máa ṣe báyìí bá ṣe máa rún mu tá a máa yí mu ṣe ti yé yín mẹ́yẹn. àwa débẹ̀ ní wọ́n ní sílẹ̀ kan ṣẹlẹ̀ ó wá jẹ́ táìmù tí wọ́n wá ní wọ́n fẹ́ fọ nàìjíríà wọ́n jọ́sà kan ṣe é ṣe ṣe ti yé. no wọn ò Nigeria nàìjíríà mọ́ kò sígbà kan náà tó fẹ́ fọ nàìjíríà mọ́ rẹ̀ wọ́n ṣà ní eh, mọ́tò bàbá mi ẹni tó gbé mọ́tò fún wọn náà máa ẹ̀rọ ní o ẹran wọn máa lọ ń kó ẹran láti Àbújá dàbí kó máa kó mọ́tò kó máa fi tírélà kó ẹran wá sí Èkó wọn wá ní lára àwọn ẹran tó ń kó yẹn pé ẹran tí wọ́n wá láti ibì kan ṣe mọ̀ pé ńgbà yẹn àwọn ọlọ́pàá àwọn aṣọ tó máa ní wọn ẹmọ mọ ṣe àwọn ọlọ́pàá kún iṣẹ́ bọ́lọ́pàá ṣe rí sí yẹn tó ń sá wọn ṣàdádúró àwọn ọlọ́pàá oko àwọn tó máa ń ṣọgbọn ṣà ní wọn làwọn tó yẹ kí ṣe bàbá mi lọ wa mọ́tò. bò lára ẹran tán ló ń wá wọ́n ṣà ó ṣà ó ń lọ sí mọ́tò yẹn wọ́n wá ìpàdé mọ́tò yẹn kan nínú mọ́tò yẹn ṣé ti wọ́n ìpàdé kan nínú mọ́tò yẹn pẹ̀lú àwọn kìnìún yẹn so wọ́n máa lọ sí court. àwọn fámìlì ẹ̀ wọ́n ṣe gbé nìyẹn o just like èmi Bọ́lá Fọláṣadé ní tí wọ́n ti wọ́n lé fún for four years mi ò mọ́wọ́ mi mẹ́sìn. báwọn fámìlì bàbá mi mọ́ ṣe gbé lórí nìyí àwọn tó ti ń jẹ́ lọ́sẹ̀ tẹ́lẹ̀ ẹ wọ́n ti sọ amúrọ̀bà nínà ń olè nínà ń kó bá wọn lọ ń jí ẹran kó bá wọn lọ ń dáná nínà ń kò sórúkọ tó mọ̀ pé bàbá mi o torí wọ́n sì sí mọ́tò pẹ̀lú ẹran tí wọ́n lọ kó tí kò sí orúkọ tí wọ́n pe bàbá mi my daddy was not uh, disappointed from the people outside he was disappointed from the people inside from all his family ìgbà tí mo sọ yẹn kò sẹ́nibọ̀dì tó dìde nínú ilé wa tó kọjá bàbá mi ẹni tó tún dìde lẹ́yìn wọn ni charity bọ́dá charity àwọn yòókù òkèèrè ni wọn ti ẹ̀ tí dìde bóyá létà létà náà dìde bọ́ pé olówó ní àwọn ìgbà yìí ṣe mọ bí hatred ṣe máa wọ ẹ mọ bí hatred ẹ mọ bí jealousy ṣe máa wà he has been in the system of everybody the wickedness wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo ó jalè ni o wọ́n ti dá mọ́tò ẹ̀ dúró o wọ́n ti wọ́n ní wọ́n wọ́n ti mú àwọn kan ní àwọn olè kan nìbàdàn tó ń bá mú olè kan nìkan báyìí àwọn fámìlì bàbá mi wọ́n máa fi rìn wọ́n máa fi kọ̀ ní ti bàbá mi. thank you ẹ ń gbọ́ gbogbo àwọn aráalé my daddy was not disappointed from ṣé mo gbé gbà yẹn kẹ̀dẹ̀ rẹ̀ nígbà tí wọ́n ti ní wọ́n wá kínní yẹn dáìbà gan máa sálọ mọ́tò bàbá mi wá ìpáǹd ṣé wọ́n ní wọ́n wá ẹran mélòó náà bá máa wá lọ́wọ́ àwọn èèyàn nàìjíríà sí náà máa ṣojú kúrú àwọn èèyàn mọ nǹkan tó ń gbà lọ́wọ́ wa tó ń ti gbà lọ́wọ́ àwọn èèyàn tó máa ṣojú fúrú kí náà ṣe ẹ tán ti sẹ́yìn ìgbà tó wá di orí tèmi wọ́n wá bẹ̀rẹ̀ sí fi bàbá mi ṣẹlẹ́yà wọ́n wá lọ dira pọ̀ mọ́ àwọn aráàta àti àwọn tó ṣe business wọ́n lè ní kán ní kán máa yẹra fún bàbá mi àwọn ọmọ bàbá mi àwọn family àwọn bàbá ọmọ ìyá gbogbo wọn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣe fún bàbá mi lè ẹ̀dẹ̀ mọ̀ pé kí nǹkan ṣẹlẹ̀ nírú ìkàrẹ́ tóbi jìjẹ́ bóde lọ but tó bá ti ṣẹlẹ̀ ní ìgboro ilé wa báyìí gbogbo ìkàrẹ́ ni látòkè dé sàlẹ̀ gbé gbogbo àkókò ló máa ẹ tọ́nu sá ẹ mọ kéèyàn kó má ti popular ni whatever you, when you popular anything tó bá ti ṣẹlẹ̀ ṣẹba ó máa trend bàjẹ́ nǹkan tó bá da wọn ń gbé o ní tó burúkú burúkú torí ẹ̀ ni mo ṣe ń sọ pé I will not trend in bad things people do lie téèyàn bá parọ́ mọ́ mi màá ṣe èpè fún mi ìdẹ̀ ní kú mi ìdẹ̀ ní pokùnso mi ìdẹ̀ ní gbé májèlé jẹ tó yọ tó bá mọ̀ mi màá ṣe èpè fún màá dúró dọjọ́ tó máa ṣe tó máa wá sí ìmúṣẹ ojú abáyé ló máa ṣe. ìgbà tó wá nígbà tó máa dórí èmi èèyàn ń jogún ogun torí ẹ̀ mo fi ń gbàdúrà báyìí ogun tó ja bàbá ọmọ mi ò ní jẹ ọmọ mi àwọn tó máa ń jókòó sínú ayé láti máa dẹrù ooru àwọn ènìyàn láti dẹrìn àjò ayé wọn rú àbí láti sọ pé wọ́n fẹ́ face off the moment tí ogun yẹn bá dé tó bá jẹ́ irọ́ ni wọ́n pamọ́ ẹ don't be ashamed tó bá jẹ́ irọ́ ni tó bá dẹ̀ jẹ́ irọ́ náà tún kọ́ you repent from it everything ló ní ìgbà bọ́ mo kàn ń sọ ní tó ṣẹlẹ̀ sí bàbá mi ọjọ́ kan ń bọ̀ court nobody was talking to me wọ́n wá bẹ̀rẹ̀ sí isolated wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé gbogbo owó tó ní gbogbo nǹkan tó ní báyìí wọ́n rọ́bìṣì ẹ̀ pa ni owó tó ń pè lówó lè gbogbo ogún yẹn pátá ní gbogbo àwọn tó tó pe bàbá mi lórúkọ pípọ́ gbogbo ẹ̀ ló ń gbogbo ẹ̀ pátá ni wọ́n fi tọ́mọ wọn torí ẹ̀ gbogbo ọmọ yẹn mo kàn máa forgive wọn if not dérìn wọn kẹrin wọn ni wọn ní sóríire Ọlọ́run bọ mo ṣe pé ah ní ìṣe pé o but mo gbàdúrà gan ìkà tí o bá ti ṣe ìkà nínú ilé ìkà máa ń run ilé ni o ìkà tí ilé yẹn bá ń dùn tó bá bẹ tí ìkà bá wà níbẹ̀ tẹ́ ẹ bá rí ìbú kẹ ó máa fọ́ gbogbo ilé yẹn torí ẹ bíbélì ṣe sọ pé tójú ẹ bá fẹ́ kó wọ iná yọ ojú náà kúrò kò ń ṣojú ẹbọ tó ń fi pa òwe ni sódà kára yòókù lè wà lálàáfíà àwọn èèyàn rí pé mo rí búùkù ọmọ mi you don't know the reason why wọ́n rí pé mo rebuke everybody nínú ilé mi anybody around me I rebook them and be security conscious tí mi bá wà security conscious mo máa tún ti wà lẹ́wọ̀n again torí àwọn ayé máa wọ́n fẹ́ purọ́ mọ́ mi wọ́n á dẹ̀ pa irọ́ tó jọ ẹ́ mọ́ ẹ̀ wọ́n á bẹ àwọn ló máa set ọmọ ẹ̀ sínú problem wọ́n á dẹ̀ máa sọ fọmọ ẹ̀ kó sọ pé ìwọ ló ràn níṣẹ́ so ṣé ogun tó fẹ́ fi jà mí yẹn ṣé mo máa fi bò mọ́ra ni bò mí mọ́ra kí n pa ẹ̀rọ ogun jẹ́ tú mi láṣìírí kí n fẹ́ sílẹ̀ ni nígbà tó wá dórí tèmi mo ti ní problem láti eighty ṣé eighty eight ni àbí eighty nine i just as i know i spent four years ní ìṣe nǹkan kan lọ́nà mú mi fún tó di gbaná náà dì mọ́ mi lẹ́rù mami wà láyé títí dèmi ní ìṣe just exactly mi sọ story ìfẹ́ nìkankan pé nǹkankan ṣe bàbá mi o kò sẹ́nibọ̀dì tó mọ̀ o but exactly tẹ́lẹ̀ mọ́ pé iye tó ń ṣe fún bàbá mi gẹ́lẹ́ ni wọ́n ṣe fún mi wọ́n di drug mọ́ ẹ̀rù fún mi ọdún mẹ́rin ni mo lò orúkọ yẹn wọ́n fi ń pè mí dọ̀là torí pé wọ́n ti tì mí mọ́lẹ̀ rí torí drug ẹbí lọ màmá mi mi mọ anything ọlọ́run ló ní wọn ọ̀nà mi pa lórí nǹkan tí mi mọ́ tí mi mẹ́sìn torí wọ́n fogun yẹn já bàbá mi wọ́n di ẹrù tí ò ṣe tiẹ̀ lé lórí. the same thing ni wọ́n fẹ́ tìlé mi lórí náà dì ní fún mi. ṣé nígbà tí mo wà ní problem mo sun ẹkún gbogbo àwọn tó wà ń bẹ̀ nígbà tí wọ́n jáde majority àwọn ti bá embrace I feed them but they don't nínú ilé they tàbí my boss You know, ti bá I pray like èmi Bọ́lá yìí mo ti gbàdúrà gan tí wọ́n bá rí mi tó bá kọ̀ṣẹ̀kà fún mi ó kàn fẹ́ ṣe Ọlọ́run ni kò ń ṣàdúrà èmi gan nìkan mò ń jẹ mo ti ń jẹrẹ ọ̀fẹ́ àdúrà tí mo ti gbà sẹ́yìn nígbà tí èèyàn sì fún mi. wọ́n di mọ́ mi ẹ̀sálẹ̀ bọ́n ṣe ṣe fún bàbá mi wọ́n ṣe fún mi orúkọ yẹn títí dọ̀la mo bá mọ àwọn nínú ilé tó bá dẹ̀ dẹ́ tó bá wà ní fúnmi prison náà wọ́n jẹ́ẹ̀lì mi o pọ̀tọ́dún mẹ́rin mo fi jẹ ìyá nígbà yẹn báyìí wọ́n máa ma gbé kámẹ́rà sí mi lójú bíi pé mi nìkan mo wà mẹ́rin nínú bẹ̀yẹn nínú àwọn ètí ìdárayá yẹn wọ́n fi mínísítà tẹ́ bá rí gbogbo ẹsẹ̀ mi yàtọ̀ sápá tí màá mi fún mi ṣẹ́kẹ́ṣẹkẹ́ owó àtẹ̀sẹ̀ náà sì bá ń dì fún mi lójoojúmọ́ bíi pé bóyá ṣe ni mo pààyàn àbí mo ṣe kankan ní ìmọ̀ ṣe. <laughs> nítorí pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí ní ṣẹlẹ̀ sí bàbá yẹn wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ̀ zálè wọn ò ní láti sọ sórí bàbá mi fúngbà tí mo tí mo wá gbọ́ sórí bàbá mi wò pé ẹ̀dá nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá mi náà ṣe fún mi orúkọ yẹn títí dọ̀là kò sí bọ́n ṣe máa dárúkọ drug tán ni dárúkọ mi sí bọ̀ tán máa lọ wo history yẹn tó bá yẹ pé wọ́n ní history náà yẹn wọ́n mọ̀ pé wọ́n jẹ́ mi ìdè mi nìkan ni mo ní. ìgbà tó wá yá ẹjẹ ń bọ̀ ibẹ̀ yẹn ibẹ̀ ni mo ti wá pàdé àwọn bàbá mi ti kú sí i mo wà ní ọmọdé nígbà tí bàbá mi kú màmá mi rè màá rè of course èèyàn máa ń jayé tó bá tó tẹ́ nǹkan tí ò bá jayé mọ́ tí ò gbádùn mọ́ tí ò bá ní ẹ̀mí ọlọ́run kó dẹ̀ ní sùúrù ó lè máa fi kanra mọ́mọ́ yẹn àwọn ọmọdé máa ń wò mọ́ màmá mi nìyẹn ṣùgbọ́n tó ti bá ń pààyàn ọlọ́tí mo ẹni tó bá wà nínú ọjọ́ tí lọ́mọ ọlọ́tí máa ń pamọ́ mo wá mi ìbínú àti kúrò nílé àwọn mọ́tò bàbá mi tí nígbà tí mo ṣì ń dàgbà tí màmí ti lọ fẹ́ lómi yìí tí wọ́n bá gbé mọ́tò bàbá mi tó máa lọ fi ṣiṣẹ́ nígbà yẹn wọ́n ní dọ́là kan owó kan báyìí tó tíìkì burúkú tó dàbí owó dàbí dọ́là Canada báyìí ó tíìkì yìí dára nǹkan wọ́n coins máa ń ná yẹn gbà yẹn ó ní àgbàgbọ́ bàbá mi kan ẹni kan tó wà mọ́tò bàbá mi wọ́n máa fún mi wọ́n ti kó sí you understand. àwọn tó purọ́ mọ́ bàbá mi gbà tí bàbá mi wá kú tán yá mi ìparí story yẹn wọ́n kún gbogbo ogun bàbá mi àwọn tó fi ìfẹ́ tó fi hatred wọn bàbá mi yẹn àwọn ló hóòdù àwọn ló jogún bàbá mi yé àwọn ló hóòdù gbogbo nǹkan tí bàbá mi kó tó ní kò ní lè ṣẹlẹ̀ mọ́ púpọ̀ ń sìn nítorí pé platform ti wà Facebook ti wà God bless Canada God bless America God bless masuba God bless technology God bless what God bless technology wọ́n gbé ogun bàbá mi dání wọ́n wá pín wọ́n ní káwọn kan gbé ilé o káwọn kan gbé ilẹ̀ o káwọn kan kó mọ́tò o wọ́n wá ní ẹ ọmọ tí bàbá mi bí my mommy have two children ọ̀dà àwọn obìnrin míì wá ní ọmọ kọ̀ọ̀kan àwọn mẹ́ta ìlú títí wọ́n ṣàní pé kí wọ́n pín ilé ìfẹ́lẹ́ àwọn kan mú oko kòkó sẹ̀mọ́ ẹ mọ́dà pé kéèyàn ní filling station ń sìn kó ní filling station kòkó ni wọ́n fi ń ṣòwò ń gbà yẹn ó yé ògògògò tó pọ̀ rẹpẹtẹ ẹ̀yọ́ kan sọ pé kan gbé filẹ̀ àwọn filling station fáwọn ilé kan kọ́ àwọn mọ́tò fáwọn ilé kan kọ́ àwọn ilé fáwọn ilé kan máa maintain kan máa fi tọ́jú ọmọ. màá tán wá wò wọ́n ní àwọn máa ṣọ́ àwọn kan lóko ṣé mo pé ibi tí màmá mi ti wá wọ́n ní ìgbéraga àwọn Kogi àti náà kì í ṣe gbogbo Kogi nígbà yẹn Kwara State náà wà bọ̀ ti ìdílé wọn ṣe mọ̀ pé wọ́n jẹ́ bíi Christian àwọn kan tó jẹ́ pé wọ́n máa ń bèèrè pé ìyàwó kan kankan mẹ́rin ẹ̀ṣẹ̀ sàn wọ́n ṣàná fẹ́ ṣùgbọ́n màmá mi lóko ṣé àwọn pé bàbá mi dẹ̀ ló ní owó ló dẹ̀ ní láárí jù láàrin wọn àwọn yòókù yẹn máa lúkú ló kà lójú màmá mi ó ti yẹ yín màmá mi ò wí pé àà ah, kò ní lè bọ́ síbù mo fẹ́ ṣe wọn ló kò ní lè bọ́ síbù àwọn tó bá frustrate ayé ẹ̀ mo ń sọ fún ẹ má frustrate ayé ẹ̀ pa hmm? lálá tó lọ sókè ilẹ̀ ló máa wá ẹ̀ ń gbọ́ títí di ọ̀la àwọn ọ̀tá bàbá mi tó tún rí mi story bàbá mi tó yìn sọ ní burúkú wọn sọ ní burúkú nítorí àwọn ọmọ ìyá mi àwọn bàbá mi tó kù wọn sọ nítorí tèmi ni just to fence me out wọn ṣe fence bàbá mi out kò ní lè jọ kò ní lè ṣe kò ní lè jọ so ogun tó bá lòun fẹ́ fence me out tó lòun fẹ́ fence me out I face you out I taboo you outside that is to say ẹ má bínú fún ìbò yẹn I will expose you outside I talk about anything talkable instead of people to talk bad thing after mi ò sọ pé kí wọ́n má sọ̀rọ̀ mi o pọ̀ lójú mi mi ẹni ti fẹ́ sọ sọ lójú mi tó bá wù má dìfẹ́dẹ̀ tó bá dẹ̀ burú jù tí ò bá ti jẹ́ nǹkan tó dáa tí mi ò dẹ̀ ṣe máa fi èpè tí bá ti fèpè lé má bínú torí tó sọ fún mi yẹn kò dùn mọ́ mi èpè náà tí bá fi lélẹ̀ kò ní dùn mọ́ ẹ. wọ́n ṣàpín ogún bàbá sọ́wọ́ àwọn ló pin kò sí kankan tó fi tọ́jú wọn èmi ò jẹ́ sísì bàbá mi rí Oh, twenty five dollar tí mo ná fún mi jọ yẹn jẹ́ mi pé dọ́là dọ́là náà máa ń pe owó ń gbà yẹn dọ́là ẹ̀ ti ẹ̀ mà wọ́n tó ná dọ́là rí dọ́là coins nàìjíríà ẹ̀ ti hàn wọ́n fún mi twenty five dollar kan gbà yẹn kún ìbáyìí ọ̀kìyí bàbá mi ló fún mi yàtọ̀ sí fúdù tí mo ti jẹ́ mú ẹ̀ tí wọ́n mi dẹ̀ ti kúrò ń bẹ̀ ẹ jẹ́ nǹkan kan o wọ́n pín nǹkan fún tọ́nú kọ́ máa fi tọ́jú àwa wọn fi mi o àwọn ọmọ tó kù yẹn náà oríṣiríṣi bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ sí wọn o ṣé ti yé so àwọn èèyàn tó bá pa èèyàn tán wọn á tún máa gbógun tì lórí èèyàn torí ẹ téèyàn kò bá gbógun tàdé Bùkọ́lá àjàjà tó ti jẹ epo bàbá ẹ tó jẹ iyọ̀ ẹ tó tún jẹ epo tó jẹ iyọ̀ mi ó máa ṣòfò sọnù anybody ni mo sọ i'm ready to defend ọmọ òkú ọ̀run èmi ò sínú àwọn tó ń fojú ọmọ òkú ọ̀run wọlé o àwọn kan máa rí Auto Bola wọn kan máa máa sọ nítorí pé orí tiwọn ò pé wọn máa rí pé èmi ìyàwó ìbí ìtàn Ọlọ́run ní jẹ́ ń sínwìn o God forbid. ó ti pẹ́ táwọn èèyàn máa ṣe tọ́tọ́ máa tún máa béèrè ogún tí wọ́n bá wọn ṣiṣẹ́ wọ́n máa béèrè lọ́wọ́ ológun pé ń gbọ́ àwọn fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n bá bi èrè wá béèrè nǹkan tí mo kàn ṣe mọ̀ pé mi sìn akamọ́ nǹkan tí bàbá Bukola ní tí mi ò béèrè lọ́wọ́ àwọn ti ẹbí àtàrà ẹ̀ normally I have right to ask àwọn èèyàn máa ní nítorí wọ́n máa gbógun tọmọ ẹ̀ tó bá gbógun tọmọ mi tọwọ́ mi bá tẹ ọmọ ẹ̀ máa pa kì í ṣe pé máa fìbọn pa máa pa pẹ̀lẹ́nu pàtún fi spiritual pa tó bá ta ọfà má dá padà fún ẹ dámúfò <laughs> mo gentle gan mo dẹ̀ nice gan bọ̀tọ̀ ọlọ́run tó máa mi ṣe ó burú torí pé àwọn èèyàn ò nice sí mi mo dẹ̀ dúpẹ́ pọ́lọ́run tó máa mi ṣe ó burú gan tó dẹ̀ dá yàtọ̀ anyway jẹ́ máa sọ sórí gbogbo náà fi jà mí gbogbo náà fi jà bàbá mi gan náà fi jà mí. ìgbà tí ó wá ṣe tán tí mo wá jáde láti bẹ̀ láti bẹ̀ mo ti mọ mo ní láti báyé mi fọ́ Jésù nígbà tí mo wà nínú àtìmọ́lé <laughs> ẹ̀kọ́ kan ni màmí wá ní ọdún mẹ́rin yẹn tí màmí fi wá kò pẹ́ ṣáà torí kì í ṣe jọ òun kò sí nǹkan òru sí torí àwa yìí náà la máa èmi Ọlọ́run kàn rán mi sí wọ́n mi mẹ́rin bẹ́ẹ̀ ni áńgẹ́lì màá ṣiṣẹ́ mẹ́yìn màá ṣiṣẹ́ iṣẹ́ tí mo máa ń ṣe náà dẹ̀ ní ṣe latrine máa kó iná máa bá wọn kó ilẹ̀ máa kó gbogbo latrine ọwọ́ la fi ń gbọ́ sọ̀kà mi èmi máa ń gba contract yẹn hmm? máa ń gba contract yẹn gba mo wá jáde tí mo ti mọ àwọn pásọ mo ní láti lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n ti kọ́kọ́ tẹ̀wọ̀n bá ti kọ́kọ́ tó ẹ lẹ̀ ẹni pé màá yẹn mo sọ pé mo mọ bàbá màmá <laughs> màmá kò báyìí tí mo sọ̀rọ̀ tí mo speak wọn ọ̀bẹ mi o <laughs> nígbà tí wọn náà plan kú àwọn ọkà ń gbà yẹn màmá tó ń lọ supply ṣe màmá jọlá nǹkan àti gbogbo wọn ṣe a lot of people yìí ni o let's forget it i want to bug this area so but àwọn kan wà tó yẹ pé nígbà tí mo wá jáde mo lọ sí Foursquare torí bàbá Iberia bàbá Iberia àwọn ni missionary Christian fellowship kìnnìkan kìnnìkan ń wá ẹ ṣá àwọn ló máa ń wá as international kìnnìkan ṣá ni wọ́n ṣàfihàn jẹ so you got to go and see them ìgbà tí mo dẹ̀ wá náà wọ́n máa wọ́n ṣe wọ́n máa wá pray fún wa ìyàwó jẹ́sẹ̀ mi wọ́n á fún mi lówó láti máa fi ṣòwò but ní gbogbo ìgbà the Lord revealed a lot of things to me I pray àwọn èèyàn máa bèrè lọ́mọ kí ló máa ń pa mẹ́lẹ́kùn ah, mo lógun wà ogun wà ogun ja màmá mi ogun ń ja àwọn àbúrò mi torí gbà yẹn ogun yẹn ti mi màmá mi ọmọ kódò gbéyàn mi kán má rí mọ́ ọ̀tọ̀ ọlọ́run gbé jáde la ó gbé jáde alive nígbà tádúrà dúdára wọn torí ẹ̀ tí ń bá kanra tí mo mọ àdúrà tí mo gbà kọ́lọ́run tó gbà wọ́n jáde ọmọ gba èèyàn jáde tán kó wá jẹ́ pé ìwọ tó gbà wọ́n tó lò látọ́ lò láti gbà jáde náà fẹ́ dojú ìjà kan wọ́n máa lẹ́mìí èṣù ni bọ̀tí ẹni tó tí bá wà nínú ẹ̀ ọtí máa ń ó mọ nǹkan tó ń ṣe àwọn tó ń ná lẹ́mìí èṣù yẹn náà tó máa ní ẹ tó máa ti ṣe fún ẹ kàlọ́ wọn àfisàn padà wọ́n mọ tó ń ṣe tó bá bá ṣe orí fún ẹ tó bá sàn bí fún mi padà máa ṣépè fún ẹ. wàá máa bá arun wàá máa bá yí nígbà tí wọ́n gba wọ́n fún mi lówó tá a wá fi bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù yẹn padà ṣe ti understand things wá bẹ̀rẹ̀ sí ní good suddenly ọ̀tá kan tó dìde ni story ti bẹ̀ yẹn gùn I don't want to talk about them màmá mi ò gbogbo wọn and that time yẹn tí ogun yẹn dìde padà ìgbà yẹn gangan ni olùkà rẹ̀ ọba àkádìmọ́mù sọ fún wọn pé ẹ gbé ogún àwọn ọmọdé yìí tó kù ẹ mọ̀ pé gbogbo nǹkan máa ti bàjẹ́ bòdè tó kù ilé máa wà àwọn oko wọn yẹ mọ̀ pé nǹkan tó ti lò bí wọ́n ti lò like forty years ẹ̀sán sá wọ́n lè gbé ogún fún wọn nǹkan ní nǹkan tó bá jẹ for forty years náà ṣé kò dáa ò tí ì jẹ tó èyí tó ṣàkóso ṣàkóso sílẹ̀ nígbà tó ń fẹ́ kó sílẹ̀ yẹn ibẹ̀ yẹn ni mú mi máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú àwọn siblings mi tó kọ àtẹ̀gbọ́n mi yẹn wọ́n bẹ̀rẹ̀ sí í dáná sí wọn lára gbogbo náà wá bẹ̀rẹ̀ sí í wò pé ah, èyí tó ń fẹ́ kó sílẹ̀ yìí gbogbo àwọn méjì ni ojú wọn bẹ̀rẹ̀ sí í ràn sí ẹ̀gbọ́n mi obìnrin àti ọkùnrin kan tó fi kí ìmọ̀ tìjú mi lọ tó jẹ́ ọmọ orogún ìyá mi tó gbé eléyẹn ta ẹnìkan ní story time jíde ọmọ jésù ò ní jèrè jíde ayé rẹ ní dáa ṣúwọ ṣe mọ pọnmilé níbi ṣúwọ ṣe ni wọn yẹ mọ yẹ ẹyẹ mi Ọlọ́run ajáwọ bọ ṣèbẹ́ni ni mo fi sọ sórí tí n bá búyàn ọmọ ni mo búyàn ṣèbí sórí mi mò ń sọ ìgbà tí mo sọ ti bàbá mi lẹ́ǹkan kan tẹ́ ẹ sọ mọ́ bàbá mi ṣé mo ẹ sọ pé mo sọ story ìgbà tí mo sọ tèmi ń sẹ ẹ sọ pé mo sọ story èyí tó bá ti fẹ́ kàn yín tó máa kọ style yín ẹ máa ní wọ́n sọ story kò lè dáa fún yín mo ti fẹ́ ó yẹ kí n ti dúró tó bá ti yá mo máa ya kúkú sọtún mo dẹ̀ ń bọ̀ ẹ̀ ń kọjú ní ìṣẹ̀lẹ̀ ní Sunday ilé ẹ̀rì ìṣú nà bá go án pé ago péré rìá tó náà rìá náà ní Nàìjíríà kéṣì ẹ jẹ́ àgbọ̀ ẹ jẹ́ aṣọ tán à ń sọ tiwọn aṣọ tiwa ó dùn mọ́ yín ẹ jẹ́ aṣọ ibi tá a fẹ́ sọ yín náà dáa. náà àwọn fámìlì wọn gbé fún wọn wọn wá bẹ̀rẹ̀ sí ní dáná sí wọn lára mọ́mí àti jùmọ̀kẹ́ ńgbà yẹn wọ́n wá close àti siblings mi ìyẹn wọ́n wá close wọ́n fẹ́ rọ́bìṣì mi ẹ̀gbọ́n mi kan máa ń sọ fún mi èyí tó ẹ̀gbọ́n mi yẹn máa ní ẹ ṣadé bọ́lá ṣadé ṣubúládé no máa pè mí gbà mí máa pè mí ṣadé gbà mí máa pè mí ṣubúládé ṣubúládé wọ́n mọ̀ ilé ẹ̀ ṣe ń wọ̀ wọ́n wọ́ọ̀rì èmi wùbẹ̀ gbogbo náà ṣe pé mo yàgbé ṣáà ń sọ mi mi ì tiẹ̀ bá wọn sọ pé màá ní mo ti gbọ́ mi ì tiẹ̀ bá wọn sọ mi ì tiẹ̀ bá wọn yọjú síbẹ̀ ogún tí mi ti jẹ láti kékeré ṣèbí wọ́n ti fi kọ́ yín díẹ̀ ṣèbí mi jẹ mi ò jẹ nǹkan kan ó ló ti mi ìfọkàn sí bọ́ bí mi ṣe fọkàn sí yẹn they don't have a plan for me. the way they always go after this property property of people you know I don't make my I don't put my mind but they don't have plan for me. wọ́n bẹ̀rẹ̀ sí í dáná sára wọn ibi tí ogun ogun wọn àwọn méjèèjì wá bẹ̀rẹ̀ sí èkejì yẹn kẹ̀lẹ́rẹ́ tó jọkùnrin yẹn àǹfààní ọlọ́run gbọ́ má jẹ́ tí àjẹ́ ń fọ̀rọ̀ mi síkùn mi jẹ́ ń fìyẹ́ síkùn mi àǹfààní <laughs> àǹfààjà nàmọ́ jẹ́ ń fọ̀rọ̀ síkùn bí àgbà. ọ̀rọ̀ síkùn bí àgbà irírọ́yàlá ìgbọ́ òfìsí kù bí àgbà a lọ síbẹ̀ along the line ní gbogbo àtọ́ ló fẹ́ gba lẹ́yìn agbára pààrọ̀ ara wọn tí mo mi bá dé gbogbo wọn dojú ìjà kọ mi àti gbogbo wọn tí mo ti ṣe dáadáa fún ẹ̀gbọ́n mi yẹn tó jẹ́ ọmọ orogún yẹn a máa wá sèkó tó bá wá sèkó a máa wò mí a máa jókòó aṣá máa wò mí a máa wò mí gbogbo wọn wá close wọn sẹ wọn wá isolate mi níwàá yín táwọn wá jókòó tí ń gbà yẹn ṣọ́ọ̀bù yẹn èmi ni mo ní owó tá a fi bẹ̀rẹ̀ èmi ni wọ́n fún láti four square wọn wá jókòó tí wọ́n tún wá wò báwo la ti ṣe lè bí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ o ṣé ẹ pé tó bá ṣiṣẹ́ tán àwọn kan á fẹ́ lé ẹ dànù wọn lò ní jèrè nígbà tí bẹ́ẹ̀ yẹn nígbà tí wọ́n mímí tíjà tí èmi wà nínú problem yẹn tí ò sí kankan mọ́ mi ò rówó mọ́tò lọ sí Ondo state fún ọdún ọdún tèmi fà mẹ́rin ọdún Ondo state la owó mọ́tò kò lè sí ko pé máa sọ pé lọ́fẹ́ lọ́wọ́ ọmọ wọn jìde. Hmm? ìgbà tí gbogbo nǹkan wá bẹ̀rẹ̀ sí ń wà òkè nígbà tó fẹ́ mi lówó yẹn láti fi bẹ̀rẹ̀ òun ni sísámi sọ fún mi ó ní kí n fìyà jẹ mi ó ní kí n má gbà wọ́n sọ́dọ̀ mo ní mọ́mì mi he good mo ní my mọ́mì is my priority àtàwọn àbúrò mi àwọn siblings mi yẹn ni mọ́mì máa ṣe mí ṣùgbọ́n ṣe rí gbà tí ọlọ́run wa bá àwọn àwọn pásítọ̀ ìyá ìbèrè àti gbogbo àwọn tó ṣe àwọn pásítọ̀ tí mo mọ̀ àtàwọn èèyàn ṣe ọlọ́run mi ẹ̀ ìmájú gbogbo máa dáwọ́ lé wa àdúrà mo ní èmi náà notice mọ́mì bá ti dáwọ́ lé nǹkan kò ń ṣe orí sí i ní kò ní rí bẹ́ẹ̀ mọ́ àdúrà olúwa olúwa gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí wà òkè ìgbà tí nǹkan wà òkè báyìí àwọn ajẹrin yẹn kàn ṣìdí ni brọ́dà mi yẹn kàn wá wọn náà fẹ́ gún ilé oríṣiríṣi wọn mi bẹ̀rẹ̀ sí ní travel lọ sí kàrẹ́ ó wà tí wọ́n ti wá rí bíi big woman wọn ò dẹ̀ mọ̀ pé kò tí ì pẹ́ tí life wa yí padà o ṣó ti yé mọ́mí wọn ò dẹ̀ ní ṣàlàyé fún wọn àwọn èèyàn ò dẹ̀ mọ̀ bí life wa ṣe yí padà ẹ ti understand bẹ́ẹ̀ yẹn bí gbogbo èèyàn ṣe rò wọ́n báyìí tí gbogbo nǹkan ṣàbẹ̀rẹ̀ sí ń ṣe wọ́n wá kó gbogbo wọn bá ṣe dìde sí mi nìyẹn every pot ẹni tó ṣiṣẹ́ náà wọn ò fẹ́ kó dúró jẹ́ mbẹ́ mo gbàdúrà fún ara mi ọmọ mi àtàwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé tá a ti ṣiṣẹ́ ẹni tí ò fẹ́ ká dúró jẹ iṣẹ́ náà ọlọ́run kó bá wa rán wọn lọ sọ́run ní kíákíá kíákíá kíá àwọn kan wà láyé wọ́n fẹ́ kó ṣiṣẹ́ wọn ò ní fẹ́ kó jẹ́ mbẹ́ àwọn kan wà wọ́n fẹ́ kó lọ ṣiṣẹ́ lókèrè wọn ò ní fẹ́ kó kéré ẹ̀dẹ́lẹ́ àwọn kan wà tó yẹ pé tó bá ṣiṣẹ́ tó wọ́n fẹ́ fẹ́ lòmíì replace láti jẹ èrè iṣẹ́ ẹni bá wò mí tó ní mo ṣiṣẹ́ mi ní jèrè ò ní jẹ tiẹ̀ èmi á dẹ̀ jẹ tèmi ẹni bá ní mo lọ mi ní bọ̀ọ̀rẹ́ mi ní kórèdélé ibi tó tẹ̀dó ibi tó jókòó sí yẹn tó jókòó tó sọ̀rọ̀ ilé ìdàpọ̀ tí ń jókòó dèdè inú á là lára ẹ̀ inú ajú ẹ ajú àpótí tó fi jòkó. wọ́n lé mi jìnnà my mommy will be telling me I don't want to see you I want you to get out of this place ibo ni mo fẹ́ lọ mo kàn cutting story yẹn ni o ah Tópẹ́ ti ṣe tán owó fẹ́ lọ Ifá jókòó síbẹ̀ kí ni bó ni ó fẹ́ lọ àwọn ò mọ o èmi kọ́kọ́ dà ságídí wọ́n ní wò mo sọ fún ẹni tí o bá lọ lẹ́rọ̀ wá lọ líle ọjọ́ ṣé mo ní kó mú owó tí wọ́n fún ẹ ní church tá a fi bẹ̀rẹ̀ bí tí mo ní kó mú sìn tó o bá mú báyìí ọjọ́ tó bá máa kúrò mi ò ní rántí mọ́wó. òótọ́ ni people will not like the part of this o. ogún màmá ogún bàbá mi lára àgbà tí bàbá mi kú wọ́n pín nǹkan wọn ní kó máa fi tọ́jú ìyá ẹ̀ lórúkọ Jésù màmá mi ò ní jogún mi lórúkọ Jésù màmá mi ò ní jogún mi mi ní kú síwájú ìyá mi àwọn ọmọ mi ò ní kú síwájú mi ní mọ̀ṣáyọ̀ mọ̀ àtẹ̀yìn olólùfẹ́ mi tí mi bá dùn sí tẹ́ ń kọ́gbọ́n nínú sítórì tẹ́ bá jẹ́yàn rè torí èèyàn bí wà ń bí. mo ń sọ̀rọ̀ fún ìwọ náà tó jẹ́yàn bí láti ronúkúwàdà torí tó bá ṣe lénìí ó máa dìtàn lọ́la àṣegbé òde sí láyé àṣepamọ́ ni fúngbà díẹ̀ dẹ̀ ni. wọ́n pa ọ́dà tì mí tẹ bá wo gbogbo ọwọ́ tán padà yẹn ọwọ́ yẹn lè kọ́kọ́ wá láti ilé torí wọn náà fẹ́ pín ogún this time around wọn ti wá release èmi náà ti wà ní gbòòrò bóyá tí mi báyìí ti dé àbí tán tí mo ṣe wà ní bíbẹ̀ bóyá wọn ò ní fojú sí mi wọn lè wẹ̀ pé wọn kàn lè sọ pé kóun kú sóhun ní títẹ̀ kó wà lẹ́wọ̀n ṣé ti yé òun wà ń gbòòrò lọ́ndẹ̀ tí wà ń bless ṣé mi pé tọ́nà bá fẹ́ ṣe eléyà ṣe eléyà ṣe eléyà ṣe táwọn èèyàn bá kúkú díẹ̀ lọ́wọ́ wọn náà fẹ́ràn mi. ìtàn rice wa dá lórí chicken lórí àmì ìtàn chicken wa dá lórí rice lọ́ọ́ má ṣe mí chicken ìgbẹ́ ẹ̀ wá ìgbẹ́ ò dá ń bá lọ. oríṣiríṣi nǹkan i left mo kọ́ ti gbogbo bẹ́ẹ̀ mo fi ó kulẹ̀ because tí n bá ń sọ àwọn ọ̀rọ̀ yẹn i will getting angry somewhere i cut it i cut some area i cut them. níbi tí wọ́n ti kọ̀ mí sílẹ̀ tí wọ́n ti dìde ogun sí mi tí wọ́n gba nǹkan tó wà lọ́wọ́ mi mo mi ìfẹ́ sọ ìyá abẹ àti pásítọ̀ oríṣiríṣi bí àwọn ṣe ṣe yẹn ni pásítọ̀ ṣe àánú òjò ṣọ́ọ̀ṣì yẹn mo lọ mo wá ń wá ṣọ́ọ̀ṣì tí màá lọ mo wá ń wá ibi tó gbóná lójoojúmọ́ mi mo ń wá ṣọ́ọ̀ṣì tó gbóná àdúrà àwẹ̀ àwẹ̀ àdúrà àwẹ̀. àwọn èèyàn béèrè lọ́wọ́ mi pé wọ́n fogun tó ja ètò mi nígbà tó lóun tó ń gbọ́ tèmi wọ́n sọ pé kí n má ṣòro fún mọ̀ sí mi àwọn tó rí mi pé mo tún padà lọ mú mi àtàwọn àbúrò mi kó nínú trọ́bù tó jẹ́ pásọ̀ tó ń mú nǹkan tí mo go àtàwọn tí ò ṣe pásọ̀ wọ́n ní mi lọ́rọ̀ gbọ́ mọṣúmọṣẹ ẹ bá sọ nǹkan lójú aráyé gbà mí wọn á dá ẹ lẹ́bi tó bá dẹ ṣàlàyé ara ẹ bòmí mọ́ra kí n pa ẹ tó bá ní ìyá tó bá lẹ́bi ẹbí tèmi yàtọ̀ sí tiẹ̀ tiẹ̀ yàtọ̀ sí tèmi ògo tí mo gbé yàtọ̀ sí tiẹ̀ tiẹ̀ yàtọ̀ sí tèmi ìrìn àjò mi yàtọ̀ sí tiẹ̀ tiẹ̀ yàtọ̀ sí tèmi all the connection that God has given me then, one battle, start disconnecting it. Disconnecting all the, I mean, money, all, all blessing, all the connection God has given to me then. The one battle, start disconnecting it. Start disconnecting it. Jẹ́ n sọ fún yín, practice ìwà tí ò dá láwùjọ, ó yẹ kí o fi ìjọba kó tẹ̀ jẹ́ pé spiritually la èèyàn ń practice, ó yẹ kó fi ìjọba lè máa dè wọ́n. So he will cope them. káwọn èèyàn dẹ̀ ṣoore fún yàn láwùjọ kan fi bí san orílẹ̀-èdè tó má ti ń ṣoore tó ń tí wọ́n àwọn èèyàn púpọ̀ ń ṣe tẹ̀ ń ṣe dáadáa fáwọn èèyàn táwọn èèyàn fi bí san orílẹ̀-èdè yẹn wọ́n ń ṣépè fún ni wọ́n ń sọ fáwọn èèyàn pé kó má ṣoore àwọn fẹ́ máa pọ̀ sí wọ́n dẹ̀ tún sọ pé ẹni rẹ̀ ò kì í pọ̀ láwùjọ ẹni bí ló máa ń pọ̀ jù orílẹ̀-èdè tẹ́ni bí bá ti pọ̀ orílẹ̀-èdè yẹn ò kì í ṣe dáadáa kò sówó tán lè ní nǹkan máa bàjẹ́ kò sọ́lá tó lè ní á pé wọ́n ní nǹkan kan torí ìka máa ń dọ̀tí ibi tó bá dáa ní tó bá sì pọ̀ a máa bàjẹ́ a máa dàbí a máa sọ kí ọ̀wọ́n kí ọ̀pọ̀ kó di ọ̀wọ́n. we've helped a lot of people that they hope. We have a lot of people that are seriously making it. And they want us to die wretched. We make a lot of people, we have prayed. Apart from prayer, people don't believe in prayer. But prayer do <laughs> prayer is real. We help a lot of people. Somebody in the country be mí rí pé ah, Sister Bola, àwọn tẹ́ ti help life I want to go. Don't they dẹ̀ wà lókè gan-an. Kí anybody touch life for you? wọn ò fi ṣe mí o ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ yẹn tán láwọn wà lókè tí n bá di lọ́la tí n bá tún rí jẹ wọ́n máa sọjú nù lẹ́yìn tán bá mi sọ̀rọ̀ yẹn wọ́n ti wá bá mi wọ́n ti bèrè fún àṣìṣàn lọ́wọ́ mi o. they just want to tell you that a ti ṣe kọkàn yín má balẹ̀ a ti ṣe pé kẹ má ṣe dáadáa láyé bó tẹ̀ jẹ́ pọ́kàn ẹ balẹ̀ nídìí túwèé kó tẹ̀ ẹ báyé wọn ò dá tó ti tẹ̀ wọ́n á máa ṣàlàyé fún ẹ lójú ẹ kòrókòrò nípa yẹ ò dá nàá pé ìwọ ló fẹ́ máa sọ fọ̀rọ̀ sọ̀rọ̀ fún wa ayé wọn ò dá sẹ́tì wọ́n máa ní ayé ò dá náà because wọ́n fẹ́ kó o feel lesser than yourself wọ́n dẹ̀ fẹ́ kó o wọ́n dẹ̀ fẹ́ kó o ṣìbínú lọ pokùnso torí pé wọ́n ṣiṣẹ́ ogun kan wọ́n fi jà wọ́n tó jà nígbà ìbọn ti stage yẹn àwa ti kọjá ń bẹ̀ family mi wọ̀nyẹn tí mo ní mo rí ń gbà yẹn kò sí kọ̀ọ̀kan nínú wọn tí ò pè mí ní drug pusher kò sí tí ò pè mí ló le kò sí èyí tí ó sọ pé mo lo owó òun ẹjẹ tó bá ń ṣèkà láyé yìí tó ń ṣèkà tí ò dẹ̀ ṣiṣẹ́ tí ò dẹ̀ ṣe nǹkan kan kò ṣiṣẹ́ tí mo ṣe rí láyé mi wọ́n ń jí nǹkan tèmi àwọn ló ń jalè wọ́n ṣe nǹkan ẹjọ́ ògo ìkà ẹjọ́ ṣéèyàn lè lo ògo ìkà ṣẹ́ni rere lè lo ògo ìkà ẹni bí ló ń lo ògo ẹni rere ẹni eré kan ò lè rí nǹkan kan lè lára ìkà bó ti wù kó mọ tí ìkà bá sọ fún ẹ pé ṣe lòun fẹ́ ṣàánú àmì tí ìkà bá bìlí pé ṣe lòun ṣe dáadáa fún ẹ most of the time we preach to the wicked souls we help the wicked souls wicked souls have nothing to offer you but they still put themselves as if they are helping you wọ́n ìmọ̀ máa wò pé àwọn làwọn ń rìn lọ́wọ́ náà bí ò sí àwọn bí ò sí ìwọ ò lè mí náà kàn bèrè pé ìpámi ẹ̀nà kí ló fi ṣe ìdí kí ló rí ewu lè ṣe fún ìdí yẹn ó kàn dẹ́rù síbẹ̀ ni àti ó kàn jẹ́ kẹ́rù owó wà ní wọn ò ní nǹkan tán fẹ́ fà ẹ̀. all my family you know I was telling you story don't forget the reason why I was saying this well, exactly what it did to my father nígboro ọmọ bàbá mi yẹn tó jẹ́ àǹfà tó jẹ́ mùsùlùmí yẹn tí mo ló dé ilé dàrú yẹn tí mo mi bẹ̀rẹ̀ sí gbogbo tí gbogbo wọn àti gbogbo wọn bẹ̀rẹ̀ sí gbogbo torí ogun ó ní nǹkan kan tó ń ṣe lábẹ́lẹ̀ tó wọ́n máa fi dààmú ara wọn tó bá tún wá ṣe tó wọ́n tún lọ wọ́n tún gbé ẹ lọ wọ́n tún gbé màmá ẹ lọ sínú iṣẹ́ àwọn àjálẹ̀ pípọ̀ wọ́n tún gbé ẹ lọ sínú iṣẹ́ wọ́n lè máa sọ fún pé sórí ọmọ yẹn nítòótọ́ òun lọ́lọ́run ló fún ẹ ṣùgbọ́n tó o bá lé kúrò nínú ilé òní nísìn wọ́n ní òun ló lò fún ẹ òun lọ́lọ́run lò fún ẹ o torí pé wọn ò fẹ́ kí blessing ẹ continue ìṣètàtì sọ́sọ́ for you to suffer to go back to your problem because they are behind your problem because they are fighting wọ́n ti máa ń bẹ ìjà spiritual pé òkè ọmọ tèmi mo fẹ́ kó ṣe dáadáa èmi ni mo jọ́kùnrin mo fẹ́ ṣe dáadáa ju àwọn ọmọ tí obìnrin bí fún ni tí wọ́n bá ti dórúkọ ọ̀hún ni anybody ò ní gbérí nínú wọn then they be telling you ọmọ ẹ tó dáa yẹn o gbúdọ̀ lọ bá yé ẹ jẹ o tó o bá lè dànù ayé ẹ ò ní nísìmí o wọ́n máa ṣe gbogbo nǹkan tó fi ní nísìmí fún ẹ wọ́n máa rè pé tó o bá lé ọmọ ẹ̀yàn dànù náà kò tó lọ́ mà ní mà nísìmí ọmọ ìmàkọ́ ló mà yọ ẹlẹ́nu ńgbà mi àwọn ọ̀tá yẹn tó fẹ́ fẹ̀sẹ̀ tó fẹ́ ba ayé ọmọ ẹ̀jẹ̀ tó bá wò títí tí pé a máa rí tí ẹ̀ bàjẹ́ wọ́n wá lu ọmọ náà lárán sínú àwọn tó kọrin yẹn náà wọ́n ti ya ìkà àti pé wọ́n ti ṣèkà lójú wọn àwọn àgbà ọmọ náà lami ẹran síná bàṣírí àlàkẹ àbíkínà ló ń jẹ jìwọn síná ìjẹ̀bú ah, Ọlọ́run dáríjì mi ìjẹ̀bú ló kọrin yẹn bàṣírí àbí àlàkẹ ọmọ náà lami ẹran síná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 gbogbo ibi tí ọlọ́run fẹ́ tò tó yẹ kó da gbogbo ibi tí àlàáfíà yẹ kó wà wọ́n gbogbo wọn á dàrú wọ́n á fi ọpọlọ wèrè wọn ọpọlọ wèrè tó ti ṣátà tó pieces brain wọn tó ti bàjẹ́ wọ́n fi pa gbogbo nǹkan jẹ́ pátá pologodo nítorí ìdàgbà ọmọ báyìí ọmọ ẹni tó pè mí yẹn ọmọ bàbá mi tó gbé ilé tà ń sin lẹ́nu ọjọ́ mẹ́ta báwọn ti dàbà ẹ lẹ́wọ̀n onípọ̀ tó fi ṣáà ó sọ fún gbogbo ará Ìkàrẹ́ pé because ó rí mi nígbà tí mo tún wà ní mo gbé mọ́tò ńlá wá sí Ìkàrẹ́ ó wà wípé àwa ní ẹ̀gbẹ́ àbúrò ẹ̀ ni ẹlòmíì tó bá ti gbọ́ pé bóyá wọ́n ti ẹ̀ ní ọmọ bàbá ẹ̀ ní àbọ̀ ẹ̀mọ ẹ̀ kiri kan ni tí ò dẹ̀ tí ì dáa fún tó ẹ̀yẹn ó ti ẹ̀ dáa fún ẹ̀ kékeré nǹkan tó ṣẹlẹ̀ lùmí nìyẹn o ó fẹ́ kọ́ ẹ ẹnìkan dàjọ ń lọ ó fẹ́ pa ẹni yẹn sáyé àbí kó pa sọ́run pátápátá so ara alé ara àta gbogbo pátá ló dá sí ní tó ń ṣe fún bàbá mi kẹ́lẹ́ ẹ ṣe fún mi. tí mi bá ṣàlàyé lónìí tó bá jẹ́ pé ọ̀tá mi ti kú lónìí ṣé tó máa sọ pé ah, àbí mo lọ sínú àyè tí mi ò dé wọn ní sọ pé ó máa gbé kókè màá ní wọn wá mo sẹ́wọ̀n ṣé mo máa lè sọ ṣé ọmọ mi máa lè ṣàlàyé ni akọniwẹ bó ṣe ló sọ ọmọ èyí tó bá jọkùnrin yẹn a ní dẹ́ I was small I don't know what really happen kìnìkan kìnìkan but èmi mo jókòó lónìí mo ń ṣàlàyé but my daddy could not wait to explain because the battle came that time all his family wọ́n lu gbogbo ọgbọ́n Àyíníke àti Àyíní padà wọ́n fèsì ẹ̀ wọ́n wò pé àkókò rẹ̀ ká fèsì ẹ̀ dànù so that wọ́n lè inherit property ẹ̀ ṣé o bá rí èèyàn tó bá ti ń gbógun tiẹ̀ dáadáa ó ní nǹkan tó fẹ́ jogún lára ẹ̀ ẹlòmíì tọmọ ẹ bá ń dàgbà báyà wò pé àwọn ọmọ yìí kẹdẹrẹ àdẹfẹ bá ọmọ yìí jẹ sí gbòòrò ẹjẹ apá obìnrin tàbá pa ànílé ìbáyé ọmọ yẹn jẹ ẹni bá ń wò mí tó gbólóhùn fẹ́ báyé ọmọ mi jẹ kọlọhùn fọmọ ẹ ṣòfò exactly what they did to my father the same thing wọ́n for me. mi. irọ́ ńláńlá tí mi ti ẹ̀ mọ́wọ́ tí mi mẹ́sẹ̀. meanwhile àwọn bàbá yẹn sì àwọn ọmọ wọn mi ìfẹ́ sọ̀rọ̀ ọmọ wọn because tó bá sọ̀rọ̀ ọmọ wọn you want them to be relevant. when you talk about them àwọn ọmọ ọmọ wọn àtọmọ wọn you want them to be relevant. sórí ogun tó jà bàbá tó bá rí pé ogun jà bàbá ẹ̀ má wéèvù ogun yẹn má dẹ̀ fún neglect ogun yẹn má fojú po ogun yẹn rẹ̀ bí bàbá ẹ ti lọ lèyẹ ó ti gbógun yẹn lọ má sọ bẹ́ẹ̀ mọ́ ikú tó pẹlẹ́dìyẹ tí èèyàn máa padà ó lè padà pẹ̀lú ewúrẹ́ ogun tó ja bàbá tí ọmọ ìyá yẹn ò bá gbàdúrà ṣe rí ogun tẹ̀mí wá jà yẹn because mi ní ẹni tó máa bá mi fèsì ogun yẹn tó yẹ pé màmá mi jẹ́ aládùúrà àbí tó ní ìmọ̀ nípa àdúrà ó possible kó bá mi fi àdúrà ja ogun yẹn but kò mọ̀ nípa àdúrà àwọn mọ̀ nípa àdúrà wọn ṣá mọ̀ nípa àdúrà ṣá kó tó di pé a máa tọ́ wọn sọ́nà àdúrà ó ti yé mẹ́rin èèyàn dẹ̀ kì í fèsù bẹ́sù jà èèyàn lè fèsì ṣé èèyàn náà wọ́n ní ẹni tí ò bá mọ ọlọ́run pé ṣùgbọ́n máa fi ń bẹ́ ọ̀tọ̀ nìyẹn bọ̀ tí kò fẹ́ jà gangan pẹ̀lú èṣù ọlọ́run ló máa fi bọ́ jà kì í ṣèṣù exactly Don't ṣe my bàbá That's why I used to be security conscious. When I see anything wrong I be rubbish around my daughter, no, around my people, even my son, I I, I raise alarm. Mummy, mi mi ìyẹn ò tí ì pẹ́ bíi seven years ago kí n tó máa bọ̀ ní Canada yìí mi ò mọ ibi tí wọ́n lọ tán ti ń sọ̀sọ̀kùsọ̀ fún mi màámi a máa sọ fún mi ọwọ́ ẹ̀ ò mọ́ ọwọ́ ẹ̀ ò mọ́ ọwọ́ ẹ̀ ò mọ́ mo wá bèè lọ ọmọ mi màá tún máa wọ ọwọ́ mi lẹ́yìn tí ọlọ́run ti gbọ́ tèmi tí mo tún ti lẹ́yìn tí èkó yẹn ọ̀tọ̀ ni o tí èkó yẹn tún bàjẹ́ èmi tún tẹ̀síwájú mo máa ṣe ń lé mi from one place to the other níbi ṣe ń débẹ̀ mò ń gbẹ́ kànga ọlọ́run dẹ̀ ń fún mi sí i wọ́n wẹ̀ mọ́ wọn ọwọ́ mi ìjẹ́bọ̀dẹ̀ náà ti sọ ilé ìfún mi inú ilé mi dẹ̀ náà ń gbé níbẹ̀ yẹn náà ti sọ pé ọwọ́ mi ò mú wọ́n mi báyìí mo lọ́wọ́ mi tún tọwọ́ mi báyìí lójú wọn ọwọ́ mi ò mú àṣé gbogbo àyẹn ò mọ̀ ń para mi àwọn èèyàn mọ̀ ń pa wọ́n sọ ń pa mi ìbejì tó yẹ pé mo kàn fi ya fọ́tò tí ò ń ṣọmọ mi you understand what I mean? ẹjọ́ tó bá jẹ́ lómi ló ń sọ sórí tí mo ń sọ yìí ṣé ìsọkúsọ kọ́ ló máa sọ fún mi tó bá sọ fún mi pé ìgbà mẹ́wàá méjìdínlógún àbí ẹ̀ mo ìgbà tó ń sọ pé mo gbé drug lọ sí Amẹ́ríkà ní pẹ̀lú òkú ọmọ ẹ̀ mọ̀ táwọn èèyàn tó sọ lórí social media ara lèmi ti sọ́rí but wọn ò sọ pé mo gba Libya kọjá ṣé ṣe yín but káwọn èèyàn bá lè tún lè dùn torí wọn ò mọ bí mo ṣe ti ń ṣe ayé mi tẹ́lẹ̀ so wọn kàn fi story kún pé ó máa possible torí kí ni wọn máa wò pé bóyá wọn ti fẹ́ rí owó ra ticket báwo ló ṣe fẹ́ gba visa tó bá kú gba Libya kò sí gbogbo ẹ̀ lọ́rọ̀ mi rí ò kánjú anything ẹni mo ṣe ní sùúrù patiently lórí social media yìí táwọn èèyàn ń ṣe dáadáa tí wọ́n make owó tó máa máa fowó wọn wá báyìí tó ń pa tó ń pa owó ṣé mi ṣe rí pé mo rush do you see me rush mi lọ russia rí ó ti yé yín do you see me it may not be easy it may be painful but i do instead orúkọ rere yẹn sì sàn ju wúrà àti fàdákà lọ i will wait patiently and i will pray for good health long life nígbà tí ire tèmi bá dé kí n lè fi àlàáfíà jẹ kó má bà mí nú àìsàn torí ní ìfẹ́ sáré kọjá kádàrá kí nǹkan táwọn ọ̀tá mi níṣẹ́ wàyí mo ní fámìlì tó pọ̀ gan ẹ lè rí wọn kán ṣe ẹ̀ṣù mi tí n bá fẹ́ fúnyàn lówó tí n bá pè wọ́n lónìí tí owó wà lọ́mọ wọn máa kí mi mo kàn ní kí kíyìn ni tó máa gbọ́ pé ah, ẹ lọ wo wọ́n bẹ̀rẹ̀ sí sẹ́ni mẹ́sẹ̀jì mi pàápàá mo kàn ní kí ẹ kọjọ́ mẹ́ta ẹ kí ẹ ọjọ́ mẹ́ta wọn lè ṣe wọ́n dẹ̀ ṣe wò yẹn ìjẹ́lọ́sì òun ló máa múyàn débi pé hmm? n tó ṣe àwọn to tó ṣèkà fún mi ọ̀tọ̀ ní o torí ẹ̀mí mọ kí èèyàn kó sọ nǹkan téèyàn bá ṣe mọ́yàn I know it pains people I don't tell it for on people even nǹkan tó bá gbé wá fún mi tí n bá notice pé what they did information is wrong I will shape it for the person that bring that wrong information. I love good information. And even if this information is good at times, eh? kì í ṣe torí pé ẹnìkan ṣí àbẹ́ ẹnìkan ṣí ẹnìkan sọ lèmi náà máa sọ ń pa because I have seen things ẹni tí ò dóko ẹlòmíràn ló máa lóko bàbá ọ̀nà kan ló dáa jù ló tóbi jù the more you leave, the more you learn kékeré ni mo fẹ́ sọ mẹ́rin gbogbo àwọn àjálẹ̀ gbogbo all this àwọn tó máa ń ṣe nǹkan burúkú burúkú ẹ ti understand wọ́n máa ń kéjì àwọn èèyàn ni tẹ bá dẹ̀ wo nàìjíríà tó bá lọ kó má béèrè ilé aláàfáà wọ́n ní kó wá lọ ilé aláàfáà wọ́n fẹ́ fi sẹ́ẹ̀tì ọ̀pù ni kó má béèrè fún ilé wòlíì wọ́n ní kó wá lọ ṣọ́ọ̀ṣì wọ́n fẹ́ fi sẹ́ẹ̀tì ọ̀pù ni kò sí nǹkan kan tó ń ṣe kó má béèrè fún ilé babaláwo ìyẹn ló ṣe kọ́ mọ́ bó pàdé ọkùnrin míì sí wá lóun fẹ́fẹ́ tó bá fọ́kọ̀ míì ṣe ló kàgbákò ilé babaláwo ló kọ́kọ́ máa wọ́n ẹ lọ. òun gbọ́ wọ́n fi sẹ́ẹ̀tẹ̀ sínú all these games. mo kàn sọ kékeré nípa àwọn nǹkan tí àwọn tó ná tó ná sẹ́ńdọ̀ ọlọ́pàá ẹ má ẹ má forúkọ mi sínú ẹ má sọ pé àwọn nǹkan tí ń rọ́bìṣì wọ́n ti ń fi ìdọ̀tí sí mi lára ẹ wá fi sí mi lára o tó bá fìdọ̀tí sí mi lára màá gbàdúrà fún ọlọ́run kó bá mi da ìdọ̀tí ayérayé bò ẹ̀ o gọ́nà dìde la máa wọn nú ìdọ̀tí yẹn ti kọjá o in the glory in a place that God tó ti fọ̀ wá mọ́ tó ti fi ògo tó sún wọn wá ṣé ti yé là báyìí má da ìdọ̀tí sí mi lára tí n bá ń try láti da nǹkan tó da sí ẹ lára tó bá dà ìdọ̀tí sí mi lára màá ní kọ́lọ̀ bá mi wẹ ayé ẹ̀ kó bá mi wẹ pẹ̀lú ìdọ̀tí ẹni bá tún lu ara ilé mi láti nà mí ẹlẹ́dìí lábá mi nà ẹ lọ́mọ pa ábá mi nà ẹ lọ́mọ pa ábá mi nà ìwọ náà pa ábá mi fokùn sọ́run á fún ẹ pa lójijì wàá tójú oorun dójú ikú. tí ò bá wálé ń yógun jà ni o mo dẹ̀ yàn láti ṣe dáadáa nítorí pé promise is a debt ẹni tá a bá ti ṣe níbi dáadáa nínú ayé yìí kò yẹ kó lọ sínú ibi tí àwọn ìka ènìyàn bá ṣe ibi fún dáadáa nínú ayé learn to be a good person torí tó bá fẹ́ ṣe bí you are just nínú ibi yẹn wọn ò fẹ́ràn ẹ̀ for one day when you want to practice things yo tí wọn ò fẹ́ àmì tí tí ò tí wọn àwọn tó kórìíra ẹ tó bá practice wọn tó bá ṣe they cannot love you. There's no how you can compromise. That means they cannot compromise. Evil people don't compromise. Okay? so gbogbo àwọn tó ń ṣe nǹkan yẹn mọ̀ pé mo sọ nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́yìn don't fight Wasiu again bẹ́ẹ̀ ṣe kìíní kan again Wasiu did evil to me. mo dẹ̀ máa sọ màláìka wọ́n ṣe evil irú lísì tó jáde gbà yẹn tó wá ṣe é vùsí ọmọ mi tó ń sọ pé gbogbo àwọn tó ṣe kinní yẹn gbogbo àwọn tó bá ń jà tó ń padà bí lórí ẹ rí wọn nìkan ṣe kò sí nǹkan kan ṣé ẹ rí téèyàn bá give testimony wrongly lórí mi màá give tèmi padà times ten kò í ṣe pé mo bínú wọn ní mi ò kì í forgive tó ń bá ṣèkà fún ẹ àwọn èèyàn burúkú tó ń bá ti ṣèkà fún ẹ tán wọn ní just forget just embrace them àwọn tó ń force ẹ láti embrace evil yẹn those evil are coming back to slap you tó bá tún slap ẹ padà tán àwọn ló máa tún sọ fún ẹ pé ìgbà tán ní kó lọ tọwọ́ bọná kí ló ní tí wọn náà tọwọ́ bọná tán ní embrace kó lọ embrace wọn fún ṣé ìwọ jẹ́ fún ní ṣé òun ọpọlọ tiẹ̀ ni. please don't follow i mean don't i beg your pardon don't force me to to do what i don't like. ohun tó ń ṣe fún mi ara le dá sí ara àtà dá sí ogun tó bá da dáadáa tipítipì àwọn tó ní ẹ ló ń kóná mu lábẹ́lẹ̀ tí bá ní mi ò mọ gbogbo ẹ̀ mo kàn ń tanra mi jẹ ni bọ̀ tí mo rí ẹ tó bá fogun jẹ máa tún kí ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ sà ṣàlàfíà lẹ́wà ẹ ṣé gan ni o ẹ ṣé gan ni ọlọ́run àbá wa sanre fún yín o ọlọ́run àbá wa tọ́jú yín o bẹ́ẹ̀ ṣe ṣe fún wa ọlọ́run àbá wa tọ́jú yín tí wọ́n ní àmì o ṣèbí tó bá tọ́jú mi tí mo dẹ̀ ní kọ́ lọ́ba mi tọ́jú ẹ àwọn tí mo rí tọ́jú tó wọ́n fún ẹ òun náà ṣe fún bàbá mi náà ṣe fún mi ara lé mi pè mí ní nǹkan tí mi ò jẹ torí pé wọ́n wò mí pé wọ́n ṣe wò bí n ṣe wà ẹ̀wọ̀n ìfẹ́ bí ìkógun mi ẹ mọ̀ pé tó bá pé ńgbà tí mo gbàwé yẹn tó bá pé mo ti forúkọ àwọn ará ilé mi bí mo ṣe ń sọ̀rọ̀ sí tó bá pé mo forúkọ àwọn gbogbo ará ilé mi náà sí bíbá ẹ̀ gbogbo náà náà máa fún visa tí n bá ti pè wọ́n náà kì í ṣe visa náà máa fún residence tí bá ti yẹ tí bá forúkọ gbogbo ará ilé mi sí ìwé Canada tí mo gbà ní tó bá ti fún mi wọ́n lè bá fún ọ lówó tó bá fún mi gbogbo resident tó bá fún mi permanent gbogbo ìwé tó bá fún mi náà máa fún ọ tí má dẹ̀ fáwọn ẹbí àtàrà mi gbogbo náà máa gbà á tó máa wọlé wọ́n lè máa lọ gbógun ti ọmọ ẹ̀ ní wọ́n lè máa gáǹgì gẹ́sì ọmọ ẹ̀ pé kí wọ́n máa nà ọmọ ẹ̀ àbíkọ́ tó máa gbógun tọmọ ẹ̀. happy sunday Raji mo tún ráyọ̀ ẹ ṣe ó ní ayé tó ó ní ayé ayé tó tó bẹ́ẹ̀ ni mo kàn sọ díẹ̀ ni mélòó la fẹ́ kàlẹ́ ní adépele kí wọn nù wicked gbogbo ọba sóyè wicked mc wicked malaika wicked gbogbo bí mo ṣe sọ̀rọ̀ pásọ̀ yẹn bí nàìjíríà ṣe wicked yorùbá especially bí wọ́n ṣe wicked all round nìyẹn wò kán nínú ilé ẹ̀ tí ò wicked irọ́ ló pa tí everybody bá fi wickedness ẹ̀ pamọ́ ó ní nǹkan tó ń suppress ẹ̀ nínú ẹnìkan tó ń suppress ẹ̀ fún wọn ni everybody na wicked soul. wọ́n ṣe ti wá ṣe fún mi yẹn kémi náà ti wá dolóró di ó létí tí mo lè ṣe náà ni pé kì í ṣépè fún ẹ̀wọ̀n yẹn tó wọlé kó fẹ́ pa mẹ́rẹ́ èpè tí mo tún ṣe fún ẹ̀wọ̀n tó fẹ́ kí n ṣépè fún àwọn tó fẹ́ pa mẹ́rẹ́ mi dẹ̀ ní ṣe parẹ́ o ọmọ mi ní ṣe parẹ́ o tó bá tún fẹ́ ṣépè fáwọn tó fẹ́ pa ẹrẹ́ wọ́n á tún lọ ṣépè fáwọn tó fẹ́ pa ẹrẹ́ àwọn tí ò fojú rẹ̀ wù ẹ́ tẹ́ pé wọ́n wù ẹ́ bíi pé kò parẹ́ dànù ni Olúwa wá parẹ́ Olúwa kò gbẹ́ nífẹ̀ẹ́ kí n parẹ́ Olúwa jẹ́ kẹ́dà bẹ́ẹ̀ parẹ́ ẹ má jẹ́ ìtàn yìí wickedness of our country turn our country to a country of religion that's why you see a lot of people àwọn tó náà lọ ṣọ́ọ̀ṣì wọn ni ẹ kúrò ṣọ́ọ̀ṣì ogun táwọn èèyàn ti dá sílẹ̀ wọn ò lè kúrò ṣọ́ọ̀ṣì o ogun wà ní nàìjíríà ní yorùbá land ogun pọ̀ bẹ́ẹ̀ gan òun lè ṣe rí i pé tẹ́ bá ti mú yorùbá land ní ẹ̀sìn pọ̀ sí jù lẹ́yìn náà yibo land haúsá ló mú láti ogun ni kó déédéé sùn kó máa so oúnjẹ kẹ́nìkan sáré wò pápápá pé ó máa so oúnjẹ oúnjẹ yẹn ń ta sọ́sọ́ sínú kó sáré lọ bu májèlé sí kó jẹ́ kó má lè kó má kú kó lọ́run ṣèfẹ́ wà ní ha ọlọ́run ló sèfù mi bẹ́ẹ̀ yẹn olùwẹ̀ ṣe o olùwẹ̀ ṣe o má jẹ́ kán fi má jẹ̀lẹ̀ sóyè má jẹ́ ọjọ́ ọ̀nà èyí tó ti wọnú ara mi bá mi ti jáde o. people continue to pray like people are wicked wickedness turn people to religion àwọn tó sì ń preach pé religion gan pásọ ẹ ṣe báyìí àwọn gan tún practice the wickedness wọn mọ everybody just practicing the wickedness at this juncture what are we going to do people should try to change from their wicked way and don't support wickedness. Òun gbọ́ àbò dáhùn don't support wickedness. Tito malo. máa lọ. Ṣé mo pé to tún ti sọ̀rọ̀ fún yín báyìí sí? Ẹ má kọ́ ti bíbá ìjákujàku o. Tẹ bá ti fẹ́ gbé fídíò mi. Tẹ bá kọ́ ti ibi tí mo ti sọ sórí dáàdì mi yẹn. Ẹ kọ́ ti ibi tí mo ti sọ sórí ara mi pé nǹkan tán ṣe fún mi náà ṣe fún bàbá mi. I've been security conscious and I hate people who are evil, who are occultic and those um, ẹ ṣe máa gbọmọ pariwo àjálẹ group àjálẹ group àwọn èèyàn fẹ́ kí n sọ kán pa àjálẹ group rẹ kán dẹ̀ pa nǹkan tó ń ṣe mẹyìn rẹ. ta ló ta ló gbọ́ tó ṣe ẹgbẹ́ burúkú kan tó ń padà bí náà ṣe irú jẹ́ nǹkan tí wọ́n ń sọ. So ìgbà tí mo mú ọkẹ́ wọ̀nyẹn sì tó sọ fún wọn pé wọ́n sọ pé wọ́n ní kí wọ́n gbé mi lọ sí ibì kan kán máa nítorí ṣe mẹ́ẹ̀ mo sọ fún yín táwọn máa ní àwọn ìyá kan yọjú sí ẹ̀ anyway ṣá all those things are just wickedness evil of the highest order ṣe rí pé bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn kì í ṣe pé bóyá mo ń try láti tú àwọn èèyàn láṣẹ bó ti àwọn nǹkan tèmi gan ò ṣe wọ́n fẹ́ dìlé mi lórí so it's better for me to expose everybody exposable Auto Bola Auto Boli àwọn àjálẹ connection tí àwọn èèyàn bá ti mọ̀ ọdún kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ there is no shortcut on that tree tó wà ní ọrùn ọ̀pẹ sẹ́mo igi míì ni òwe ṣe. nàìjíríà wọ́n máa kàn sán wọ́n kàn wọ́n máa gbé pé kán wí kán bọ̀ wọ́n máa ní máa pààyàn. anyway all the ìwà burúkú yẹn ṣá they got to stop it wọn ò dẹ̀ lè sọ fẹ́nu mi pé kó stop ẹnu lásán torí ojú lásán ò ṣe é síwú ojú lásán ò dẹ̀ kí gbọ́ ọmọ lọ́wọ́ èkó rẹ̀ àfi tó bá fọ́gi mórí èkùrọ́ àbí wọ́n la igi bá òkúta tó lè mórí èkùrọ́ kó tó ti kó ó yọ jáde ọmọ náà kó tó yọ jáde ló lè ló bá ń fọ́ èkùrọ́ ojú lásán àmọ́ sọ pé ìwọ èkùrọ́ yìí mo fẹ́ kó omi ọmọ náà jáde mo máa gbúdọ̀ fọ́ bó ju sórí ìkòwò máa tó bá tabẹ́ lójú máa tó fọ ìdàrú ni wàá fòkúta mórí èkùrọ́ ló máa fọ́ ní gbogbo nǹkan tó wà ní máa jáde happy sunday sunday o. iná ṣe fún bàbá mi náà ṣe fún mi kò sáré owó tí wọn pa báyìí máa ní ojú máa tì í pè nílé ìsọ̀rọ̀ mọ́. Mm-hmm ẹlòmíì á máa bú mi lórí bíbá yìí ogun kán kún percentage ogun tọ́lọ̀ ti jà fún mi kán kàn pín wọn kọ́tà ìfún ẹ lásán àti pa ẹrẹ pátá mélòó la fẹ́ sọ ọmọ alára ilé ara ilé wọn wà níbẹ̀ kí ló dé tára ilé wà nínú ogun ara ilé ìwọ tó wà nínú ogun fúnra mi máa gbé ẹ sọ́wọ́ ọlọ́pàá <laughs> ṣógun ni ẹ́ màá gbé ẹ e sọ́wọ́ àwọn EFCC màá gbé ẹ e sọ́wọ́ àwọn èèyàn burúkú tó máa kì í ṣe èèyàn burúkú àwọn èèyàn rí ìbá náà màá gbé ẹ e sọ́wọ́ àwọn èèyàn tó bá lọ wíkẹ́ẹ̀dì tì mí màá gbé ẹ sọ́wọ́ èmi náà màá gbé ẹ sọ́wọ́ àwọn wíkẹ́ẹ̀dì tó máa wíkẹ́ẹ̀dì. wọ́n bá gbẹ́ ẹ létí tí wọ́n máa sẹ́pẹ́ ẹ ṣe bó ti bẹ̀ẹ́ jẹ́ kí n gbá tì wọ́n rò bóyá lẹ́nu jọmọ wọ́n fẹ́ kémi dákẹ́ lórí ọ̀rọ̀ Mohbad ni if you want me to stop over some things and uh, ìka pọ̀ gan ní orílẹ̀-èdè Nàìjíríà o Yorùbá especially Yorùbá ẹ̀míkà àwọn tó ń pààyàn jù ní Nàìjíríà yàtọ̀ sáwọn terrorist yẹn Yorùbá ló ń pààyàn jù Yorùbá ti ń pààyàn ti pẹ́ ẹ mọ wọn ṣe ń pààyàn ni Yorùbá àti àwọn Kàlàbá náà náà máa ń pààyàn wọn máa ń jẹ èèyàn Yorùbá àti Kàlàbá mi ò rí pé haúsá ń jẹyàn haúsá ní àwọn ìwà burúkú tiwọn o bíi kán máa báwu kán máa ṣe oríṣiríṣi bí nǹkan bẹ́ẹ̀ hẹ́n bọ́sẹ̀ rí yorùbá àti àwọn kàlàbà àwọn ló jẹyàn jù ní nàìjíríà wọ́n ń jẹyàn wọ́n fi èèyàn gun ọṣẹ wọ́n máa fi mu ẹ̀kọ wọ́n máa fi ṣe èèyàn wọ́n máa fi wẹ̀ ẹ̀jẹ̀ èèyàn máa fi wẹ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ gan ní orílẹ̀-èdè nàìjíríà yorùbá especially tó bá ti ń sọ̀rọ̀ ṣé gbogbo nǹkan tó ń dìfẹ́ǹdì yẹn ajálẹ̀ yẹn máa tó bá ti gbọ́ báyìí orí wọn máa tan náà ni torí bí wọ́n ti ń ṣe àwọn a lot of atrocities wọn. wọ́n máa gbé àwọn èèyàn ńláńlá lọ́bẹ̀ wọ́n ní kó lọ ṣe kíni wọ́n lè ní wọ́n ríran fún àwọn ìyàwó èrè kan á dà jáde ó dẹ̀ lè já àwọn ọkùnrin náà wọ́n láwọn òkìrí kan ni wọ́n wọ́n ní wọ́n jáde láti inú ilẹ̀ ẹ̀ ní mọ̀ pé wọ́n jáde láti inú ilẹ̀ ni o wọ́n ní kẹ́ kọ́kọ́ máa rìn káàkiri wọ́n ẹ̀ ní mọ̀ pé wọ́n jáde láti inú ilẹ̀ ni o ṣé ti yẹ yín wọ́n jáde láti inú ilẹ̀ ni o gbogbo nǹkan tí ọmọọṣẹ́ Wàsíù sọ pé lẹ́nu ọjọ́ mẹ́ta tó sọ pé wọ́n gbèrò lọ lé babaláwo kan wọn ò fẹ́ káṣírí yẹn tún kíní yẹn ó yẹ kó bàjẹ́ ní Nàìjíríà bẹ́ẹ̀ ni tí àwọn nǹkan bẹ́ẹ̀ tó bá ti tí àṣírí ẹ̀ tó bá blàṣẹ̀ síta you see you ó ní àwọn nǹkan kó wà tẹ́ pé tó bá ti tú túnbí láti kí n fi ẹlẹ́ ní àìsàn àti ìṣòro yẹn jẹ́ when you are confident it they will kill it they will doing it more. Ah. ẹ kàn wòye àwọn kírímìnà tó ti mú sí ẹ̀wọ̀n tán dẹ̀ máa ń ṣò lójoojúmọ́ ní orí aláròye yẹn wọ́n ti mú àwọn kìnnìkan kan lógun state wọ́n mú àwọn kan ní ondo state ogun state àti ogun state ló ti pọ̀ jù mọ́bi lagos yẹn criminal wọ́n bẹ̀rẹ̀ èèyàn wọ́n pa èèyàn ẹ lọ bá wa ogun táwọn tàwùsá ní òun náà ni ogun àwọn brother bandits tán fún wọn ní link name oríṣiríṣi kí ni wọ́n tún fún wọn náà oríṣiríṣi link name náà fáwọn yẹn ó ṣe é yorùbá ń tiwọn yíṣùwà ni kọ́ máa rí èèyàn mọ́lẹ̀ kọ́ máa ní wọ́n fẹ́ jọba kan kọ́ máa rí èèyàn mọ́lẹ̀ èèyàn craze gan o people thought it's a joke it's a mental illness a lot of those things wọ́n ṣe yẹn mental illness yẹn ẹ mọ̀ pé mental illness sign ni ẹ̀ ni wickedness ẹni tó bá ti ya wèrè tó yẹ tó wá gbáyàn létí àbí tó yìnbọn pààyàn wọn ò kì í ṣe bẹ́ẹ̀ náà torí pé ṣó ti yé yín so tó bá ti rẹ́ni tó bá ti ya wèrè àbí wicked mental illness is a, is a, is a, is a wickedness àrùn burúkú ọ̀dájú burúkú ni wèrè ẹ̀mí wèrè torí ẹ̀ tó bá rẹ́ni tó ya wèrè tó bá dúró de pẹ́rẹ́ you are your own àbí tó bá jẹ́ pásọ̀ tó fẹ́ gbà àdúrà fún wèrè tó lọ díjú tí ẹ báyìí ìyẹn ni orílẹ̀-èdè ìyẹn ni Yorùbá àti àwọn Calabar the eating àwọn ti Calabar yẹn wọn náà máa ń jẹ èèyàn máa ń rò sèèyàn jẹ nílẹ̀ Yorùbá yẹn náà àwọn tó ń rò sèèyàn jẹ wà ń bẹ àwọn tó ń rò sèèyàn jẹ wà ń bẹ àwọn alájàlẹ̀ everybody practicing bad things tó bá ti sọ wọn máa ní wọn fẹ́ sùn ẹ wọn fẹ́ gbẹnu wọn á dédé mú wọn lọ́mọ wọn á ṣe lọ́rùn wọn á tọ́jú ọmọ tuntun imagine irú ọmọ tó pọmọ lọ́mọ láti sọ pé kọ́mọ tiẹ̀ lè dàgbà yẹn tọ́mọ yẹn bá dàgbà kò ní gbé ṣòro ọmọ ẹlòmíín akọ̀dédé wọn ní ó ní kánsà àbó ní kéré kan nǹkan burúkú wọn kọ̀dédé ṣe akọ̀dédé jànù nǹkan burúkú wọn kọ̀dédé ṣe wọn kọ̀dédé fọ́ dànù lẹ́ẹ̀kan náà. when you are truthful àwọn èèyàn ń parọ́ mọ́ ẹ wá lò ní sòótọ́ people are ready to destroy you with irọ́ the best thing ni kó máa sòótọ́ kó transparent tó bá lo fẹ́ package lásán wá kàn fi yẹn kún ni wọ́n ti wọ́n ti wọ́n bẹ́ẹ̀ sí irọ́ sílẹ̀ fún ẹ wá ló fẹ́ lọ pa irọ́ agolo milk. méjì <laughs> agolo mílíkì méjì ló fi wọn irọ́ tó fẹ́ pa àbí àwọn dẹ̀ ti wọ́n vẹ́sù sílẹ̀ fún ẹ vẹ́sù odidi vessel ó mọ nǹkan tó wà ní vessel tó gbé agolo mílìkì méjì ẹ̀yẹ̀ náà máa gbé síwájú náà máa gbé vessel sẹ́yìn ẹ̀ ló bá tán wọ́n gbé vessel wọ́n gbé agolo mílìkì kan síwájú wọ́n gbé kan sí ẹ̀yìn ló bá tán táyé bá ti fẹ́ ba tiẹ̀ jẹ́ pẹ̀lú rán òtítọ́ ló lè ṣe anybody tó bá wá sẹ́gbẹ́ mi tó bá ṣe yamayama i expose them man, máa ń sọ fọ́mọ mi ẹ mọ̀ kọ́mọ mi kó kó fẹ́ ṣe nǹkan gan nínú ilé kó kí n sọ pé mọ́ Tolú did this kó I go yes maybe it's me man it's you now we are two here i told my mo sọ fọ́mọ mi iye mo to tó bá mi má béèrè lọ́wọ́ ẹ̀ ní sí ti má pè jáde sí bó ṣe wà nílé kí ni mo hate jù láyé mi á sọ fún yín á my mommy hate liars Nobody bá dẹ̀ ní kí n purọ́ jù mi ò fẹ́ kí mi sí yíyọ ẹ̀yẹ mọ̀mọ́ mi mọ̀mọ́ mi ló yẹ kí n sọ táwọn èlòmí bá dé máa ti pé à mọ́mí òun bó ṣe wáyé kò ń parọ́ rárá o mọ́mí sọ òun ó ṣe kíni kan wọ́n ń bo ìyá wọn àbí wọ́n ń bo ara lé wọn pé gbogbo nǹkan tó bá ti ṣe kọ́ ló máa gbé wá síta. bí mo fẹ́ nísìnyí ó ní kọ́ ọmọ rẹ̀ kó ba lè fún ọ nísìnyí kì í ṣe ọmọ ẹnìkan kó àwọn ará ilé ẹ̀ kó ba lè fún ìlú tó bá wà àti ìlú rẹ̀ àtàwọn èèyàn ní ìsinmi kì í ṣe ìwọ̀dẹ̀ kan torí ìwọ̀dẹ̀ kankan náà máa bá pàdé náà máa bá ṣe láyé àwọn èèyàn tí wọn ọkọ tí wọn bò ní àṣírí ni wọn lọ fi ìwà burúkú tí ìyá àti bàbá wọn tó bò wọn la tó ń encourage wọn sínú lọ fi bá yẹ lómi ìjẹ níta. káwọn èèyàn bá dẹ̀ ti fẹ́ bá ẹ ja ogun tó le gbogbo àwọn tó bá wà nínú ilé ẹ̀ tó bá láìpẹ́ owó tó dẹ̀ ojú wọn ràn dáadáa ni wọ́n máa recruit síbẹ̀ ogun tó ja bàbá mi wọ́n recruit gbogbo ogun ilé àtìyá tó bì mọ́tò gbogbo mọ́tò tí bàbá mi nígbà yẹn wọ́n ní kó máa fi ṣiṣẹ́ kó máa fún ìyá bàbá mi lówó oúnjẹ ńbẹ̀ bàbá mi dẹ̀ ní lásbọ̀n kí ló dé táwọn ọmọ tó kù kò lè bọ́yà wọn kí ló tó lè bọ́yà wọn wọ́n máa practice àwọn bad things ní orílẹ̀-èdè wa wọ́n máa sọ pé eh, ìyá ẹ̀ ni o bàbá ẹ̀ ní ṣe mo búyọ̀ ń sìn I'm just telling you what people are doing that is bad. wọ́n máa rí èèyàn mọ́lẹ̀ wọ́n máa sọ pé ẹnìkan tó bá ti ṣẹ̀ wọ́n máa jayé fàmílétì tuntun. being a being in power doesn't mean you should misbehave that's one thing we like àwọn ìlú òyìnbó kì í ṣe Canada nìkan kì í ṣe America nìkan those people in power they been careful so that they won't be rubbish they won't be rubbish with bad things. even when you want to marry they don't want you to they don't just want to marry somebody that will come and destroy their reputation. You understand? They will marry somebody that will come and destroy their reputation. You understand? Look at the way when I was growing up, wọ́n sọ fún mi. Wọ́n ṣàlàyé bàbá mi fún kí n tó mọ nǹkan tó ṣe bàbá mi mo tún tó wà lọ bèrè náà lọ́wọ́ màmá mi. Mo dẹ̀ ti láti ìgbà tí mo ti wà kékeré náà, mọ́mí àwọn èèyàn máa ń sọ̀rọ̀. They abused me, they abused my father that I died for tí wọ́n kàn frustrate ayé ẹ̀pà torí pé ó ṣiṣẹ́ dáadáa tó dẹ̀ ti wá lówó wá wà òkè kí àwọn yòókù lọ àwọn yòókù wá gbéra wọ́n ṣe ṣe fún mi ẹ̀sán lèmi èmi fẹ́ kọ́ ilé bàbá yẹn lára ilé bàbá yẹn làwọn fẹ́ gbé dìde ńgbà ní ya ọmọ àlè kan bàbá mi kan ló bí ọmọ yẹn torí pupa ó tún wá kúrú bàbá mi ga <laughs> ó wá sàn òun yẹn pupa ó wá ṣojú korodo ó wá ṣojú wá ní blue eye ó wá ní blue eye bí ọmọ olókun dúnra ẹ̀ ló ní ó kúrú bàbá mi lọ sí ṣọ́ọ̀ṣì ó jẹ́ kíṣe òun tó wá lọ ní òun di ó tún jẹ́ àfa àfájà nàmọ̀ ẹ mọ̀ pé mo sọ mélòó mo fẹ́ sọ mélòó mo fẹ́ sọ ó ti fẹ́ tàn mí sọ́wọ́ wòlíì wèrè kan pé kó lọ gbé mi tà sínú gbó kan lọ pa mí sínú gbó pẹ̀lú ọmọ mi àtọmọ tiẹ̀ ẹnìyẹn nàìjíríà burú gan o màmá mi máa wà nàìjíríà ẹ jọ o ẹni bàbá mi mojú ẹni gbọ́dọ̀ má forúkọ mi sínú trash ó ti don't put my name don't drag me tí n bá pọn ilé pọn mi lé tí n bá hmm, tó bá fi mí ṣakọ máa fi ẹ ṣe yànga o ìgbà kan wà níbi ìbàyí tí mo máa ń pariwo k1 abẹ́rẹ́ òrùka lọ́wọ́ mi báyìí òrùka wẹ́ẹ̀dì ẹ̀rí lọ́rùn ṣe rọ́wọ́ mi ẹ̀rí òrùka wẹ́ẹ̀dì mi kí lè ṣe pé bí a mọ olówó kan síbi kan síbi mo lẹ́jẹ̀ lọ́rùn mo dẹ̀ lọ́lọ́run mo dẹ̀ lólúwa tó tó gbójúlé mo dẹ̀ fọkàn mi balẹ̀ nínú ọlọ́run mo dẹ̀ mọ́ pọ́ tó ṣe yìí tó ti ṣe rí he's still alive to do something ìgbà kan là ń kọrin fún la bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà kan wà a ní ogun mọ́ a dojú ìjà kọ ogun ni. tó o bá sọ̀rọ̀ ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ni òun ló ń ṣèkà fún mi ẹ̀ ti máa bẹ̀ wọ́n wọ́n máa ṣèkà fún ẹ̀ wọ́n máa bẹ̀ wọ́n wọ́n máa orí wọ́n máa wú orí wọ́n máa wú. wọ́n máa ṣèkà fún ẹ̀ wọ́n máa bẹ̀ wọ́n orí wọ́n máa wú àwọn ló ń ṣèkà fún ẹ o èmi kàn máa ń pa mí gbà mí tí bá ń rẹ́rìn níbà àwọn èèyàn máa rò bóyá ṣe ló fọ́n ni kò fọ́n ni àtọ̀ àwọn èèyàn máa ṣèkà fún ẹ wàá máa tún bẹ̀ wọ́n wọ́n máa tẹ̀lé wàá máa sá wọ́n máa tẹ̀lé wàá máa sá wọ́n máa tẹ̀lé ó ṣe èyé mi àwọn ìlú kan tó legalize ìbọn àwọn kan tí ọ̀rọ̀ àdúrà òye àti bí wọ́n ṣe ń jawọ́ fi ẹ̀ tí òye ń gbà yẹn ní wọ́n máa sọ pé please legalize God let us go after ourselves you understand because some people believe they have power and then because of that power and they have that influence of bóyá owó àbí ipò kan yẹn so they can do anything some people don't believe in something you understand but thank God for the grace of God and power of God and God that's always been for us tó jẹ́ pé wọ́n bá tiẹ̀ ni wọ́n fẹ́ yọ sí wa lọ́nà bíbá ọlọ́run ti yọ sí wọn lọ́nà méje so nígbà tí ọlọ́run yọ sí wọn lọ́nà méje wọ́n wà confused ọlọ́run ṣe wọn ẹ jẹ́ ká dúpẹ́ fún ọlọ́run olúwa ẹ ṣé mo dúpẹ́ lórí ọmọ mo dúpẹ́ lórí ayé mi mo dúpẹ́ fún àwọn nǹkan tá a là kọjá mo dúpẹ́ fún àwọn ogun ńláńlá omi ọ̀rán imagine dẹ gbogbo àwọn ogun tí mo dárúkọ yẹn ta ogun wo ni wọn mọ̀ láwùjọ àwọn tí mo ní wọn gbógun tì mí ta ní wọn mọ̀ láwùjọ ẹ̀yin fẹ́ sọ fún mi ẹni tí ó gbógun àwọn tó gbógun tì mí tí ayé mọ̀ láwùjọ ẹ fẹ́ sọ fún mi pé wọn ò mọ̀ láwùjọ ah, ẹ bá kọ ẹ bá fi platform mi kẹ́ sọ di kékeré bẹ́ẹ̀ ṣe fẹ́ káyé yín rí lẹ̀ ṣe ń ṣe platform yẹn ṣùgbọ́n ṣé wọn ò mọ̀ mí láwùjọ lẹ́yìn sọ wípé lógun tí àwọn èèyàn tó mọ̀ láwùjọ fogun jà mí ṣé wọn ò mọ̀ mí láwùjọ wọn ò mọ̀ mí nílé àti ilé bàbá àti ìyá làwọn ará ilé bàbá àti ìyá fogun jà mí ni ṣé wọn ò nílùú nàìjíríà ni wọ́n fogun jà mí láti ìlú nàìjíríà ṣé wọn ò nílùú canada ni wọ́n fogun jà mí láti canada ni <laughs> ìbéèrè ni nígbà tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa sọ pé Auto Success Ola ó sọ ọ̀rọ̀ pé mo mo sú ẹnìkan pé wọ́n sú Auto Success èmi kọ́ ni wọ́n ní wọ́n sú náà wọ́n ní wọ́n sú Auto Success Ola Wasiu ìdẹ̀ ló fún mi ní Auto Success Ola yìí mi ìdẹ̀ lè tó torí ẹ̀gbọ́n bá Auto Success Ola kì í pa Auto Success Ola rẹ̀ fi ti yẹ yín torí pé a ti tú ìdè a dẹ̀ ti já ìdè lórí Auto Success Ola yìí a ti bá ìkàwé a dẹ̀ ti tú àwọn tí a gbé sí ìgbèkùn látòrí torí Auto Success Ola you understand me so lórí Auto Bola yìí náà wọ́n gbógun ti Auto Bola wọ́n sùn mí sí court lórí Auto Bola yìí ìyá tó wá ń yọ yẹn lọ ẹ̀jẹ̀ ìyẹn tún lọ́jọ́ mi odidi àwọn olórí nàìjíríà ó bẹ̀mí jẹ́ mo kù wọ́n fẹ́ gbèjà àwọn kan tó ṣèkà fún mi níbo ni wọ́n wà lẹ́nu wọ́n wà láyé o wọ́n wà láyé o kọ́dẹ̀ máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ but don't forget ipòkípò tó bá wà láyé àgbà tó bá ní mo pé ayé yìí àjèjì ni gbogbo èèyàn jẹ́ o bó ti kéèyàn ń dùn kí gbogbo ẹ kúrò àbó dùn àbó rí bákan tó láyé èèyàn pẹ́ tó láyé èèyàn máa padà lọ sọ́dọ̀ ọlọ́run níjọ́ so ẹ jẹ́ ká ṣe dáadáa ọlọ́run ìwà rere tó fún mi kì í ṣe pé ó wù mí láti máa wùwà rere ilé kan fún mi torí àwọn nǹkan tí mo là kọjá kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kí àwọn èèyàn fẹ́ máa ṣe búburú sí mi mi ò sì ní choice than to be good and to do your will so that you can fight for me because those people who hate me. If I try to join them, they will not love me as well. And that's why a lot of people also being trickish. I mean, being deceived. Sorry, being deceived. They face the now want to join people who are hating them. Eventually, they kill them. mo gbàdúrà pé n tó bá máa pa mí lára kó lọ má jòwó mi ṣé as a Christian nísìn nísìn máa ṣe wà lọ fẹ́ẹ́ màá lọ fẹ́ k1 ẹ mú kan bèrè mi ẹ̀yìn tí mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn fẹ́ bẹ́ẹ̀ tí má ṣe pé mo ṣùṣe nìkan they still prefer k1 for me because they believe that ẹnìkan fẹ́ pa mí <laughs> ẹni bá lòun fẹ́ pa mí bóyá èmi máa pa àbọ́lọ̀ ló máa bá mi pa kó tó dọ́dọ̀ mi ó ti yé torí mi pa wọn abẹ́ni tó ń bọ̀ wá pa mí àbí mo pa lọ́mọ ni ṣé mo ti parí ni torí ẹni tí bá ti parí òní sí bá mi sí lónìí kó máa sọ pé òun fẹ́ wá sọ́dọ̀ mi tí mi bá parí má plan láti pa mí o tí n bá ti pa ẹ́ rí má plan láti pa mí àbó ti gbọ́ pé mo ní kẹ́nìkan wá dóògùn sóúnjẹ fún ẹ má fògùn rányàn sí mi pé kó dà fún èmi àtọmọ mi àbí mo ti pa ẹ́ rí ni. You know how many years I, I, I was going around begging. They tell me go to this place. Kí ni mo ṣe fún wọn tí mò ń bẹ̀gàn? wọ́n bá ti mú ẹ báyìí wọ́n á máa bẹ̀rẹ̀ sí ń dẹ̀ ẹ́ láàmú ẹni bá tún tàgbé lẹ́mi sí ẹ máa ṣorí burúkú o ọ̀gá yín ló lè jẹ́ kò ń ṣe ọ̀gá mi o. ẹ má tàgì mi ọlọ́run ò dẹ̀ tí ì fún mi ní clearance àti assurance mi ì hate àwọn èèyàn má ní mo forgive àyànbọ̀ kì í ṣe pé kẹ́nìkan bá mi lè pé òun lágbára gan-an òun jẹ́ bíìkì kan. Mm. automatic. mi ò wo gbogbo kí nìyẹn tó ń sọ pé mi ìjọba orúkọ tó sọ sọ láwà mẹ́la jẹjẹ tó máa fẹ́ forúkọ mi tó máa fẹ́ orúkọ mi kan wá ṣùgbọ́n ní bá ti bá mi fa wàhálà láyé máa ní trọ́bù tí ò bá ṣọ́ra kò ní bọ́ nínú trọ́bù yẹn tó máa bá mi fa wàhálà kì í ṣe gbogbo yẹmu lẹ́rù ń bà mí ṣùgbọ́n tí wọ́n bá dẹ̀ wáyé náà máa ń yògùn jà. ẹ jọ̀ọ́ ẹ tó lọ lọ́wọ́ ẹ tó máa wá ẹ bá wa ṣí ẹ̀ ṣòwò kẹ̀dẹ̀ máa fi lọ́ọ̀fù àti láìkì fún wa ẹ̀yin tí ẹ fẹ́ràn mi yẹn all of you that show me love under this platform. May Almighty God show you love. May your life not be miserable. In Jesus' name. What is also Sola? She will any punch paper ní kíni tolúwa ni wọ́n ní punch paper You ó ń me. You ó claim kọ̀ọ̀kan lórí lórí platform mi tolúwa lọ́mọ mi wọ́n ní punch punch newspaper ń claim kankan lórí facebook mi kí ni mo jẹ lórí punch i'm trying to check it check it for me Joe. ó yẹ kémi náà gbé àkáǹtì sí ibà ìpèké justice for auto justice for Auto-Bola bóyá kémi náà tiẹ̀ gbé àkáǹtì mi síta àbí mi ì tiẹ̀ mọ elérùsì. Mm. kí làwọn ilé What's up, my baby? Who? From who, which one? Which video? I can see by eh? just hmm. ah. Mm. This way. Mm. Èmi ò mọ̀. We don't even know. Okay, what I'm going ó dàgbọ́n wọn lẹ́nìkan náà joyè lánàá. Lókàsì náà joyè. Mo kàn fẹ́ wà careful about those people in fracas, all those things. Àná bọ̀ um, but bá dẹ̀ jẹ́ kó joyè no. ó pẹ̀lẹ́ etí yẹ tó bá joyè nílẹ̀ lẹ́wọ̀n. yínká yẹn tiẹ̀ kò mà gbádùn yínká yínká TNT ọmọ kàrẹ́ náà ni bó ṣe ṣe nu jẹgbẹ́dá. ẹ jẹ́ náà gbé sí ibà justice for Tobola ọba ń sùn ni hmm. a ní wifi báwo mo ṣe máa tètè connect mọ́ kínní gan i wish to connect quickly to know what is going on mi ò kàn jẹ́ni tó like all those nonsense things even gan kí n wà ní nàìjíríà mi lè tuntun rẹ̀ máa lọ sí kí ni wọ́n pè kí n máa lọ sí corona inquest anyway. gbogbo yín tí ẹ máa ń fẹ́ kó mi sínú ẹ fẹ́ máa ń fi mí sínú gúrùpù yìí ẹ stop your fuck you. <laughs> irú Fúnkẹ́ Akíndélé ń sìn ọmọ mi ni ọmọ mi láìkí Fúnkẹ́ gan ni látọdún wo ni mo ti láìkì Fúnkẹ́ èmi kọ́ mi lè láìkì Fúnkẹ́ Sarah ló láìkì Fúnkẹ́ ọlọ́run gbọ́ ṣọlá yẹn sùlẹ́ àkọ́ ayétòrò kan ló máa ń gbé Sarah <laughs> ẹ ti rí sáà anyway mm. may Almighty God save us have mercy upon us there is nothing people have not done against us we face a lot ṣé wọ́n lọ́ba elégùsì fẹ́ fún wọn lówó ni ọba elégùsì wọ́n lè fẹ́ fún wọn lówó ẹ kó wá síbí o àbí because when uh, people say we no go collect your money ẹ ṣe ọ̀pẹ ọba elégùsì ló ń sẹ̀dọ̀wọ́ pa ló ń sọ̀rọ̀ pa elégùsì ló ń sọ̀rọ̀ don't be deceived on this social media. Mm. Mm. i'm joking ni o mi sọ pé ẹ má fún mi ló àmì ọjọ́ understand èmi ò ṣe bribe collectors o. Mm. ẹni tó bá ti fẹ́ kí n máa gbàdúrà fóun torí mi mo fẹ́ èmi náà fẹ́ mo tẹ̀ mo fẹ́ fóònù tuntun ni mo fẹ́ máa fi pray sí gbogbo àwọn fóònù ilé ìta fi blog yẹn mo fẹ́ ra fóònù tuntun if you want me to be praying for you you need prayer from me okay I want new phone don't buy it for me I want to buy it myself because the phone that you give to people now that you hack okay that you be hacking you be following okay even if you want to hack it you can send it to me hack it when I use it to pray for you finish I drop it at home. Okay? If you want me to be praying for you. All right? Ojo kan ọjọ́ kan. Mo ti gbàdúrà dáadáa but you see I'm not praying because through social media I want pastor to come. máa ń through social media it's good sha but hmm. àgbàdàn fọwọn kílà tó fẹ́ pa ẹ wọn máa olùwà fún wọn you know, o lọ bàbára ọ̀tá mi jẹ gbogbo ọ̀tá yé mi olùwà fọwọn lágbára sọnù wọ́n ti fogun jà wá lóríṣiríṣi. mo gbọ́ gèlè yìí orí fẹ́ máa fọ́ mi I don't like gèlè so much honestly. ẹni tó bá ti fẹ́ prayer mi ẹ máa bá mi sọ kẹ́dẹ̀ má fún mi lówó èèyàn lè máa fara gbígbẹ àbí ara kíkan kó máa fi gbàdúrà fún yàn ó ti o ẹ máa fún mi lówó ni you are giving people money i will be doing the iṣẹ́ iṣẹ́ káwọn kan máa gbowó ó ti o tomorrow go hot o <laughs> i don't get my uh, wifi ṣé i need wifi yeah i need data yeah. Hmm. oríṣiríṣi yorùbá tolú wa ni mí kí la fẹ́ jẹ fún lọ́ǹṣì àmì àmà tí ìjẹ lọ́ǹṣì tolú ọmọ tolú wa fún mi jésù ti tó fún mi o ayọ̀ mi ti dé o mo ti rọ́mọ kẹ́ mo rí inú mi dùn yẹ́yẹ́yẹ́ ọmọládé mi ò yá kó máa give me something I want to eat something on this life chat before going. wọ́n fún mi ní <laughs> báwo làwọn èèyàn ṣe máa ṣèkà fún mi tá máa ṣe dáadáa fún máa ṣèkà fún mi you don't treat me like a shit. But I'm talking to you, darling. What are you doing? I'm doing, I'm doing stuff. I'm doing my homework okay can you give me something. project. you do your project fún mi ní kí ni a kò sí àpò ní. àbí banana bó ti fẹ́ wò pé ká fi banana ṣe smoothie you don't want smoothie okay okay cut it to two rinse it no no no that big apple tó sanra bí èmi báyìí ah bring it let me show one to them it's big. I know báwo ló ṣe fúyẹ́ báyìí you know bó o notice kó fúyẹ́ àbí ìkọjọ́ ah ó yẹ bí kí ni ìlú jẹ́ kó fúyẹ́ lọ́wọ́ one when I take it out of this it's actually see it's like light but after taking it out it's heavy see see how big it is and it's crunchy. Is not from this country. Um, I don't think so is from this place. But they're different type of apple. Yeah, different type of apple. This one I love most. They they have this one in Nigeria. Before you get into Nigeria, it will be at roll. South Africa also have a lot of apple. That time I used to buy apple and send to mommy. When you are small, yeah. There was a time school wo ló wà ní ọ̀nà school yẹn ò ẹni tó school yẹn wá sílé wa ní South Africa Why? àwọn ọmọ yẹn wọ́n wá ṣe tourist wọ́n wá fún excursion watch it first now no, but the water will touch the face who told you hmm? that is you but you wash it first before slicing it you don't wash the face the body now. this what is the name of this kí lorúkọ Eh, Caleb kọ́ ni ó dẹ̀ pé Caleb náà ni the owner of that Caleb came to South Africa then ó dẹ̀ pé àwọn olórí ó dẹ̀ pé ara redeem ló ní Caleb àbí no bóyá deeper life lẹ́ni tó ní Caleb yìí ó ṣàwọn àgbà tó kọ́ mọ́ wá South Africa. àmọ́ ìgbà tó lọ lé so wọn lẹ́rù so mo apple mo gbé fún wọn báàgì báàgì ó fresh so wọ́n dẹ̀ máa délé ẹsẹ̀ ó fresh mọ́mì láìkẹ́ àtìgbà yẹn mọ́mì máa ń kàn pé pé kí n ra apple láti Canada ránṣẹ́ sílé fáàdì bàjẹ́ èló la fẹ́ fi bí apple àti bá yẹ pé wọ́n ní ká lọ fi ṣe sàrà àbí ká lọ fi ẹbí ò dẹ̀ ráyè gan àwọn kan máa sọ pé ra apple lọ fi bí àwọn kan nínú àwọn yẹn kò máa jókòó síbi kan wá ní kó máa bẹ̀ wọ́n òun ṣe nǹkan kan wá ní kó máa bẹ̀ wọ́n. Hmm. she just listen for Bola torí bá mi tag account number mi síbẹ̀ yẹn àbí sọ justice o ẹ send owó sí account mi ṣé dọ́là ni kí n tap síbí ọtọ bá màmú dání ló mà. Hmm. ẹ má bínú ẹ bí mo ṣe mo ṣe ń dún. Bunu verelim. Hum. Legal. Hum. Legal. tí ẹ mọ̀ láti bí jọ́ ẹ̀ pé orúkọ mi ti wà nínú ọtún ṣe lọ. oríṣiríṣi. kọ́ máa bú <laughs> Are you not eating? Not yet. Eat the apple now. I just want to finish this thing now. No, eat, eat now. I'm coming. I said I'm coming. Tolu, you, o ti ṣí sílẹ̀ bẹ́ẹ̀ yẹn kò mọ̀ pé ó ní àwọn àwọn nǹkan mi bá kí àmì ìtẹ́yọ̀ lè fojú rí tó o bá ti gé àpò bẹ́ẹ̀. Mi ò tí ì sùn. Ó ó ti ẹ̀gbọ́n ìbàdàn mọ́ láìpẹ́. Hmm. gbogbo àwọn tó ń complain pé ọmọ yẹn wọ́n ti bẹ́ẹ̀dẹ̀ fún àwọn kan máa fẹ́ kó mìsìn ayé náà nìyẹn kó má jẹ́ kí ó gbádùn you know very wicked people. anyway báyìí for now ọlọ́run ṣàánú wa tó bá ti ṣẹ̀mí tó fẹ́ gbàdúrà padà báyìí àdúrà owó ló máa fi gbàdúrà. àwọn tó àyè wọn ní kàlọ́ máa rà bùkà máa bẹ̀bẹ̀ kiri ààrẹ jẹun àwọn tẹ̀ tún ṣe ẹ̀ níṣẹ́ ẹ̀ níbẹ̀ wà ẹ wá bẹ̀ wá o. Hmm. Hmm. orí voice note tó ń gbé káàkiri tó ń sọ pé pa ọba elégùsì kan ni ẹni tó ń sọ Ìbàdàn ẹni kan tó ń lọ dot tó bá sọ pé wọ́n lọ dot nǹkan kankan jẹ́ ti ẹ̀ kọ́kọ́ play náà. Those things I don't want. I don't want to. I just want to be myself. Ó ti yé báyìí, kò sí tó kàn mí náà, but. Bon. bàbá ti dàgbà ọba ríléwànù àti olú <laughs> pikins Nigeria pikins <laughs> ah. ayérayé. èmi ò mọ tí ẹ bá ti pín owó tán bá ti fowó bẹ̀yìn ẹ tán bá forúkọ mi sínú ìwé ẹjọ́ pípè tẹ́ ẹ bá fún mi lówó lára owó tẹ́ bá gbà á máa ṣépè fún yín o anyway ẹ ń gbowó ọ̀tọ̀ làwọn tó ń gbowó GoFundMe tó ń dáwó lórí platform wọn ọ̀tọ̀ lẹ́yìn tó ń fi orúkọ ẹ̀ síwé ní tí ò kọ̀ mí lọ́wọ́ kọ̀ lẹ́sẹ̀ kò fọ́n dé o. ẹ máa fún mi ní love at least kí love mi kò tẹ̀ máa wọ four hundred five hundred. sí nǹkan tó hàn tí ìsọmọ wa ń bẹ̀rẹ̀ <laughs> ìlú tí mi ìdílé wọn mo débẹ̀ so kí ló tó kù tó tún fẹ́ sọ. wọ́n tún bẹ àwọn aráalé wa kọ́ bá wa jà sí ọ̀sìn. okay police to prove èmi wà náà wọn tán ní kó prove my God kò fọ́n Oh o. oh ọba ee good Do you know? mi ì tiẹ̀ lálàá mi ì tiẹ̀ mọ sórí ìrìlẹ̀ àmọ́ ọlọ́run gbọ́ ìtàn ó kàn forúkọ mi tiẹ̀ ó kàn pa mí lẹ́rẹ̀ẹ́dẹ́ ìgbà tó ń sọ kíní yẹn ó kàn pa mí lẹ́rẹ̀ẹ́dẹ́ it's funny to me sir <laughs> ọba IGP <laughs> ṣé orúkọ mi ti tẹ́wájú látijọ́ yẹn ẹ̀ pé mi all right okay now. <laughs> hmm. <laughs> orúkọ mi náà fi èmi ni ìyálòde àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí gbórúkọ nìyàm um, irọ́ lè pa ní ẹ̀ ń pa irọ́ kábíyèsí <laughs> ẹ̀ pa fún <laughs> ọdún tuntun lọ àná olúbùkọ lájú sí òní assistant mi àwọn ọmọ tí ò ní ọpọlọ ojúlẹ kó tìbí àwọn ọmọ tó yẹ pé wọn ò ní kí má ṣe lágbègbè ọsán ìdí tẹ́lẹ̀ ọmọ ológun tó ti mojú mi rí ó ti mú pátápátá lára àwọn tó tó ṣiṣẹ́ fẹ́ sábọ̀dù gbà yẹn ni tẹ́lẹ̀. tọ́lá ní ṣẹ̀ṣẹ̀ dé ní tiẹ̀ nìyẹn òun ló wá burú tàjì lọ ṣẹ̀ṣẹ̀ dé ní tọ́lá ní tí mo rí tọ́lá ní sí kò tí ọ̀rọ̀ Mohbad ló jẹ́ kó come to line line mi ì tí ì rí tẹ́lẹ̀ ó kì í rẹ̀ kó ti wà tẹ́lẹ̀ tó ń bú ta ló máa ń bú náà mi ìṣàkíyù gbogbo ọ̀rọ̀ kiri ló jẹ́ kí wá rí anyway ṣá let's go for today ẹ jẹ́ ká wo nǹkan tí ó máa ṣẹlẹ̀ ní kọ́lọ́run ṣẹ́wájú ọ̀sẹ̀ yìí lọ justice for Bola ẹjọ́ tó ní bámi náà tag account number mi àwọn bẹ́ẹ̀ tó kù ṣe rìn ẹ bá mi tag ẹ bá mi tag ọlọ́pàá Nàìjíríà kan fowó mi IGP Ọba Akíọlú ẹ tag Olégùṣì yẹn náà already I didn't know this is ẹ táàgì MC lára owó tó jẹ mí ó lè fi síbẹ̀ táàgì Wàsíù Tolú táàgì account number mi seriously táàgì tí Nigeria account number ni gbogbo àwọn tó ń gbógun ti wá àwọn tó wà international level iṣẹ́ wọ́n lè sọ Nàìjíríà náà ni Nàìjíríà náà ni ètò gbangba ẹ̀rí kọ̀ọ̀kan mi ni. <laughs> so ẹ̀rí pé lẹ́nu mo wá mo wá ṣe sámọ̀ àbọ̀lá máa ń sọ fọmọ olúwàbí tó bá dé ní ọ̀ma dèdìndín. <laughs> ẹ platform mi ti tóbi ẹ jọ ẹ platform mi ẹ jẹ́ kó kọjá ẹ kúrò lọ́nà kúrò lọ́nà kúrò lọ́nà Bọ́lá ń bọ̀ èèyàn tó bá fojú di Fọláṣadé á jẹ́ kí sàríyà ò àtúnjèrè ìyá lórí kó ṣọwọ́ jẹ́jẹ́ kúrò lọ́nà kúrò lọ́nà Fọláṣadé ń bọ̀ o Bọ́lá Fọláṣadé ń bọ̀ o èèyàn tó bá fojú di Bọ́lá Fọláṣadé á jẹ́ kí sàníyà ò àtúnjèrè ìyá torí kó ṣọwọ́ jẹ́jẹ́. Fọláṣadé máa ṣeré ẹ máa ṣeré ẹ àpàlàbà àti ìṣèlú máa ṣeré ẹ lọ máa ṣeré. I don't get problem. Hmm. Owó ẹ fún mi lówó mi kó tó di ẹ̀ ẹ ti gbà bẹ́ẹ̀ dáhùn ìyẹn bó ti jẹ́ à ń lọ báyìí o ó tún ti gà kan náà àtúwà wá ẹni bá ní a nìkan náà là ní dé excuse me but ẹ jẹ́ kí Mohbad eh, son that is Liam ẹ fi ọmọ ọlọ́mọ ọlọ́run sílẹ̀ it's a taboo for somebody to be bully little boy alright gbogbo ẹ̀yin tẹ́ ń bully Liam ṣé kí n sọ kọ́kọ́ fún yín. mo lísìn síbì kan ní eré ibi tí Bukky Jesse tó ṣe ní àná nígbà tó ń sọ̀rọ̀ ó ní gbogbo ẹ̀yin tí ẹ ń pùṣì Liam sí wa lọ́rùn kì í ṣọmọ wá wọn ò pé ṣé ó tan mọ́ ṣé kí n sọ̀rọ̀ wọ́n fún yín have this one at the back of your mind tí wọ́n bá bá tí bàbá Mohbad bá dolówó tó bàbá gba owó yẹn òun àti Bukky Jesse máa má rí o Bukky Jesse ó máa gba bàbá Liam ní ọwọ́ ìyàwó ẹ̀ tó wà lẹ́yìn Baba, Mohbad ó máa dèrò London létí mo bẹ fún yín ni o ẹ má ní mo sọ fún yín o <laughs> wẹ́dì yẹn ṣá ẹni tó bá ti respect mi ni o mi ti ẹ̀fẹ́ máa lọ rírun bá ti kéèyàn máa wọ́n wòye báyìí ó ní dọ̀tí ó bó ṣe dọ̀tí ni ẹ jọ̀wọ́ mi rèé o ó funfun lẹ́lẹ́ o ọlọ́run níjà fi dọ̀tí wẹ̀ o and confess Hmm. Bye for now. Happy Sunday. See you again.